gún àwọ̀ ṣé mo pẹ́ mo ti ń wà ẹ́ sí ọ̀nà jì àwọn Yorùbá dẹ̀ lọ sọ̀rọ̀ ọ̀sọ̀ pé ìka tó tó sójú báyìí ló fi ń rojú wọ́n má ṣe wèrè o kò mọ ọmọ ọmọ bíi ti ń lè tọ́ ọ̀bọ̀ mọ́ ní gbogbo ojú ẹ̀ mo ti fọwọ́ gún gbogbo ojú ẹ̀ ń sìn ó dẹ̀ jẹ́ kó ti dá mi lóhùn ògún àwọ̀. dá paru-paru báyìí tí kò sí ẹ̀kọ́ ń bí. ó sì lè máa sùn. irú abúlé báyìí olóko àti lóko olódò àti lọ́sọdọ̀ àwọn tó dẹ̀kùn nínú abúlé sì lè máa sùn ṣé bẹ́yàn ló gbọ́bẹ̀ kaná. sunkẹ by this time of the day. nǹkan tó yẹ ti wá rò ní pé ó lè jẹ́ pé wọ́n wà ní bóyá bíi kí lè máa pè public holiday nínú abúlé nígbà kan nígbà rẹ anybody nígbà ikọ. ẹ wo a ti kí wọn ṣùgbọ́n tó bá tiẹ̀ láwọn èèyàn tó kù nínú abúlé náà ká tó kúrò ń bí ẹyẹ kan bọ́ta. àbí ok girls and boys ara excursion náà ni bí mr wa ṣe sọ so nǹkan tí my advice wa nísìnyí ni pé ẹ jẹ́ ká look round ẹ lọ káàkiri kẹ lọ wá nǹkan tó fẹ́ bí ìwò gàrí kan lọ́n tẹ̀lé gàrí lọ́n tẹ̀lé so kẹ lọ kẹ lọ lọ but please anything o. don't touch anything. don't touch anything. don't touch anything. ẹ lè wá ní jùlọ mi lè wá yàn. ara àwọn ọmọ yóò balẹ̀ o. wọ́n kẹ́jọ kọ́ lọ ẹ̀yẹ gbẹgbẹgbẹgbẹgbẹ. don't go far o don't go far o. wọ́n máa bọ̀. ẹ jẹ́ kí mi wo ẹ jẹ́ let me look around. Uh-huh. What do you like you on Instagram? Wait, you guys, you guys should calm down. Let's be realistic. What kind of date is this? What's even a passerby? Wọ́n wọ́n ìdíkà fún gbogbo yẹn lẹ̀ di The miss is ṣe dàn. No problem, sir. I'll take you to guys. Ah. your baby not this Saturday? Um, yes, ma. It's going to be a big hall party. And Sunny Melody is coming all the way from UK to perform for me, ma. Wow. Yes, ma. Oh, it's a pity. I don't think I can make it. Oh, please, ma. Try to make it. I and my mom really, really appreciate it, ma. What I know. But the problem is, money MC job between, I think, 9 a.m. to 6 p.m. Or 12 to 6 p.m. Okay. But mine doesn't start till 2 p.m., ma. 2 p.m.? Yes, ma. All right, darling, let's see if I can squeeze out time out of no time. And... Okay, ma. No Problem. Ah, I said anybody really. Eh? Ah, we coco? Abby, Auntie! Uh, what is it? What kind of a village is this? There's no signal, there's no network, no passerby. What kind of a dead village is this? <laughs> Mind your language. What if somebody hears you? You don't say things like that. Ah, you don't have signal on your hmm. phone. There's no signal. I'm not even with my own phone. Eh? Baba Ibu, Baba Ibo. Ti Baba Ibu? I don't even know. Oh yeah, yeah, oh, yeah, let's go and meet others. Maybe it's I, need, only I need to talk about this when I get home. Wow, like, my friends don't even believe if I tell them. No one is going to I'm believe. I'm supposed to. Ah, this kind of existence. Ha. it's not Instagram. àwọn ojú òní tiẹ̀ ẹ ojú òní tiẹ̀ wọ́n mọ̀ kọ́tù àwọn eléyìí sì wọ́n ti lọ́ọ̀sì ẹ jẹ́ kí n mú fóònù kí n pè wọ́n. <laughs> wọn ò bí wọn ò bí wọn ò bí good mọ fadẹ ọ ní ogún àwo jẹ́ kí n pè àwọn ilé jẹ́ kí n pè àwọn tó lọ látẹ̀kan inú mi dùn sí ogún àwo ọ ti jẹ́ mi. number uh, eh, Mrs. Uh, eh, Ade Adewale Komaloke. Eh? Ah, eléyìí náà kò lọ ọ jẹ́ kí n fẹ́ ẹsẹ̀ kan ìṣẹ̀bí ibi tó lọ rè ìṣẹ́jú mélòó máa lọ́ọ̀sì máa padà. jẹ́ wálẹ̀. nǹkan tó máa ń sún àwọn èèyàn wọn lẹ́ẹ̀kan máa ń rìn káàkiri ó kó gbogbo àwọn ọmọ lọ mo ní kọ́ ní sùúrù ń sìn máa rè ìṣẹ́jú mẹ́lọ mọ́ mọ́ ti fi parí mọ́tò ń sìn ogún ọwọ́ ọ ti jẹ́ mi ní ọ. Mrs. Tower Mrs. Ọdọwọlá níbo ni wọ́n mọ̀ gbà inú gbọ́ kìjikìji student student Mrs. Ọdọwọlá mista àwọn náà mú ọ mista sọdọ ọlọ òun rí màtí yá kẹ abirun kí ni mo rí sẹwọn mọ gbà dírẹ́bà lọ lọ ní kí n ṣe mista sọdọ ọlọ mista wa mista wa mista sọdọ ọlọ. ètò ọ̀pìsì nàìjíríà gbogbo ọtí ṣiṣẹ́ ń sàkóso. Adéwálé. this people kó ló máa gbà báyìí dúró lọ. Àtàrọ̀ mọ́tò kò sí pọ̀ jù. Látòrí ipa. Mrs. Adéwálé. Mrs. Tawa. Mrs. Tawa. Mrs. Adéwálé. this is tower. Oh, what is all this one? I want to two myself, I no see them. Hi. Ah, honey. Ah, Cliche. Wamiri, what kind of a person are you? ìtumọ̀. kí ló tó fún mọ́là yẹn lóyún owó ẹran tí mo ní kó fún. Ah, ah. ọ̀ní ṣe bá ti sọ owó ẹyọ kan. a ti sọ owó ẹyọ kan àbí mo sọ owó ẹyọ kan mo dẹ̀ ní kó balance ẹ̀ is that too much for me to ask. no it's not but ah, bọ́sẹ̀ birthday ló fẹ́ ṣe kò fẹ́ ṣe wedding ṣó ti gbàgbé ni. oh so torí ó jẹ́ pé niece tèmi ló fẹ́ ṣe party òun ló ṣe misbehave babe it has nothing to do with that mo ti sọ fún àbúrò ẹ pé ògbé tó fẹ́ ṣe big party fún kò ní di ẹ̀kọ́ waste owó lélẹ̀ yìí. èyí tó lẹ̀. where's my bank card. ó wà ní báàgì mi. and where's your bag. ó wà nínú yàrá. kí ló Hello, ló dé? Kí ló ń bínú fún? How are you feeling now? Um, Mom, I don't think I'm strong for this excursion. Let me stay indoor, please. Mm, I was expecting that. But to jí látàárọ̀ tó ti ṣe ní ẹnu ẹ, mo ti mọ̀ pé nǹkan tó My dear, you are going for this excursion. Oh, ni mo ná. Ṣé o ti gbọ́ kò I am very sick, Mom. I swear to God, I'm not lying. Mm, I know. You don't have to swear, my darling by the time tí màá máa fi lo paracetamol tó dé máa jẹun you be fine to hit the road my darling you are going for this excursion Um, okay mom um, I called aunty wami since yesterday but she's here to pick my call. Mm, that one she won't pick stingy goat my dear did, did, did. dìde wà lọ jẹun kó lo paracetamol. Ah, mom, mm? is it a must I go? Yes, my darling, it's a must. My 35,000 I cannot just go down the drain like that. You have to go. Okay, so, oh yeah. Um, okay, Mom. I'll pay you back. What? Yes, the money. Oh, interesting. So, my darling, how do you intend to pay me back? I'll collect it from Uncle Tokwe. Tokwe? Yes. Wrong number. So call me. Madam, I'm waiting for you downstairs. Your food is ready. Oh. Tí bá ṣe gbé should have sensed something. Ara ń sọ fún mi bí bá má ti jẹ́ kó lọ fẹ́ excursion yẹn. Ṣé tí wàá rí báyìí sí pé mo fún ara mi pa? Èmi ni èmi ni mo yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ yẹn. Èmi ni èmi ni mo wá ní ṣé mi. I don't know mi ò rọ̀ mọ́ mi. I understand, but it doesn't matter. Let's have faith. You can't igbagbo. She will surely come back. Take it easy now. Ah, you know, Zoe. No, ò ní I'm not just a tí mo fi kọ́ nípa ọ̀gbẹ́ni tó tó mi púpọ̀ yọ mí ní ìlú tí mi ọmọ tuntun tí mo fi. Ẹ bá mi wọ́pọ̀ sí i, ẹ understand. What can you say? I think I see now. Kẹ́mi, eh? kí ni àwọn ọlọ́pàá sọ? Wọ́n ní bẹ́ẹ̀ kí wọ́n gbà lọ́wọ́ àwọn adigunjalè láàárọ̀ yìí. Charles wà ńkọ́. mo rí wọn mo rí trust me ọmọ rẹ The police are capable wọ́n mọ̀ ṣe àwọn ọmọ rẹ believe me. I wasn't ready for just want this it's been days we been looking for them. mi wá kí mi ẹ̀kọ́ ṣoṣo tí mo bí nìyẹn àfojúkùn ni àṣẹ ní sí i i need you guys to look for my daughter. no listen oh believe me mommy. I don't want to believe I don't want my daughter ever be one more me. ọmọ àrí wọn trust me believe me ọmọ àrí wọn believe me o ṣá believe me trust me bàbá rí owó kọ́ believe me ṣáà believe me I'm married. I'm a máa Okay, àbí ok a máa rí. ìgbà tá a dé the van yẹn ààrẹ anybody ń bẹ. ẹ̀rẹ́ anybody ń bẹ you are still repeating the same thing. mo fi ń dẹ lójú pé ní àárọ̀ la pẹ̀lú ògo Ọlọ́run wàá pọ̀jù balẹ̀ ẹjọ́. ẹ ẹ wo ọfíìsà mo fi ọwọ́ ọba búra kò sí kò tí mo lè fi búra ẹ mo lè fi ògùn lákàyọ̀ ọ̀ṣun mo lè búra ní àmọ́ bí àwọn bíbí ẹ̀ṣẹ̀ disappear kúrò nínú fáànì ẹsẹ̀. o kàn repeat the same thing ni sọtọ fún mi tó bá sọtọ fún mi máa fẹ́rẹ̀ kó máa lọ if not ẹ̀wọ̀n ni o. a kì í ṣe gbọmọgbọmọ ọmọ àtijọ́ àti mímọ́ là ń bá kiri àrí fáànì ẹ̀ lórí ìtaba ṣọ̀run àbẹ́nibọ́dì nínú ẹ̀. kàn jẹ́wọ́ fún mi àwọn ọmọ tẹ́ máa ń ta àwọn ọmọ yìí fún àti ibi tó ta mọ́tò sí tó jẹ́ fún mi sìn àfihàn àwọn máa lọ. ọ̀fíìsà ah, ọ̀tọ̀ nìkan tí mo sọ ọ̀tọ̀ nìkan tẹ́ ń sọ a ní bẹ́ẹ̀ ni mo wẹ́rẹ̀ gba ọ̀tọ̀ àwọn ọmọdé ń sẹ́. pariwo kí ló ń ṣe é wà pẹ́ mi báyìí. ọfíìsà yìí máa tọ́ láti pé gbósìn mi lápò náà ọfíìsà rárá ṣé gbọ́mọgbọ́mọ yẹn tọ́ láti understand me. Hmm? sista Kẹ́mi ó yẹ wá mu custard kẹtẹ fi rónú. ẹwọ́n mi lápátáìtì. ẹ tí ì jẹun látàárọ̀ kó tó jẹ́ kí n bá yí pèpè custard náà nìyẹn ó dẹ̀ light. It's been two weeks. Two weeks since I last saw my daughter oúnjẹ kan ló kàn mí mo bí apọ́sẹ̀gàn ti jẹun bí tó wà mi ò lè jẹun kankan. ètò ìdúró náà kí ni àwọn ọlọ́pàá wa ń sọ ń sìn. wọn ò rí nǹkan kan ṣe sí wọn ò rí anything ṣe sí apart from the fact pé wọ́n múyàn bíi méjì kan tí wọ́n sanwó sí àtìmọ́lé mi gbọ́n kankan lẹ́yìn ìgbà yẹn mọ́. odindi school bus so gbogbo ọmọ yẹn báyìí wọn ò rí kankan nu wọn. ẹ fẹ́ rí mi báyìí èmi dẹ̀ mọ̀ wípé ní agbára ọlọ́run bọ́sẹ̀ tó fẹ́ ṣe ara ẹ̀rìn kúrò nílé ó máa fẹ́ ṣe ara ẹ̀rìn padà sínú ilé ní agbára ọlọ́run ẹ má sunkún mọ́ ẹ má rò mọ́ ọlọ́run á ṣe ní rírì. Hmm. kíní eré nìkan ṣe kọ́ ló ń affect o ó affect ẹ̀gbọ́n yín pàápàá you know a lè sùn a lè jẹ ó tètè ọ̀yà nínú nǹkan tó wá ṣẹlẹ̀ mi tẹ́ mo ṣe máa sọ fún yín malam tí a san owó ẹran fún ṣe mọ̀ pé ẹran méjì ní ẹ̀gbọ́n yín rà so ó dẹ̀ kù owó díẹ̀ kakọ̀ fi balance méjèèjì ah, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń dààmú mi mi tẹ̀mí kan ti fẹ́ sọ fún sìn ṣe ló ń pè mí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ojoojúmọ́ ló ń pè pé owó òun dà kíní kan kíní kan. ẹ bá mi explain fún ẹ bá mi explain lọ́sàn-án ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ bá mi explain fún pé ọmọ tá a fẹ́ ṣe pàtì fún Buhari kò ní sùúrù. ó ti tó gbogbo àpá ni mo ti ṣàlàyé fún un ó tèmi tẹ̀wá ń rò sí ni wípé ìtọ́jú gbogbo bó ṣe ń pè mí ó ti sú mi kan tí mò ń rò ni wípé bóyá kí n kúkú gba owó tá a ti fún tẹ́lẹ̀ bóyá kí n gbà padà you understand kí n kúkú má fún ní balance mọ́ because kò sí point ọmọ tá a fẹ́ ṣe nǹkan fún sìn òun là rí mọ́ sìn so kí wọ́n má lọ pàdánù lọ́nà méjì ṣe understand nǹkan tí mò ń sọ ká má pàdánù owó bọ́ sẹ́kẹ̀dẹ̀rẹ́ àmọ́ bóyá. àtúrí àbí. ayẹyẹ àdá iná. kẹ́kọ̀ọ́ kẹgbẹ́ owó tẹ́tí deposit tẹ́lẹ̀ àbí. Eh, àbí kílẹ̀ yìí fẹ́ o. ó wà òkè ẹnìyà ẹ kàn sí ẹnìyà àti bá ti fẹ́ o ó wà òkè. ẹ ṣọ. Hmm. even wàpà mo ní party mi dẹ̀ invite eh, party ọ̀rẹ́ mi kan.

ìgbà tá a rí bọ́sẹ̀ àbí. èmi kàn feel pé cause ó ní kémi àti òun lọ ṣe shopping lọ́la so mo ti sọ mo ti fi lọ́kàn balẹ̀ náà pé àná àwọn kankan bíbá ẹ̀ tẹ́ ẹ̀ ti jà ẹ̀ ṣáà ti rice ẹ̀ ti jà mọ̀kẹ́ ẹ̀ ti lè jà àwọn drink náà wà intact àbí. ọlọ́run dẹ̀ rọ́kàn mi sí i kó ba lè dáná ni kó má di pé ẹ kàn máa lọ ta ní half price àbí. ẹ half price ni. gba tí ààrí bọ́sẹ̀ tàbí kó fẹ́ lò fún pàtí ẹ̀. ẹ kó má dàbí pé èèyàn ń waste owó ah, àbí nǹkan tí mo sọ bí inú ni ẹ wò ẹ má sunkún mọ́ tó bá tún di àárọ̀ ọ̀la lágbára Ọlọ́run èmi lè máa jírí màá bá yín ṣeré mo dẹ̀ tún mọ̀ pé kí n má ba rìn ẹ̀ méjì bá kí n mú mọ́tò wá kí n wá kó àwọn kí n wá kó àwọn ẹrù Eh, ṣé kò yẹ pọ́wọ́ mi ń bí inú ṣé kí n wá ọ̀ kí n má wá ẹ ṣáà jáde ẹ tiẹ̀ lè jáde náà because àmọ́ kó tọ́lọ́run lè ṣe ó lè dọ̀lá ń sìn kí bọ́sẹ̀ náà kó fẹ́ sáré rìn wá ẹ dúró sílé o màá wá between nine and ten ṣẹgbọn ẹ má bínú ẹ wá mú custard àbí kí wọ́n báyọ̀ ṣe jollof fries? Ah, ládùúgbò ọ̀rọ̀ tí mo bá yín sọ ah, bá yín sọ lórí fóònù náà mo ní kẹ́ máa bọ́dà láti wá sílé mi ìgbà yẹn pé ẹ tún wá kérò wá ẹ dá wá wọ́n ah, ṣàmì tí mo bá gbélé mo wà fún ìwà ló ń jọ́rọ̀ jọ́rẹ́ náà. ẹ sà òwe gbòò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń jẹ wá sí lèmi náà wò pé kí n kó lára àwọn èèyàn mi kọ́ tẹ̀lé mi wá síbi àti pé ọ̀rọ̀ ẹgbẹ́ ò rí bẹ́ẹ̀ tẹ bá fún mi lóye ọkùnrin sì ti bá padà sí ilé ẹgbẹ́ wọ́n lè ní kì í ṣe oye tẹ fún mi nìyẹn. tẹ́lẹ̀ gbogbo ẹ̀ lọ aṣọ ti ọ̀rọ̀ ní ìjọba mi gbẹ́ náà. ó dà ẹ má bínú. ẹ ibi tá a sọ sí ni ṣó ti yé yín sí. ẹ má bínú sá àwọn náà wà ń kọ. ó wà lé ṣùgbọ́n máa wo bí mo ṣe máa fún yín check five hundred thousand kẹ́ máa ní ìjẹ. ha five hundred thousand máa ní ìjì abirin sí ok ṣé kí n change sí fifty thousand. abirin o tó tó tó tó ma ma ma ma ṣe ẹ jẹ kó wà bẹ́ẹ̀ ẹ jẹ kó wà bẹ́ẹ̀ ẹ ẹ má fi dùn sá. ẹ má bá dùn wọ. a gbọ́dọ̀ dúró kúrò bí ìlú. lágbára Ọlọ́run. because ó ti jẹ àwọn yẹn lówó mo dẹ̀ ti promise wọn pé bá ti lè kúrò bí. dáwọn olùwọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ kí ló ń ṣe lẹ́bí báyìí. má bá bá bá bá bá kó lù wá dára àbí fún wa. ẹ kọ́ níṣẹ́ orin kíkọ. ẹ má bínú. ẹ má bínú mà. Um, excuse me, sorry, what's going on here? She can mean this or to say by because I don't understand. What what you guys doing in my house? Ah! Um, um, so, babe. Uh, uh, yes. Yes. Um, ẹgbẹ́ joy of life yẹn. joy of life. táwọn ọmọ ẹgbẹ́ yìí ó bú ayé ni ẹgbẹ́ yìí kò yàtọ̀ sí oníbàárà. ọ̀ní gbogbo nǹkan tí ẹ̀ ń sọ níta gbogbo ẹ̀ ni mo gbọ́ you know what can I have the check now. ẹjọ ma mama mo fi ọmọ ọba bẹ ẹjọ ma eégún ilé yàtí ti bòmí mo fi bẹ ẹjọ chẹ́ẹ̀kì yẹn ó wà very very important ẹjọ. ẹ dákẹ́. One, two, three. After that, me me me Me anybody. You know, lay Lay at at your your coming. coming. and you're What? ẹ ṣe mà ẹ ṣe mà ẹ ṣe mà ẹ ṣe mà dúpẹ́. ẹ mọ̀ kó tí máa ṣe mo máa ka one two three after that mi fẹ́ rí anybody nínú ilé mi àtọkọ mi lẹ́yìn mi àti ọkọ mi mi fẹ́ rí ẹnì kankan àmọ́ o èèyàn kan lè dúró nínú ìwé. ẹ wá ẹ wá ẹ wá ẹ wá. ẹ jẹ́ kí ẹ má sọ dàrú ẹ jẹ́ kí chairman dúró. ẹ dúró ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí mi dúró. ẹ jẹ́ káwọn ṣe é ẹ jẹ́ káwọn dúró. no ẹ wò ṣe é. ẹ wò ẹ jẹ́ kí mi ṣe jàre obìnrin lè ní. kí ló ṣe yín kéèyàn kan dúró náà ẹ gbẹ gbẹ stop gbogbo argument mẹ́rin. ẹ má bínú sá ẹ má bínú sá. ẹ má bínú sá. ok èyí tó máa dúró yẹ èyí tó wá fẹ́ dúró nu yín ó máa fi ọwọ́ ara ẹ̀ gbé ọmọ sí. ẹ wá ẹ wá ẹ wá ó ń ṣeré dúró ó ń ṣeré ní ẹ But oh, babe, why, why, why? Look, you... look, I have the check, please. No, you can't. I can't. Honey, can I have the check now? Honey? what ní mi ò fẹ́ bẹ́ẹ̀. I was mad at you because, oh, carry me along. Oh, okay, invite stranger wá sínú ilé It's not fair ooo oh, jọ sọ fún mi dúró kí ni problem ẹ pẹ̀lú pé mo máa ń ṣe oore náà i don't get you ẹni tọ́lọ́run bá bùkún ó di dandan kóun náà bùkún yàn láwọn i mean so kí ló yẹ kára máa ní ẹ pé mo ń ṣoore. ara máa ń ní mi because èèyàn ló burú jù kò sí bó ṣe lè bẹ́ èèyàn ṣe tó máa mọ inú wọn ọ̀ní hundred naira ó ti sọ èèyàn di olóṣèré and mind you mi fẹ́ ká padà sí ẹsẹ̀ àárọ̀. never lágbára lọ́wọ́ àwọn ò ní padà sí ẹsẹ̀ àárọ̀. àmín. ah kí ni kí ni ìgbà òrò ṣe bẹ̀rẹ̀ sí ní ronú bí ìyá yìí náà wà mí rí àwọn onípadà sẹ́sẹ́ àárọ̀ láíláí jẹ́ kí n sọ fún ẹ mo lówó lọ́wọ́ mi ò ná kò ní kówó náà pọ̀ sí mo lówó lọ́wọ́ mo ń ná kò ní kówó náà dínkù à sórí mo wá ṣoore kò gbè mí Yorùbá sọ wípé ó náwó kan kàánú nìyẹn so jẹ́ kéèyàn máa ṣoore máa ṣoore. mo gba títí ẹ o and má bínú pé mo overreact tẹ́lẹ̀ anyway ṣọ́ra ọ̀rẹ́ ṣíṣe èèyàn ló burú jù I know what I'm talking about. Get me red wine. Hmm? You heard me. Get me red wine. Ẹ ṣọ́ra fẹ́ mú sìn ni. Get me red wine. Ń bọ̀. Ọ̀nkọ́rì uh-uh. mi ìgbà tí mo fẹ́ mú. Sorry. ẹ wò mọ́ mi mi tiẹ̀ tí mo bí tí mo ti bẹ̀rẹ̀ mi kàn lè eh, mo ní láti wá sílé wa rí ìgbà máa nù because mi ò tí ì fojú kàn wọ́n láti ìgbà tí wọ́n ti ṣe. ẹ ah, eh. ó wà wà mí ní wàá bẹ̀rẹ̀ yìí. ẹ lọ kò sí problem mọ́mí mi lè pínra mi sí méjì o mi lè máa gbé bí kí n tún máa gbé bẹ̀ yẹn máa wà àmì àmì àmì àmì hmm. àmì àmì àmì àmì wa ok no problem ẹ ti kẹ. Mami, what's wrong with you now? Babe, ìgbà tí mo ti gbé oúnjẹ sí dining tó lè fi mí rojọ́, wọ́n máa bá wọn síjà ọ̀rọ̀ mi lágbègbè lẹ́yìn ọ. Kí ló dé? Kí ni òde? every time bá ti set table tán gbẹ́nà àwọn kan máa pè é i don't like all days. <laughs> o jẹ́ jẹ́ kọ́ bá mi rojọ́ kára wọn fún yẹ ah, kẹ́mi lẹ́gùn ni o jẹ́ kọ́ rojọ́ torí ọlọ́run mọ́sọ̀ ṣọ́tì ẹ̀ realize pé ìwọ ló ń jí ọkọ wọn fẹ́ yes èmi lọ́kọ wọn wọ́n ń jí mi lónìí mẹ́. ẹ má máa tan rẹ ẹ má máa sọ rárá yìí di òbúkọ àti ewúrẹ́ ah. ah, ó tọ́ ni. <laughs> Oh, wàá wà right ìwọ ló mọ yẹn. ìwọ ló mú ẹ eh. ọkọ àtìyàwó ni wá. pẹ̀lẹ́ mrs ìyàwó. Honey, Hello, honey, on a serious note, má of me mi pé òun We have to go. We? Oh yes, àtìgbà tí grandma is sick, Me ò tíì rí wọn and that's about eight months ago. <laughs> Oh, dẹ̀ mọ̀ pé stroke lọ ni, so you and I have to go. Oui. <laughs> You know I can't go. <laughs> Are you possible now? Why? Come on. imagine Ìmọ̀ stay in your car for six good hours possible. Hey, babes, you have to. It is you and I. You have to go. You are going. I'm not going. I can't. We going. No, I'm sorry. Shotibere. What means Shotibere? We are going. And that's it. <laughs> You're going, Annie. I don't go. We're not going. Okay. You are going. أعوذ بالله من الشيطان الرجيم اللهم صل على سيدنا محمد فاتح المبلغ الهات المسبقة سبقنا رسول الله بالحق والهدي إلى صراط المستقيم wàhálà alẹ́ akọ̀tọ́lá ìlàzẹ́ ìyá wa ṣe máa gbọ́ òótọ́ ọ̀rọ̀ lẹ́nu mi ṣe lórí istihara tá a ṣe a rí pé ọmọ yín tẹ̀ ń sọ yìí inú òkùnkùn bìrìmùbìrìmù ló wà bẹ́ẹ̀ ni. inú òkùnkùn bá wọ̀ ẹ̀ ẹ̀ fún àkúyé mi. inú òkùnkùn ló wà ṣùgbọ́n nígbà tí mo tẹ̀síwájú nínú ìwádìí mi mo tẹ̀síwájú nínú istihara ó wá rí wípé a rí ẹ̀yìn àti èèyàn kan tẹ́jọ́ ń ṣe fàmí ìfà tẹ́jọ́ ń jà tó túmọ̀ sí pé èèyàn kan wà tí ń bínú sí yín. àfà èmi bẹ́ẹ̀ni báyọ̀ jà bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi. àfà ọ̀rẹ́ mi ò kí ń báyọ̀ jà o bẹ́ẹ̀ ṣe rí tójú ìkùkù lè dá sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán kó kí n báyọ̀ jà mo dé ti sọ fún pé kó fi ọkàn ẹ̀ balẹ̀ pé tá a bá gbogbo ẹ̀ ló máa níyànjú. kò sọ́nà kan tá a mọ̀ ọlọ́run láàjọ kẹpẹ ẹ wo kò sí nǹkan tó lè yẹ ọmọ ẹ̀kọ́ nínú òkòrò tó wà. Ah, ah, ah. àfà kò sí kankan bá wù ú. àfi tẹ́ ẹ bá lè gbàdúrà. má gbà. kò ń ṣàdúrà nìkan tẹ́ ẹ bá tún lè gbàwẹ̀ tí. má gbà. ó ti di gbígbà àfà. nígbà tẹ́ ẹ bá ti gbàwẹ̀ tẹ́ ẹ bá ti gbàdúrà òun lè lè yọkọ mẹ àmọ́ o ẹ fi ìgbàgbọ́ ti o. àmì onígbàgbọ́. ìgbàgbọ́ yẹn gangan là kankan bẹ́ẹ̀ bá wà lè gbàwẹ̀ tẹ́ ẹ lè gbàdúrà kẹ́ ẹ wá fi sàárà tí pẹ̀lú ìgbàgbọ́ yín lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run sì yọkó inú àdánwò tó wà ohun tó wà ń bẹ ni. àwọn ọjọ́ mélòó ṣé fifty days dá. ó ń bẹ bá lè gba twenty one days Ọlọ́run sì yọ. twenty four àmọ́ gbà wọ́n ṣàbá mi gbà á wọ́n gbà á àmọ́ kan ah, ṣoṣo tí mo bí nìyẹn. bẹ́ẹ̀ bá ti wá gbà á bẹ́ẹ̀mi náà bá lè bá yín nípa nù yín bá yín nípa nù. ẹjọ́ bá wa nípa ń bẹ ẹjọ́ ẹjọ́ ọkọ ẹ bá mi nípa ń bẹ ẹjọ́ ẹjọ́. kò sí wàhálà ẹjẹ́ àtọwọ́ káṣàdúrà bisimilahi rahman rahim. mami hmm? mami mi mẹ́ni tí mo ṣe o mi mẹ́ni náà tí mo ṣe tó fẹ́ fi bí ọmọ mú mi o. Ah. má gbọ́ná ṣùgbọ́n ṣé ìwọ náà rántí sọ fún àfáà yìí pé kì í ṣe bọ́sẹ̀ nìkan ló sọnù. mo sọ fún wọn mo sọ fún wọn ìtura sọ pé wọn ní gbogbo ẹ̀ tiẹ̀ yá o. Ah wọ́n ní gbogbo ẹ̀ dojúrú mọ́ ọ̀rọ̀ lójú ah. ọmọ ọ̀dọ́ ọmọ ní bèbí tí bọ́sẹ̀ wà inú òkùnkùn ní. inú òkùnkùn ẹ eh. eh, tèmi bá mi inú òkùnkùn bí báwo. ọjọ́ ọjọ́ kan wáyé mi pé ẹnìkan bínú sí mi eh, ẹnìkan bínú sí mi. ó ti wá lójú báyìí ó dàbẹ́ ìwà àti talẹ́jọ́ ṣe fàáfà. mami hmm. mami ṣé yóò ní igi lọ́gbàpọ̀ máa fi sùn ẹ̀ ni ṣé ìmọ̀ ọlọ́run tẹ́bí ni èmi báyọ̀ kọjá ni ó báyọ̀ jáde mọ́. èmi náà mọ̀ bẹ́ẹ̀ ọkọ mi mo kàn ní kí n béèrè náà nígbà tí mi náà. ẹyẹ máa wọ orúkọ tí wàá mi rí ṣe fún mi lọ́jọ́ sí ṣé mo torí àgbàjà ni ṣé mo. ó jọ gbọ́dọ̀ wá mi rí sẹ́gbẹ̀ẹ́ kan tó bá yá tọpẹ́ á lọ wáyàwó gidi fẹ́ iye kọ́ ló bẹ̀ mí báyìí. àwọn méjì ò lè fi ra wọn lẹ ìyẹn kò lè fi hùlẹ̀ àwọn èmi gbọ́dọ̀ rí bọ́sẹ̀ bọ́sẹ̀ ní kí o kò mọ̀ pé abiyamọ tèmi náà dákẹ́ mò ń káàkiri ṣùgbọ́n níṣe ni wọ́n ní ká máa lọ́kún fún àdúrà èmi náà dẹ̀ dákẹ́ àdúrà. mami àdúrà. àdúrà ni. orúkún mi ti bọ̀ ìgbà la fẹ́ ní sùúrù dàbí ìgbà la fẹ́ gbàdúrà dà ẹ wo àwọn èèyàn ti ẹ sọ pé kí wọ́n yẹ pé bí abọ́ tẹ̀ ti bọ́ sọ́wọ́ àwọn kidnappers. kidnappers bíbá ọlọ́wọ̀n níjẹ́ má sọ̀sọ́ kó sọ jàre ọlọ́wọ̀n níjẹ́ rírú ẹ̀ láyé mi má dèrò kẹrọ lágbára ọlọ́wọ̀n bá bọ́sẹ̀ ó máa fi ẹsẹ̀ rìn wá sínú ilé ìlágbára ọlọ́wọ̀n lágbára Ọlọ́run lágbára ṣẹ̀dá mi ọlọmi orí mi nígbà bọdọ láyé láyé. mami mami mami ọwọ èèyàn mẹlẹ dàbí sábà jẹ mo pé mo fojú sunkún ọmọ. láyé láyé. mo gbọ́dọ̀ ọmọ mi o. ọjọ́ mo ní yẹ sí ṣòkòtò yìí kọ́lé mo gbọ́dọ̀ ní fọ́sẹ̀. ìdákẹ́ àti ọjọ́ mo ní yẹ mo gbọ́dọ̀ ní fọ́sẹ̀ tèmi bá mi ní ìdákẹ́ àdúrà ọkọ mi lágbára Ọlọ́run bọ́sẹ̀ máa fẹsẹ̀ rẹ̀ wálé ọkọ mi ṣáàṣì jẹ́ ká ṣe sùúrù ṣùgbọ́n bọ́sẹ̀ ń bọ̀ nílé. ìbùkún mi ti ká ìbùkún mi ti ká. èmi náà dákẹ́ mi dúró. ó sì Stop, stop, stop, stop, stop. I'm coming, coming. Oh, God. Wọ́n mi ń ṣe mo dúpẹ́ o. Mo ní kí wọ́n sọ fún yín pé oníṣẹ́ ẹjẹ́ o. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe yín? Ṣe yín ti kú. Ẹ má pè mí níyà ṣe yín mọ́. Ìgbẹ́kúlẹ̀. Ṣe yín ti kú kí ló pa. nítorí ten thousand lásán lásán nítorí ten thousand ni mo fi ṣe kú tó bá ṣe pé mo ní ten thousand mo ní ọmọ náà kú. ẹgbẹ́ náà kì í ṣọdọ̀ ẹ ń ṣọdọ̀ mo wò ní kékeré náà pa ike block ten thousand naira ṣé mo ṣe fún owó tó ju ten thousand naira lọ kí ló wá síbi àti wá gba ten thousand naira. ẹ bèrè lọ́wọ́ ìyàwó bí ọmọ sábẹ́ bá yọ̀nà bí mi ẹ̀yìn wa dúró òun ní òun títí ní ten thousand kóun tó lè attend sí iṣẹ́ yìí wọ́n sọ bẹ́ẹ̀. So what happened? What happened? kí ló dé tó fún un. Ah, lọ́jọ́ ló wà tẹ̀yàn mi ò ní cash lọ́wọ́ so má bẹ̀ lọ́wọ́ wọn pé ṣé wọ́n ní pos àdúgbò tí. ìtọ́ tó béèrè lọ́wọ́ mi ni ó ní pé ṣé mo ní pos kí ni mo fẹ́ fi pos yẹ gbọ́ mi o. ilé tí ò lọ sí ilé ìfẹ́ lọ́wọ́ jẹ́ owó fún mo fẹ́ lọ àmọ́ mo ń dáná lọ́wọ́ mo dẹ̀ bí rí yá ṣe ẹjọ́ mo fi ọlọ́run bá bẹ̀ ẹ̀wọ̀n ọlọ́run ò ní pa mo fẹ́ kẹ́ rí ilé ìbí àmúwá ọlọ́run ọlọ́run fún yín ṣe ìyẹn ọlọ́run dẹ̀ ló gbà èyí tó máa dúró báyìí ṣeré ọlọ́run á yín ẹjọ́ mo fún ọlọ́run bá bẹ̀ yín ẹjọ́ ẹja ń yàrá ẹ má wọ pé òun ló fà á akọ́lé ọlọ́run ni àmúwá ọlọ́run ẹjọ́ torí ọlọ́run ẹjọ́. ẹ má pè ní àṣẹ iná o ìyàwó yín ti fi kanú tiẹ̀ kó bá mi. ẹ má bínú yà ṣe yìí ìwọ́n tó náà wà tẹ̀yàn mo ti fẹ́ fún yín o. Amo, ọ̀sẹ̀ yìí náà gbé pẹ̀lẹ́ dání ẹ má bínú. ètò ìyá ṣe ìtòwé ọlọ́run. ẹni tí ò bímọ rí ò lè mọ iye ọmọ ọlọ́run á dà. ìyá ṣe you are heartless. I'm sorry, Omi. Why did you do that? I don't know. You don't know? wàmírí ó dá mi lójú pé o ní more than ten thousand naira nínú ilé yìí lánàá yẹn. ṣé mo ní. kí ló dé tó fún lówó yẹn. Ah. kí ni nǹkan tó ń ṣe tó fi fún ní owó yẹn. oúnjẹ tiẹ̀ náà ni mo dẹ́ ń sọ. kí wáyé. náà ó pa ọmọ lọ́mọ. ìwọ ló pa ọmọ yẹn. owó tó wà nílé yìí wa mo fẹ́ rí. ẹ gbọ́n mo kò sí o mo rí bẹ́ẹ̀. àbí irú àṣìfẹ́ ìyàwó wo lélẹ́yìí torí ọlọ́run why why like this ó dé ó dé fi kánú ó fi pa ọ lọ́wọ́. God. mo ti rí mo tọ́jú ẹ̀ ní muhari. jehova. inú sọ́ọ̀sì ẹ̀ ló wà. jésù kristi. Ah! michael mímọ́. I'm sorry. owó tí mo kó dání yìí I'm sure it's over 50,000 naira. I swear to God, me ò car. Ìkà ni ẹ́. I don't like that. I'm sorry. Sorry for what? And guess what? Oúnjẹ dẹni mo ń ṣe o. Ta ló fẹ́ You're a very foolish woman. I'm sorry. Má bínú. Sorry. Honey, I'm sorry. Honey, come come. on, Get back your ó mọ nǹkan, gbàgbé nǹkan tó ṣẹlẹ̀. Jollof rice mo sè, turkey yẹn mo yí mata. Kó o síwò síwò síwò. Ó yá di báwọn, ó dá abẹ́rẹ́. Lọ́kẹ̀lélógún ló máa kà, ó máa lọ kó sí ewé tó ń gún lọ́rùn yẹn ìgbà ló nílé ayé o èlé ìgbà ìlú lọ́rùn máa dà lójú ìfà ìfà ló nílé ayé elédùnmarè ló lọ́rùn ìfà ló nílé ayé o ewé jẹ́ ó yá bàbá bàbá bàbá. aráyé ẹ̀ máa dà lójú ìfà ó kò sí náà. ìfà ló nílé ayé. Elédùmarè ló rọrùn. Ifá ló ní ayé o, Elédùmarè ló rọrùn. Aráyé máa dàlẹ̀ lójú Ifá. Ifá ló ní ayé Olódùmarè ló lọ́rùn. Ifá ló ní ayé o, Elédùmarè ló lọ́rùn àráyé ẹ̀ mọ̀ dalẹ̀ lójú ifá lójú ifá. ṣàwọ́ ah. tí wọ́n ti délé abẹ́lé jollof rice wọ́n abẹ́ dé turkey wọ́n <laughs> á yí mọ́. <laughs> grab me you know jọjọ wọ lọ sọ fún mi kí n máa ń tì fẹ́ ń payà mi gangan you are so much in love with me inú èrò pé òní. <laughs> no it's two way things. no no no no your love me the way love your love no i'm not joking nǹkan tí mo wọ o love me the your love. àyà ni kí ló máa ṣe nù. ọ̀gá kò ní love ẹ̀ ẹ̀ forty percent you are like seventy five percent. tọ́lọ́ parọ́ fún ẹ. wọ́n mọ̀ ní. jẹ́ kó pàápàá máa ra ẹ̀. ṣé wọ́n lè ṣe anything nígbèsè ayé ẹ̀ without me. Um, no of course no kò possible mi ò lè ṣe àìwọ̀ ah, wò. okay hmm. okay let me tell you the truth. oh, yeah, the truth okay. the truth now okay. confession time. I love you. <laughs> and I love you too girl. kí ló ń ṣe báyìí ẹ wọn ti tiẹ máa nọ. ní ọmọ wọn àti máa yẹn ní ìdí àbò. ẹ kò sí tọkọ wọn bẹ́ẹ̀. wọn ní don't start. wọn ò náà yìí ní ìdí àbò ṣé wọn. kò sí tọkọ ẹ bẹ́ẹ̀. àmì wà yìí tọkọ àbí ìsìlẹ̀ yìí. abeg no no no no no. máa rí ìbẹ̀sí fílẹ̀ fílẹ̀ fílẹ̀. ó ní ìyọ̀jọ́ ń parí wá ẹ̀jẹ̀ ní gbogbo ara ẹ̀ náà. Eh, kò sí tọkọ wọn bẹ́ẹ̀ jọ jẹ́ ká máa lọ tó bá lọ jó lè ń kọ́. Ah, ah, ó lè bá wọn. ó oh, ní please má wẹ̀yìn jọ má wẹ̀yìn. This woman, this woman needs help. Yes, no. Jamalo, jamalo. Because I'm not best. I'm not pushing the car. I'm calm. Think about it. Let's go. Because it's too cold. Honey, please don't stop. Why you kaja? Why you kaja? Honey. This man needs help. Let me, let Oh it has nothing to do with us ah mọ́rí tábà lọ gbé sínú káà tó bá lọ kún kọ́ kẹ́fẹ́ sọ lọ hospital àbí police station. Oh, oh, my goodness my goodness no no no the man tí mo wò need help and this is unfair. ọmọ tí mo sọ i'm not stupid. ọmọ ah. tí mo sọ má bí. well at the same time mo feel pé àwọn àwọn position láti help bẹ̀bẹ̀ àfẹ́ àfẹ́. ṣé àwọn ẹnìkan ṣọlá ti kọjú látàárọ̀ ṣùgbọ́n ọmọ tó ilé wọn ṣe help. ẹnì tó gbọ́dọ̀ gbọ́dọ̀ bá wà lálẹ́ náà. please má bínú má bínú mo sọ pé mi ní iṣẹ́ ẹ mọ́ pé lẹ́yìn Oti I'm I'm not comfortable with it honestly. Ọjọ́ ohun tí ẹ̀yin ṣe nǹkan tí mo wà comfortable pẹ̀lú ni honestly. No don't touch me now don't touch me now. Leave me now. Tèmi lè yé mi o, kó sábà lọ help ìtọ́ ọlọ́kùn sínú mọ́tò wa ńkọ́. Ọba mi sọ̀rọ̀ mọ́, bẹ́ẹ̀ mo ní. Leave me, ah, ẹ ti jẹ́ kí n ṣe nǹkan tó wà against it personal wish me. I know, I know. Just leave me. Yeah, Just leave me for now. Nothing, nothing. Get you ready ṣé kí n bẹ set table. no thank you i'm fine. why. ní ọjọ́ mo wà okay. o ní o ti jẹun látàárọ̀ náà come on. wà mí rí i'm fine thank you. ní. chuchu chumbara chuchu chumbara chuchu. ṣe mo program yìí ni ṣé ò lọ́bi iṣẹ́ lọ́la ni. i'm going. Ah, owó tí o program yìí lánàá náà wà tó tún fún repeat the same thing. ó tún mú mi wò lẹ́ẹ̀kan sí. má lọ sùn no i'm not sleeping. you're not sleeping. okay it's okay tó bá sùn No, náà ò ní sùn. kí ni Ah, lè ah, sìn. Ah, ọmọ mi ṣe ń stand up. ó fẹ́ ni. what's all this. Uh -uh. babe. excuse me please. Uh -uh ó jẹun èmi náà ò jẹun tó bá sùn èmi náà ní sùn àárín gìjọ sùn ni ó ní òdìjọ́ mi bínú òdìjọ́. What is it? Babe, ṣó ṣe ń bínú ni? Ṣé torí kó tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan ló ṣe ń kanra mọ́ mi? Àjọ ah, ah, tí yọ lọ. Ṣé nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá ṣẹ̀lí yẹn? Ṣé kò tó kó ẹ lọ́gbọ́n ni? Àmì kí ló yẹ tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dà jẹ́mọ́ mi lọ́wọ́ náà? Ah, lówó wọn ni mo dẹ̀ pé ṣe torí ọ̀rọ̀ ìyá ṣe yìí o ọ̀rọ̀ man tó ní accident yẹn ọgbọ́n ló ń bí ẹnu. ẹjọ ṣé kò tó torí orí nínú pool of blood tó tó yẹn mo dẹ̀ ń bẹ̀ pé kò jẹ́ kí n ràn lọ́wọ́ ó fà á kíkọ́rí o ní kí n má ràn lọ́wọ́ wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́nìkejì ẹ tọ́jú ẹ kí ni problem ẹ. mo ti bẹ̀ mo ti ní kó má bínú i'm sorry. oh i'm sorry yẹn ló máa dá ẹ̀mí ẹ lẹ́ni padà i'm sorry yẹn ló máa mú dìde àbí jọ ṣé ẹgbẹ̀rún dọ̀bálẹ̀ ṣó lè san gbèsè ni. Ah, kí ló fún assurance pé man náà kú. lẹ́ni tí mo rí nínú pool of blood tó tó yẹ obviously ẹni yẹn ti kú àmì kí ló tó máa ń wà báyìí náà mi ò mọ reason tó ṣe fi ire síwájú orúkọ ẹ wọ́n sọ ẹni rẹ̀ wà mí rí a máa ní ẹ lára láti ṣoore ibi wà mí ní ló yẹ sọ ẹ. Ah, ah má borúkọ mi jẹ o. tó bá sọ pé kí n má borúkọ ẹ mo lè bínú ah, ah kí ló tó ní ẹ lára láti ṣoore ọlọ́run fún mi lówó jẹ́ Well, síbẹ̀síbẹ̀. Eh, just excuse me. Hear yourself. Don't even síbẹ̀síbẹ̀ me at all. Kí ni problem ẹ? Eh? Hear yourself no more. What an opposite lèmi àtẹnu lé. Mo dẹ̀ ti try best mi láti convince ẹ ó gbà. Má Anyway, um, are you still coming with me tomorrow? To where? My village. <laughs> Mo sọ fún yín pé you're possible now. Uh -uh. Wamedi, uh. you've never been to my village ever since I met you. Eh, kò sí nǹkan tó fẹ́ lọ ṣe ń bẹ̀ ṣe bí grandma tí wàá kí wa ń bí báyìí. So it's all about grandma saying you are you coming to my village. Wọ́n ní possible I'm not coming. Màá jókòó tiẹ̀ for six good hours. <laughs> Yóò only possible, má no. You're not coming? No, I'm not coming. Um, Ọ̀ní, ó to work báyìí. Sorry, bí I love for fọ makeup mi. Get me my red wine. And jẹ́ kí n fojú Get me my red wine now. It's okay, just calm down. She's o ti dáríjì Don't touch hey. me, don't touch me. My baby, now. I don't understand her. Honey. What is it again? After all, you said goodbye. Hey, eh, even though there's you regards to your friend, Kilo today. What is it? For mi. <laughs> so what's my business with that I'll call you when I get to the village. ní sùúrù jọ mo ti sọ pé mi ò wá mọ́. Mm-hmm. so. guess what. what. I'm coming with you. What, Mary. <laughs> Má tẹ̀lé. <laughs> Tell me, are you sure you're ready to sit beside me for the next six hours? I don't mind. I'll mi ò kọ fẹ́ kó dánù kan lọ ni. mi mọ girl i don't know what your problem is o ò lè ṣe without me láyé láyé you can't just do without me that is it. Uh-uh. okay it's alright it's alright know, grandma Madu, dùn láti rí You know. lọ. èmi náà lè wait láti rí wọn. yeah now i'm going to take you on one condition. kìtì ni ẹ. yeah mm. promise me pé o ní disturb me tabadọ. accepted. good. but on one condition. which is. o any fún in your war, apart from grandma. oh my goodness ibo mo ti rí ìyàwó ìtòlẹ́ ọlọ́run ibo mo ti fẹ́ gan-an kí ló kí ló ṣẹlẹ̀ oh da ta ló toast ara wọn nínú èmi àtẹ náà. ẹ um, oh, Yeah, yẹ yẹ mo ti rántí ìwọ ló toast me? Hello? Yeah, I will touch me. The last time I checked, it was you. No, why? You will touch me. Don't say, honestly, you're so handsome. I love <laughs> you. I will touch me. So yeah. I can imagine why you're so all over me. No, rock me to David. Oh, oh. oh. It's all right. Root to Aboko. Ah, Let's go. And <laughs> ah, for the love you have for me, you're driving. Eh? <laughs> love road, Jésù. You're driving. Let's Lẹ́sẹ̀kẹsẹ̀ o ti padà. Oh, ok mo ti gbọ́ ọyá lọ páàkì rẹ eh. mo fún ẹ ní five minutes. máa dá nìkan lọ ah, kò lè tẹ. aláìní kan ṣe ni ẹ̀mí ò ní dá nìkan lọ kó pé kí twenty minutes máa bí ojú ẹ̀ àjọ máa lọ ní eh. aláìní kan ṣe yóò ní ẹ̀rọ̀sì ẹ lọ ó ní problem owó lè ṣe without mo ti love me jù ó ti love me jù Tèmítọ́pẹ́ Tèmítọ́pẹ́ you're my life you're my joy ah! I love her too anyway. Okay, you can keep that. This one. Uh, uh, mo fi ìpomi lónìí because temperature yẹn rise. kí la máa ṣe báyìí o. We look for water. Honey, someone come to come out. Hey, hey, hey, hey! What is rule number one? I shouldn't stress you. Oh, fantastic. Good girl. got it right. That's my girl. Mm. Don't stress me, please. Don't. Don't just stress me. Oh, mm, uh, sorry. I love you. I love you too, my Jogba one. My Jogba too. <laughs> Jẹ́ ká wá omi around, all right? Hey. So but most people go change bàtà o. okay change bàtà mi. ó láì kíkà eh? ah wàhálà rẹ o. no don't worry we be fine we be fine. don't worry We'll be fine. Yeah? Where is my ó Don't you allow me? as long as you are with me mm you should be fine. ìgbà tí mo ní kan náà wà nípa. bẹ́ẹ̀ni tábà máa rìn dáhùn báyìí ó yẹ ká lè rí ẹ ká rómi lọ́ra gbẹ́sẹ̀ mi báyìí. careful careful. let's go this way. a máa rí a máa ráhùn èèyàn náà. náà tí mo rẹ máa ń jìn kan yín. Just for, for instance. Oh á fi kí pátápátá pátápátá alágbẹ̀dẹ ojúlé àárọ̀ lọ. làkàlàkà ò ṣe é filajà ikùn ò ṣe é gbé sí i. pẹ̀lẹ́ níjọ àgbà. kọ́mọ̀sì ẹnu bọ̀dọ̀ ìlú yìí bó ṣe tóbi sí. ìrìn kan ló ń surprise mi àbí fẹ́ lọ check wọn wọn Yeah. Oh, this is so. pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ kí wọn. ẹ ká hello. sẹ́ni bọ̀dé bí. ah bloody hell. òun dáná bí báyìí. ẹ ti lọ jí ọbẹ̀ wọn jẹ ni. kí ló ń ṣe ẹ ah, are you okay. sorry ah. ebi ń pa mí ni. ọ̀gá o anyway ó nǹkan babe kò dé wáyà mi. Ah, babe so wa okay ṣá ṣé bíbá ló ti yẹ kó máa ronú kó fẹ́ ya fọ́tò kí ló fẹ́ fi fọ́tò bíbá yìí ṣe náà. wọ́n ti send ẹ̀ sí orí instagram. oh goodness. òní náà ó dẹ̀ jọ́ ẹ̀ kan tí ẹ̀ kò jókòó síbí báyìí please i'm tired. Ah. Okay, I'll do it myself. Má ṣe video for me. Wà wà right. Ṣé ká ṣe selfie? Níbi má ṣe selfie ẹ̀ jẹ́ wo bí èèyàn wà níbí báyìí. Ẹ ká sọ. Ẹ ká sọ. Ha Babes, jẹ́ ká kọ́ one nǹkan tá a Okay, I have this. Ṣáàkì yẹn. Ṣáàkì yẹn No. Ike wo? What's wrong, wá ẹyọ kan. Mú yẹn náà Ah honey, I'm so tired. Ẹ ká wo mi lókùrà ẹ̀ even gan òun kọ́ mi. really ṣé wọn kóyìn fẹ́ wá kó mi náà ṣá. Ah. èmi náà fẹ́ wá feel dizzy. mo ní ìdùn mi and i'm starving ebi ń pa mí. it's okay it's okay darling má bínú àbí wàá jókòó kémi kúkú wó mi yẹn lọ. Ah, ẹ kó tó lọ mo need the help ẹ. Eh? kí ni ẹ. take a side selfie. are you alright. please kí ló ń eh? ṣe ẹ̀ náà wá mi rí. Ah. ṣé inú situation láti máa ya fọ́tò. babe let's go jàre. ní quick one o dey journal please. Mm, kí ni oya oya láti rẹ́rìn mi má lè ju. smile now àbúgbò kiss kiss come on after. Ah. kò ṣe ń le ju tiẹ̀ fine. jókòó jẹ́ kí n wo mi yẹn lọ alright. òní ah, má pẹ́ o. Mm. Ah. just sit down there okay. mo ń bọ̀ okay. Yeah. Hello. I'm back òní sórí mú ibi ó ti lọ́dún tẹ máa lọ. tó bá jẹ́ nǹkan tó fẹ́ ṣe nìyẹn yá jájọ lọ. èmi yóò ṣe fún wa bísí nìgbó wa lọ́sùn. ọkàn jẹ ṣá. no no no let's go let's go let's go let's go. Ah. let's go. o lè ti bà fídíò mi jẹ́ tí bá post lẹ́wọ̀n máa fi mí ṣe yẹ̀yẹ́ lórí Instagram. Ah, ah. kò dẹ̀ sí network ń bí báyìí ní ṣá. mo mọ̀ pé a máa rí odò ṣá. ẹ eh, just keep. ó ga ọ̀ ni eh. báwo ni kò ṣe ní sẹ́yẹ nílùú yìí látàárọ̀ I wonder. I just wonder why. There you go. What? So mo sọ mo ipa Yes. So mo sọ mo I told you. At last. I told you. Oh my God. Yes. No, yes. Yeah. Oh my God, I love this blue. Yeah, this is nice. nice. Yeah. mean, you're gonna do me a big favor. What? ah ah babes we are not here for adventure long. let's just take jẹ́ àbùn kọ́ta fẹ́ẹ́ bù ká kún mi báyìí jà picture bá wò ah. ó yá let me just quickly take you ah, ah ṣé yẹn làwa ṣe mí báyìí you ní photo alright. it's fine it's fine it's fine. It's okay ó ti tó now. is that all. Come kúrò gbàgbàgbàgbà máyì kí fóònù My people sọ just sómi o. kó tó yẹ kó jẹ́ ká ya selfie. selfie kọ́. Mm -hmm ṣé bouquet, máa bù kémi máa dé. wá ṣe nígbà tí ẹ̀ka kọ́kọ́ ṣe. Will you call me, you know? No, not again. Hey, Oyinbawo. Hey, not again, babes. Not again. It's not my fault. Are you okay? Ṣé wàá fọ mi ìbójú? Ojú. Eh. Náà má jẹ. Where can you fish yourself? Okay, okay, ó yá. Bọ̀, just one second. Jẹ́ kí n bu gbogbo eléyìí tán ráì. Pẹ̀lẹ́. Wọ́n á kò bí ráì sí i. Ó yá, kólẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Ó yá máa bọ̀ wá fẹ́. Wá fẹ́ sẹ́ẹ́ sómi. Máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀. Come on, oh. Easy. Yeah. My goodness. Easy, easy, easy. Easy. Oh. Sorry, darling. Sorry. Sorry, sorry. Are you okay? Yeah. Are you alright? Are you okay? Yeah. Honey? Yeah? Do you believe in deja vu? Oh, yes. Why? Because I'm going to be by you. Amiri. <sighs> Let's go. Oh yeah, yeah, yeah, let's go, let's go, let's go. Let's go. I'm really scared. I just feel there's something wrong somewhere. Ah, uh, what happened, Jeff? No, my reason. I just feel something isn't right. Let's go, let's go. Let's go, let's go. Are you okay? Yes. Let's go. Let's go, let's go, come on. Let's go. Uh -uh. ó fẹ́ ni. I just want us to leave here. Ah, honey calm down okay mo nǹkan ṣé wàá pọ́n mi gan because I'm tired. oh ṣé ibi mo yẹ pọ̀ ẹbí bébí yìí sìn mi ò gúgúrú kó má fún mi wàhálà. ká má dàbí náà. Ah, ṣé o gbọ́ ṣé ẹ kò má kí mi kú iṣẹ́. No, yìí tó jẹun. náà a máa manage àti sọ máa gbé wa dé sí. ó ṣàtẹ̀ start náà I was báyìí. lágbára quiet I don't want to hear that. things are starting. I'm very positive. Yeah. Yes, sir. Woo! Ah, ah, ṣé wọ́n lè tún pa ni? Èmi mo pa. Oh, oh good, oh good. Ah, oh, thank God. Yeah, <laughs> you feel lucky. yes. So you're gonna drive? Uh, go for good seven minutes. Back it, You will drive, job. I can't drive. I'm tired. Come on, babe. I need me to drive. Ah, my barrel. What's your ti rẹ̀ mí dry. Hmm, lazy wife. lazy husband. Come on. Basho roundabout. Honey, does that ring a bell? I think so. Whatever, jalo, jalo. Okay. Oh! Hallelujah! wọ́n bá wí pé èèyàn rán ifá ifá yìí tí mo fẹ́ kọ yín tẹ́ máa rán lónìí òun ni ọ̀wọ́n rí méjì. ọ̀wọ́n rí méjì. Hmm, hmm. ó ní ahọ́nrán wo òde òde. ahọ́nrán wo òde òde àgbà kan hànàgbọ̀n hànàgbọ̀n. àgbà kan wọ̀rọ̀ngàn wọ̀rọ̀ngàn. èyí tí a kọ́ dè lókun. èyí tí a kọ́ dè lókun. ká tó jagun ìgbẹ̀yìn ayéle kókó. ká tó jagun ìgbẹ̀yìn ayéle kókó. ó dífá fún láwùsì ọkọ mi. ó dífá fún láwùsì ọkàn mi. láwùsì ọkàn mi ọmọ àfìrókò ṣéwín bọ́. láwùsì ọkàn mi ọmọ àfìrókò ṣéwín bọ́. ó bọrí bọrí orí pa. ó bọrí bọrí orí pa. ó bò ṣàgbà igbá ọ̀ṣà sì ju. Here we come. Lay, lay, lay. Yeah. Babe, come in, bọ́lẹ̀ Oh. Ọ̀ọ́ kì í ṣe. Bọ́lẹ̀ jàre. Àní come in, bọ́lẹ̀ You want lọ yọjú sí wọn, màá dúró jẹ. Nígbà tá a little, tán ni ọ̀run yẹn Come on, calm down. Ṣé o ti bẹ̀rẹ̀ eré ipá ẹ̀? Ṣé o bẹ̀rẹ̀ eré babes bọ́lẹ̀. Ah, ah, sọ́wọ́ wọ́n mi bọ́lẹ̀ ní ìgbà mi. Eh? ìyá alágbára tó ń lọ nínú afẹ́fẹ́ wọ́n ní bí alágbára bá ń lọ àmì àsìmọ́. ìró kò ṣe wọn ẹ bọ́ ah, eh, èyí sì ká bọ̀ <laughs> wà lọ́bọ̀lẹ̀ mọ́. wàhálà ẹ̀ pọ̀ ọkọ mi tọ́pẹ́ ẹ̀sà ògbìn aré ògbodò aré òde ògbólúkẹ́ òdòrò kí n gbàgbọ́ mi tàbí lékè kí n tẹ́wọ́ bẹ́ẹ̀ kí n fi kẹ́sọ́ máa kọ́ mi ò sọ fún mi pé ń bọ̀. wọ́n ní kí n surprise yín. kí n ti surprise yín. mo jẹ́ tiẹ̀ mo jẹ́ tiẹ̀ àwa àtọ́pẹ́ àtọ́pẹ́. <laughs> sọ̀rọ̀ gẹ́ẹ̀tì ẹ̀. àpá ọkọ̀ yín bọ̀ mo ti gbé ọkọ̀ yín bọ̀ kókó náà àwọn èèyàn tó sórí dénú olúwa tó ti yín kàn wọ́pọ̀. sẹ́yìn adéyẹmí èkó lónìí náà wà ibi akẹ́yìn tí ń sórí lélòó náà ti ń ṣe tiẹ̀ ẹ̀rọ ata lọ́wọ́ àwọn fún girama girama ti fẹ̀ ẹ̀rọ ata lórí gírírí nígbà tí wọ́n gbé ìyàbá japa yaku dànù. àwọn náà tó wá ṣe ti yín tẹ wá ní lárí jùmọ̀ lọ ẹ̀ ní wálẹ̀ ẹ̀ ní pẹ̀lẹ̀kẹ̀ wọn ní pinni sáwà. ọ̀rẹ́ ti yé mi. girama kó àlejò ìdílé yàgò ara yá. ọ̀rẹ́ yé mi ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ yìí èyí tẹ́ ṣe ah bẹ́ẹ̀ tí mo ń ṣe gbogbo ìgbà nù èyí tó bá ní kẹ́ ẹ mọ̀ fún mi lówó ẹni tí inú rẹ̀ ọ̀bà dùn sówó tẹ̀ fún mi kọjá pàbí ìjà kẹ́hìndé àti yẹn. bí a wọ lé ìrọ. ègò tó jáwọ́ ṣe mú ni. mú mú mú mú mú. ègò tó ní mú tójú ọ̀sẹ̀. ẹ ẹ nẹ́tíkọ̀ yẹn kàn. yàrá ní òye tó tó rè káwọn kíní rẹ wá. bọ̀dà tọ́pẹ́ ẹ̀ ní ṣòfò dànù. Ah, ah, ah, ẹlọ́kùn ṣé ọlọ́run tí yọ́ dátọ̀ dọ̀ tèmi ló dábọ̀ dàtọ̀ pẹ́ náà ni ó ti wá da fáwọn ju tọ̀dọ̀ tiwa lọ àwọn ń da fáwọn wọn fá wa ló àwọn ṣe tù àìlè o à ń gbowó à ń fi àpò ọlọ́run tó wá jẹ́ kórè ńlá ńlá mọ́ jẹ́ ti yín báyìí ẹ ẹ ní wálẹ̀ ẹ ní wálẹ̀ àbí kí n jókòó nbí kan tó padà dé kan ní à apá ṣé n tó fún wọn ni tọ́ àlẹ́ o wọ́n ti ẹ̀ mọ́ fojú ń bára wò wá tọ́ àlẹ́ o ọ̀rọ̀ àtọ́pẹ́ ọ̀nà ẹ̀ bàjẹ́ o. ṣé kò sí kí lè ṣe tàbí. ọkọ mi ò rí mi mo tiẹ̀ wo sí Elédùmarè ni mo ń wò kè mo wo ń tọ́lọ̀ ń tó mo wúra wọ bẹ́ẹ̀ ni. iṣẹ́ Elédùmarè ni ẹ bẹ́ẹ̀ni àwa má rí di ni. bàbá tí yẹn ò lè explain it it's all explainable. bẹ́ẹ̀ni ọkọ mi. ẹ bó ṣe wá jẹ́ yẹn nìkan bí. Ah. Eh, ẹ má ní kí n gba tẹ́gùn màá ní o. Ah, kò sí tí mo fẹ́ ṣe ọmọ pé ní ọ̀dọ̀ wa ní àyín àmọ́ ní sòrò kankan ní abúlé nìyí kò sígbà tá a lè jókòó gbàtẹ́gùn kò sígbà tá a lè rìn sórí lọ́dọ̀ yín ni ẹ̀ mọ́ mo pè àsìkò kan lẹ́gbẹ́dẹ́ rìn ṣùgbọ́n lọ́dọ̀ wa ní kò sígbà tá a lè rìn o. security tẹ̀ tí wọ́n ń dalẹ́ everywhere ẹ̀ sìn. àdúpẹ́ lọ́lọ́run àdúpẹ́ lọ́lọ́run mm. ọkọ mi bó wàá lọ́rọ̀ ọkọ kẹ́ni àmà ah, tí ìrọmọ ẹ. ẹ rí. àìrọmọ kẹ́mi dì sí. sọ ma pé ìyá rẹ lọ dá wàhálà ńlẹ. àbí báwo. òun jèrè mo ní kí kẹ́mi ọ wá kí èmi lọ́dọ̀ fágbèmí ká lọ sọ̀rọ̀ ńbẹ̀ wọ́n sì yanjú gbogbo tó bá wà ńbẹ̀ ọ̀tàkù ó ní pẹ́pẹ́ tó ní kẹ́mi ò lè wá ó ní sẹ́mi mọ̀ pé kò fẹ́ràn láti máa lọ ilé oníṣègùn. ṣàwọn pé Christian ní kẹ́mi ẹ̀sìn ò fààyè gbà kó máa lọ sọ́dọ̀ babaláwo kò ní fẹ́ lọ lóòótọ́ mọ́mí right. ẹ̀sìn ìbílẹ̀ gan-an ni àbáláyé àjòjì tá a wá gbé lérí rẹ̀ yìí sọ yẹ kó rí bẹ́ẹ̀. ẹ kí lẹ mí bá ẹ̀sìn àjòjì. ìwọ wò ní ìsìn wo àwọn èèbó pẹ̀sì tí wọ́n mú wá fún wa ẹ̀sìn àjòjì ni ṣùgbọ́n ògbó láka yọ ọ̀sìn mọ́lẹ̀ bàbá mi ah onílé kẹ́gùnkẹ́gù òde ọ̀run. ògbó ni dáàdi yìí ni. àwọn ní bàbá wa ni bá a ṣe mọ yíjọ nù agbọ́dọ̀ pọ̀ mọ́lé ẹ̀ sọ́ọ̀mọ̀ wípé mo lágbára tiẹ̀ ní tí wọ́n bá fẹ́ rọ òun fi rìn rọ́ ṣàgùn náà sì wà òun náà tó lágbára tiẹ̀ hmm. nítorí náà bá fẹ́ fagbára tiẹ̀ sọ náà ṣe hmm. jésù kristu olúwa wa náà tiẹ̀ òun náà dádúró òun náà ṣiṣẹ́ tiẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam àná ṣiṣẹ́ tiẹ̀ ṣùgbọ́n àwa ti mú gbogbo ẹ̀sìn tó jẹ́ tó jẹ́ ti ìbílẹ̀ gan-an àti kókó àti wá mẹ́sìn tí ọ̀yà gbèrú àti wá gbèrú kò sí yẹ kó rí bẹ́ẹ̀. ó tọ́lẹ̀ sọ hmm. àwọn ẹ̀sìn tí àgbà yẹn ó ti bu ẹ̀sìn àbáláyé lójú lóòótọ́. ó ti bu ṣùgbọ́n àwa náà ní lọ́ọ̀kì mhm. nílùú òyìnbó gan-an wọ́n ti gba ẹ̀sìn tiwa láti ta fún wọn. ẹ ti ta ẹ̀sìn wa fún. àwa náà àwọn náà ń gbé lárugẹ. Mhm. ẹ gbowó lọ wọn. tọ́ba lẹ́ta ẹ̀sìn bẹ́ẹ̀ yẹn bí dídá láti gbowó kọ́ ni mò ń sọ mo mí pé àwọn náà ti accept ẹ̀sìn tiwa ní Brazil ń sìn tó bá ń celebrate Ṣàngó in fact wọ́n fẹ́ lè máa celebrate Ṣàngó ju àwa fúnra wa lọ. ẹ bá wo nǹkan ẹ̀rí pé mo dúpẹ́ mo dúpẹ́ lọ́lọ́ bàbá mi ti dọ́hùn bàbá mi náà tó ti ó tó ti dé ìlú èbò ṣé ẹ rí báyìí bá a ṣe ń ṣe pírẹ́ẹ̀dì ń da tá a bá ṣe pírẹ́ẹ̀dì rẹ báwọn sábà pé ìrìnà bọ́jẹ́ẹ̀tì kan tó ni. and ah, spread budget. gbọ́dọ̀ kó ń gbà tẹ́yìn àti di paasi búrẹ́dì o ti di bọ́jẹ́ẹ̀tì àdúró lórí ọwọ́ kan nù. <laughs> Ah, ó lọ́mọ ìyá ṣe ń sọ báyìí. mami ẹ wo ẹ mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. bí mi ọkọ mi ìjọ kan tèmi àtàbúrò mi wá sí abúlé hmm. tẹ sọ sítórì ìlú àìwọ̀ kan fún wa ṣe rántí ìlú àìwọ̀ yẹn ṣe rántí pé sọ fún wa pé anybody tó bá wọnú ìlú yẹn kò lè jáde mọ́ láéláé. ọkọ mi ẹlẹ́dàá mi ò ní jẹ́ ọkọ kò sẹ́ni wọbẹ̀ tí ó jáde ìmọ̀ ni ó gbà ẹni tó lágbára tó nífá tó ní gbogbo ẹ̀ tó bá wù rà bẹ́ẹ̀ ni yóò rà bẹ́ẹ̀ ni. Ah kí ìwé yìí ó gbọ́dọ̀ ìlú àìwọ tó. màámi ìlú tẹ̀ ń sọ yìí ṣé bí ìlú tó wà ní ibi roundabout Báṣọ̀run. bẹ́ẹ̀ni àwa yà lápá ọ̀tún. lápá ọ̀tún. ìyẹn wà lọ. ó wọnú báyìí. ó wọnú bí. Ah, ibẹ̀ náà ni. kí ló ṣẹlẹ̀ mẹ́. èmi àti ìyàwó mi wọ bẹ̀ nígbà tá à ń bọ̀. ẹ ṣe àwọ̀ bẹ̀ kí lẹ́ wà rí bẹ̀ lọ́hùn ní jí eré bẹ̀. àmì àgbà tá à ń wá omi ta fẹ́ bù sí mọ́tò tí mọ́tò wa takú mm-hmm. ibẹ̀ la wọ̀ ta ti ibo mi. ọkọ mi. ẹbí mo ṣe wọbẹ ara ara ṣe mí bákan ara àmì ara sọ mí ìnà mo máa ń tà láti rántí pé ah, ṣé kò ń ṣèlú yìí ni grandma ń sọ ṣá àwọbẹ àlọbomi àbá nǹkan kan àbá yíyan kankan bẹ́ẹ̀. Ah, ah. báwo la ṣe sọ̀rọ̀ báyìí o ò lè débẹ̀ o ò lè débẹ̀ débi pé ó bá yàn o ò lè bá yàn ń bẹ́ kí lọ́ọ́ wà lọ́ọ́ bẹ̀ ẹlẹ́dàá mi ò tiẹ̀ méjì ó débẹ̀. mami ibẹ̀ ni àwọbẹ̀ àwa wọbẹ̀ Hmm? àwọn àwọn ọbẹ̀ àjáde èmi àtìyàwó mi yes. wo àtìyàwó rẹ. Ah, ah, mo tẹ̀ tún fi fóònù ìyàwó mi mo fi take àwọn pictures kan bẹ̀ mo dẹ̀ record yes. irọ́ ni. mo kàn wò pé i take pictures ó dàbí pé ìlú tí grandma ń sọ yìí i took pictures ẹ jẹ́ kí n mú fóònù ìyàwó mi tí mo fi yà àwọn pictures yẹn wá bóyá ẹ lè ẹ lè dá lórí. o tó ya picture nù ẹ. ẹ eh, because of strength mi àárẹ̀ anybody nínú ìlú yẹn. ẹ lè rí èèyàn bẹ́ẹ̀. mo bọ ẹ jẹ́ kí n mú fóònù ìyàwó mi wá. àbẹ́rẹ́ wa gbà mí ẹ mú bẹ́ẹ̀ jáde. ẹ̀yà gbogbo kátọlọjì inú ẹ o tó yabi tí ò ṣe yẹn bẹ̀ ṣe ẹ̀rọ ọmọ yìí kọ́lọ́wọ́n ṣàánú ni. ta ni ọmọbìnrin tó wà ní fọ́tò yìí. ìyàwó mi ló wà níbo ló wà. ó wà létí ń dáná ẹ tọpẹ. ta. ní kò yọjú sí mi. kó wa. kò yọjú sí mi. báyìí báyìí báyìí báyìí. bí ṣe ò pẹ́ ní àìpẹ́sẹ́ ẹ máa lọ wàá débà wàá débà fọ́tò. bàbá sílùú àìmọ̀kẹ́ ni a wọ̀ ni. àwọn ọmọ rẹ wọn wọ̀lú àìwọ̀ wọn sì jáde ah ẹ́ ìlú tó wà ní tòsí oríta Bàtọ̀run rádàbàtù yẹn kò pé méjì ọ̀kan ṣoṣo ni ibẹ̀ ni à ń pè nílùú àìwọ kò sì sí ẹ̀dá alàyè kan bẹ̀. kí n tó tẹ wàá bá mi lẹ́nu kí nǹkan má sàásọ mọ́ ọlọ́mọ. ẹ jẹ́ ìyàwó rẹ̀ yọjú sí mi náà yóò yọjú sí mi ara sọ̀rọ̀ fún mi àmì sọ mí lánàá pé agbàlejò ńlá agbàlejò. yes. but why Ọ̀ni. ó ah, rántí gbogbo àwọn strength things tó ṣẹlẹ̀ sí wa nígbà tá à ń bọ̀ ni. Ah kí ló ṣẹlẹ̀ ju pé mọ́tò wa taku adebomi sí ó dẹ̀ ṣiṣẹ́ babes babes there is more to that all right apparently ìlú ta wọ̀ lánàá yẹn èèyàn kí n wọbẹ̀ kó tún jáde. Hmm, hmm, hmm. wọ́n ní ó máa dé o ṣùgbọ́n kí mi ò believe in superstition you know i don't believe in it so please don't give me that bullshit. èèyàn ọ̀rọ̀ superstition kan lè léyìí àwa wọbẹ̀ á jáde náà exactly now you're talking àwọn ọbẹ̀ àjẹjáde so kí ló wá ń sọ. nǹkan tó fún wọn concern gangan nìyẹn bàbá Fágbèmí sọ pé nǹkan tó àfi lè wọ ọbẹ̀ tá a fi jáde yẹn then something is wrong somewhere òun lọ́ọ́ ṣe ní kàtìtì lọ́sọ̀rọ̀ bàbá yẹn láàárọ̀ yìí. Um, where is my husband. i'm right here in front of you. ah ah ó dára pé ignorance ń dààmú ẹ o but you're educated. ọmọ n kíkọ àìjàre ignorance báwo kò sí nǹkan tó ń jẹ́ ignorance ilẹ̀ Yorùbá ọmọdé ń ṣe é. àgbàdàn ń ṣe wọ̀ náà wọ́n ní you know what um, ibo ni fóònù mi wà fóònù ẹ wà lọ́wọ́ bàbá Fágbèmí. tell me you're joking. i'm not joking. mo ah. fi àwọn pictures tá a yà ní village yẹn mo fi hàn wọ́n. fóònù tèmi. yes. okay lọ bá mú fóònù mi wá. kí ló ń ṣe ẹ náà jẹ́ ká jọ lọ babes i'm scared. you know what lọ bá ń gba fóònù mi wá babes jẹ́ ká jọ lọ síbi àwọn fẹ́ rí ẹ. yóò sísá ni àfọ̀gùsẹ́nu ni mo ní mi ò lọ ló bá mú fóònù mi wá náà. kí ló ń ṣe náà ṣé mo torí pé mo sọ fún ẹ mi ò lè sùn mọ́jú o honestly ẹ̀rù ń bà mí seriously i'm really worried about us so jẹ́ ká rọra síbẹ̀ ká sọ̀tẹ̀ mo mọ nǹkan tí mo ń sọ náà. mi lọ́dọ̀ bàbá gbé mi simple. ah why do tó òun wá freak out about nonsense talk oh ọsọ story for yan so bloody what pé ìbí ọmú fóònù mi wá stop mo kí mo sún oúnjẹ lọ́wọ́. ẹ kú ìjọba ìyàwó mi. grandma ẹ ká sàn. oore yeye o ọ̀tún o oore yeye o ọ̀tún o oore yeye o oore yeye o oore yeye o oore yeye o ará àkó àwòsẹ́ òdòròmọ̀ àwòsẹ́ ara alé lébùté ọmọ wọlé jí ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀sẹ̀ olóyàáyùn awẹ́dẹ́wẹ́mọ́ wẹ́rí mi nù. Dẹ̀bùrẹ́ Dẹ̀bùrẹ́ Dẹ̀bùrẹ́ Dẹ̀bùrẹ́ Dẹ̀bùrẹ́ Dẹ̀bùrẹ́ Dẹ̀bùrẹ́ Dẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ Dẹ̀bùrẹ́ Dẹ̀bùrẹ́. Ara mi mo ṣe. Ara mi mo ṣe. Ẹja jẹ̀bùrẹ́. Jẹ̀bùrẹ́. mi mo ṣe. Jẹ̀bùrẹ́ jẹ̀bùrẹ́ jẹ̀bùrẹ́. Awẹja. Awẹja. Awẹja. Ẹ gbà mí. Jẹ̀bùrẹ́ jẹ̀bùrẹ́. Yeah. <laughs> pátápátá pátápátá alágbẹ̀dẹ òjúlé àárọ̀ lọ. làkàlàkà ò ṣe é fìlà jẹ ẹkún ò ṣe é gbé. ẹ̀yẹ péré o ẹ péré o ẹ péré o. àti mi mò ń bọ̀ o àti mi mò ń bọ̀ mò ń bọ̀ àti mi. ẹ má bínú ọ àti

àfikà àfikà jayé ayé jíjẹ ó ti di àbákú aṣọ alábàáfáwà ó ti di àbákú tí kan jẹ fásá àfikà jayé. ẹlẹ́kùn kí làní jayé fún àjẹ́ ẹ̀ bí wọ́n ṣe pé nínú ìlú wa yìí eku ń ké eku ẹyẹ ń ké bí ẹyẹ àwọn náà ń fọhùn bí ọmọ ìyá ọmọ ẹ̀ ń dùnyùn gbà bá ti fẹ́ rí náà ló ń rí ah, àsìkò kábíyèsí wa ó dùnyùn gbà yùn gbà àbí ẹni pàjọba lẹ́yìn rí ìyálòde ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ oṣù tó má rọ̀ mọ́jú ká dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ tá a bá mulẹ̀ tí ò dá ni ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ kábíyèsí tígbà rẹ̀ tù wá lára. èmi wẹ̀ èmi bò àwọn alálẹ̀ ni ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ wọn àwọn ni wọ́n ń tì wá lẹ́yìn tí wọn ò tì lójú hmm. bí wọ́n sì ṣe máa ṣe fún anu o àmọ́ kábíyèsí. ṣe é rí tá bá sọ̀tún. Hmm tába tó da sósì ṣe rí ọ̀pẹ olóore àdáàdà tán ni ẹ̀yin náà la ọmọ àdúpẹ́ lọ́wọ́ kábíyèsí kábíyèsí olúwa mi olówó orí mi a ẹ̀mí yín ó gùn ẹ̀ ní kánjú kú ẹ̀ ní fàìsàn lògbà ẹ̀ ní rí bànújẹ́ mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín mo tún wáá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìjòyè ẹ̀yin olóyè ìlú yìí fún àdúró tì yín fún àtìlẹ́yìn yín tí ẹ̀ jẹ́ kójú tì wá tẹ̀ ń jẹ́ kí ìlú yìí máa lọ bó ṣe yẹ kó lọ àṣírí yín ò ní tú o. àṣẹ orí ò ní bàjẹ́ àní gbọ́mọ sí i orí ò ní dàrú àṣẹ kábíyèsí lásìkò tí bílù ìṣe ń rọrùn tó ń rọjú gbogbo nǹkan lọ dáadáa bẹ́ẹ̀ ni ó ṣe mọ́ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ bẹ́ẹ̀ ti wúlò yìí olórí kábíyèsí oògùn kan o oògùn kan o ẹjọ́ wọn kankan bàtà kábàtà sẹ́nu rẹ̀. bí ìjọba ẹ bá wọ kábíyèsí ọjọ́ ìjọba ẹ bá wọ. ọjọ́ ìjọba ti gbẹ náà ìrànàyà ní sójú omi ṣáláṣọ lòó ìran ẹ̀fúnfún lẹ̀lẹ̀lẹ̀lẹ̀ níṣẹ́ wá gbọ́n jìàjìà ewé tí a bọ̀ ọ̀sà tí ò bá jẹ mọ́ ó dín mọ́mọ́ nìyó la ti àánú lé mọ́ ìgèdè tí a bọ̀ ọ̀sà tí ò bá pé ó dín mọ́mọ́ nìyó la jò tí ó bọ̀ tàkútẹ́tà ní èlépa lílí òun náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó pòdù ọ̀yà ọ̀rọ̀ ń gbẹ́ pọ̀ ọ̀rọ̀ ń gbẹ́ yẹ ó di bàbá nìyó lọ jò tí ò bọ̀ hmm. ẹ̀yin ẹ̀yin ọmọ yìí yéyé ah, ah. o yéyé o yéyé o omi o ọta o àgbá o ọmọ wẹ́wẹ́ o ọmọ wẹ́rẹ́. ọmọ wẹ́wẹ́ o ọmọ wẹ́rẹ́ ọmọ mà ní òtítà obìnrin nílé ọkọ orí mi máa gbò títà tèmi ọmọ lèrè o yóò dáa fún gbogbo yín gbogbo yín pátápátá lẹ́ẹ̀ ṣoríire ọkàn yín á o mi ò ní fi kankan ṣàwátì inú gbogbo yín. Ah, ojú gbogbo yín gúrégé àwọn ọmọ tí mo ní ọmọ alálùbáríkà ní gbogbo yín ọmọ ìdùnnú ni yín kí la rí gbọ́ o. fún ní kí n gbóúnjẹ òun wá kí n sì náà wá. o tí ì fún lágbo ah! Ah! a ti jẹ o ọjọ́ lọ sí ìlú ọmọ ọmọ ẹgbẹ́ mi ṣe tí wọ́n ní abá ń ṣe ìwọ ńkọ́. Ah, ó mọ̀ ṣe o gùn dáadáa ṣé apá ń dùn ọ́ ni àkànjí ah, yétúndé ah, ẹ ṣeun ẹ kú tọ́jú ọmọ mi báwo la rẹ̀. olúwa ṣeun ara ẹ ti da. ara ẹ ti da. dáadáa. a dúpẹ́ lọ́wọ́ yín gan yèyé. ṣé o fún lágbo tí mo ní ọ fún mu. yèyé ẹ tún bí mi. Hmm kété tí mo fún lágbo yẹn mu bẹ́ẹ̀ ṣe ni pé kí n ṣe fún mu náà ni mo ṣe fún mu hmm. bí mo dà ṣe fún mu báyìí wọ́ọ́rọ́ bẹ́ẹ̀ ni ara rẹ̀ bẹ́ẹ̀ wálẹ̀ ah! yèyé wọ́n ní èkíní èkejì ire ni o èkíní èkejì o ire ni ire lòun ire nìyí o èkíní èkejì ire ni ire lọ̀rọ̀ yín ẹ̀jà sí lórí lẹ́yìn eléyìí ìbejì làtìlàtì ló kù àṣẹ àṣẹ ìbejì làtìlàtì ló kù àṣẹ àṣẹ àṣẹ mo dúpẹ́. yìí nǹkan tó ya èmi lẹ́nu pé gbogbo ibi tá a gbé dé pátá mm. wọ́n ní wọ́n ti pín gbogbo ẹran ara ẹ̀ káàkiri <laughs> Ah, ṣe bọ́ọ̀ṣù ni ọmọ ọ̀ṣun ni hmm. kò sí nǹkan kan tí ó mọ ọmọ tèmi ṣe ti gbọ́ ọkàn ni ó balẹ̀ ẹ ní dààmú Yétúndé wàá gbọ́ o ṣó ẹnu ẹ dáadáa o wọ́n ní ẹnu ní pa ni ẹnu ní ńlá ni ẹnu ẹ ò ní pa ọ́ o ṣọ́ra dáadáa o kò mọ̀ bá fẹ́ nu kọ́ o ṣọ́ ara dáadáa o. ìyẹn ṣé o gbogbo ìgbà ni mo máa ń kìlọ̀ fóun náà ah, àfi kó máa sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ kiri ṣáá ni èwo tó wá ní ẹ̀bùn táwọn ọmọ tó lẹ́ gbé wá fún mi. Ah, a ní ká wá fẹ̀mí ìmoore mi. ọ̀sùn ìgbà kankan lọ́wọ́ èèyàn ah. ọ̀fẹ́ lè lódùmarè fún mi ọ̀fẹ́ lèmi náà ó fún yín ah. kò sí nǹkan kan ẹ má lọ́ọ́ lè fi tọ́jú àmọ́ mi fún mi lé ẹ̀ẹ́dòdó láyọ̀ adúpẹ́dúpẹ́ yèyé o ó mà ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín. ṣé ò sí. yèyé ǹjẹ́ kí ló dé tí ẹ fi ìlú arúgúdù ńlẹ̀ tí ẹ wá sí àárín igbó níbí báyìí bí ìjìnà sí ah, gbogbo ah. ṣé tó dé àkànjí ah, ọ̀rọ̀ mi kì í sọ̀rọ̀ èmi hmm. ọjọ́ tẹ́ ẹ bá padà wá àyè ọ̀rọ̀ á wà lọ́jọ́ náà hmm. ẹ máa lọ. ẹ ṣe ah, ẹ ṣe mo dúpẹ́ yóò dára fún yín ọkàn yín ó balẹ̀ ẹ balẹ̀ láyọ̀ o ẹ tọ́jú ọmọ mi ẹ bá ń kí wọn o. Ah! bẹ́ẹ̀mú mi bẹ́ẹ̀mú mi bẹ́ẹ̀mú mi bẹ́ẹ̀mú fún sáàkì bẹ́ẹ̀mú fún sáàkì ẹ̀mú fún mi bẹ́ẹ̀mú fẹ́ mi abọ́ mi wọ́n rọ̀ bá bẹ́ẹ̀mú fẹ́ mi ọ̀yà bẹ́ẹ̀mú yìí. olúùnú ẹ̀mú ah, bẹ́ẹ̀mú mi ìyàwó kọ́bọ̀kọ́ àbọ̀ tó lódìgbọ̀ kẹ́sígbó. <laughs> ayé ni rúmọ rẹ jẹ kú sákì ó jàyè kú ni torí bí wọn bá ṣe ń jàyè èmi wọn máa jàyè èwọn máa jàyè. Ah! ẹ mú ògùn sí dákun ah! rere torí wípé sákì ọlọgọrùn ọdún láyé òun rè. wá jẹ́ fún yín o ẹ jẹ́ ẹsẹ̀ fún yín. owó balẹ̀ kó fi balẹ̀. bí bàbá mi mm. kábíyèsí bó bá ti rè wàlẹ̀ àṣà mm. tó lóde àgbáre mm. má àwọn obìnrin ní òjò ní èmi mo kọ́ àwọn ọ̀ṣẹ́ yàrá yéé dákun sáàkì bọ́ọ̀ bá máa gbóná omi tí òjò yé bàbá oyè wo ló bẹ̀ mí jẹ́ àbí wọ́n lọ́wọ́ àbí wọ́n lọ́wọ́ àbí wọ́n lọ́wọ́ oyin láàdún ìsì hmm. sọ́dọ̀ lórí àwọn ẹ̀ṣọ́ mi. ìyá yọ bẹ́ẹ̀ ni. Ah! ọwọ́ mi ló ní gbogbo ẹ̀ ta ayé mi ta tẹ̀mí ta o ayé rẹ̀ ta kẹ́kì gbẹnu ó dà bọ̀ bẹ́ẹ̀ni ó gbà gbàrà lé ọlọ́wọ́. dákun dákun gbẹnu gbẹnu ẹ gbẹnu dákẹ́ ọjà yẹ gbẹnu dákẹ́ ọjà yẹ tọ́wọ́ bá ti mú nǹkan díẹ̀ báyìí ó sì máa pariwo ó sì máa pariwo dákun kí ni máa pariwo la kí ni kí ni máa ṣe wọ́n náà gbogbo nǹkan kékeré ó sì máa bínú àwọn ah, eh, eh, máa eh, ṣe fẹ́ ẹ wo bí o ẹ wo bí o ẹ wo bí o sáàkì sáàkì ẹjẹ ẹjẹ máa tó dáadáa o sáàkì ẹjẹ máa tó dáadáa o tó ń wá àgbà gbogbo agbára tó sáàkì mélòó mi lọ́wọ́ ọ̀tún yín ah, kí lè ṣe mi kọ́. ọ̀sì sí mi náà àti kí lè máa lórí olórí táwọn ọmọ ah, pé wọ ilé ọwọ́ ló wà ọmọ kò wọ lóhùn dáadáa ìwọ ló mọ pẹ̀sà fún mi lábẹ́ mi ó eh, torí mi ó mọ. táwọn padà rẹ́rìn báyìí gbogbo nǹkan àwọn màlàgídí àwọn màlàgídí dákúnjàre Saki kí ọwọ́ mi délé sọlú jẹ. àbí ẹ lè sọlú ẹ mà wọ́n fẹ́ràn oúnjẹ pọ̀ ẹ yóò jẹjẹ kú gbogbo oúnjẹ tó bá ti fi wá sáàfin. ẹ lọ́kùn ẹ lọ́kùn ọ̀hún ló máa wọlé ọ̀hún ọ̀hún ló máa kọ́ máa tọ̀ ẹ lọ́kùn Saki Saki ọ̀rẹ́ mi lè kọ́ kọ́ bàtọ́ kú ọ̀hún ló máa kọ́ sáàkì o ẹ ṣọ́ra fún abuké nítorí okùn o. kísáàkì kó ṣọ́ra fún abuké o ẹ ṣọ́ra fún abuké àti okùn o. ẹ ṣọ́ra fún abuké àti okùn ẹ ṣọ́ra fún abuké àti okùn ẹ ṣọ́ra ó yẹ ní dàrú. ẹ ìyá náà mú ọlọ́run ẹ pẹ̀yìn dà tàyé nìkan máa bá mi ṣe o Ọ̀rúnmìlà bọ́ ọ bá roko kọ̀rọ̀ wá bọ́ ọ bá rodò kọ̀rọ̀ wọ́ Ọ̀rúnmìlà bọ́ ọ bá rògbòrí òkun Ọ̀rúnmìlà rọ̀ wá o ṣẹ̀ṣẹ̀ gbọ̀lọ̀ ibi kì í ṣẹ̀lé awo ṣẹ̀ṣẹ̀ gbọ̀lọ̀ èèwọ̀ ni ibi ò gbọ́dọ̀ ṣẹ̀lé awo. gbowó yẹn ni. o lè ní ẹ o ah, àṣàkẹ́ o lè ní ẹ o lè ní ẹ máa gbowó mi lónìí máa gbowó mi láyé láyé máa gbowó mi lónìí. àtìlẹ́yìn tí wọ́n láfojúdi wọ́n láfojúdi pọ̀ àtàràtà ó yẹ ọdọ jáde fún sáàkì. sáàkì o a lọ ṣiṣẹ́ ni a lọ ṣiṣẹ́ epo wọ́n sì fún wa lọ́kẹ́ mẹ́wàá èyí tó yẹ kọ́ ọ̀rẹ́ mi kó sì pín owó náà sí méjì kó fún mi ní ẹ̀tọ́ tèmi kò tẹ́ bẹ́ẹ̀ àtọ̀kẹ́ márùn-ún àtọ̀kẹ́ mẹ́wàá ìrìn kankan ó wá dé ó ní pẹpẹ sẹ́ o ẹ̀wọ̀n ibi tó ń kówó sí òun ò rówó ń bẹ̀ mo sì sọ fún ìgbowó mi lé ní. owó tán kó fún yín lóko epo ìwọ nìkan kó pamọ́ ọ̀dà báwo ló ṣe ṣe. ẹ ṣeun bàbá. bàbá olórí ibu bàbá bẹ sákì. sákì ẹ ṣeun lóòótọ́ la lọ ṣiṣẹ́ epo ṣùgbọ́n kó o mọ nǹkan kan èmi náà kówó yẹn fún lóòótọ́ mo sì délé mo sì sọ fún mo ní tán wọ́n ti fún mi lẹ́kọ̀ọ́ ọ̀kẹ́ mẹ́wàá o mm. èmi àti ẹ lájọ pin mm. mo sì lọ tọ́jú owó yẹn mm. ìgbà tí màá fi délé mi ò bówó níbi tí mo kówó sí mọ́. tanko tanko o lè ní o lè ní o lè ní. dákẹ́ dákẹ́ dákẹ́ àló lè ní ọ sórí bá a ti yọ ọlọ́ọ̀kan pẹ̀lú sáàkì báyìí ni wọ́n tún wọ́n tún ẹ̀ka ọmọdé ó lè ní ọmọbìnrin yìí. ẹ̀yin ẹ̀ṣọ́. bàbá. ẹ fẹ́ lè ní ọ̀kẹ́ mẹ́wàá kẹ fóònù ọlọkẹ mọ. tòun tẹ jẹ sínú ìjà dọ́là ìjà dọ́là ìjà padà dọ́là fún yín. ẹ̀yin lórí ẹ wo bí ẹ jẹ́ kó mọmọlé yín o mọmọlé yín gbà tèmi o ń gbowó mi o báyìí báyìí báyìí báyìí ni ọkọ ìwọ ọkọ kò lè ní bó bẹ́ẹ̀ ni ọkọ torí wo. ẹ ṣe o. bàbá o. kábíyèsí o kábíyèsí o ẹ pẹ̀lẹ́ kábíyèsí o ẹ kú ẹ̀tọ́ ìlú ẹ ǹlẹ́ kábíyèsí. Hmm. wọ́n ní o fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni kábíyèsí. Ah. kábíyèsí ìlú yìí ò ní dahoro ìjì burúkú ò ní jà wá o mo fẹ́ apọnmi ilẹ̀ dòǹgbẹ́ ni ló jẹ́ kí n wá rọ àlá tí mo láì olúwa mi mo lálà burúkú sílùú wa yìí mo rí i wípé ìjì burúkú jà afẹ́fẹ́ burúkú sì fẹ́ pẹ̀lú ìjì gbé àgbà ó sì gbé ọmọdé. nílùú wo. ìlú wa yìí ni kódà ọba tó pọ̀. ẹ ẹ kábíyèsí ẹ wo ojú àṣà o bẹ́ẹ̀ ni tàwòdì ìyẹn ò rọrùn kò ń ṣe ìlú wa yìí hm? ire ní ire làwọn ò máa rí ìlú wa yìí ibi ìyẹn di gbóréré kábíyèsí. ṣe eri kábíyèsí ọ̀rọ̀ yìí ti ń lápẹ̀rẹ̀ bọ̀ téèyàn bá ti di pé ìgbà tí ò lówó lọ́wọ́ mo ti ń tó wó wà àlàkàlà òsì ó yẹ kẹ́ fura sí irú àlàkàlà báyìí. ó ti yé mi ọ̀rọ̀ rẹ̀ yé mi <laughs> ọmọ tó ṣe ó wàá lọlé ó wí fún obìnrin rẹ kó ṣe oúnjẹ tó o bá fẹ́ràn jù fún ọ kó o jẹ kó o yó dáadáa kó o wá pè lóorun hmm? kó o pe obìnrin rẹ lóorun ńgbà tó o bá wá ṣe tán tára rẹ náà dáadáa ọ wàá sùn. ìhàwó ló fi lélẹ̀ ńgbà tó fi lálà ní àlákàlà tó láwọn. kábíyèsí àlá tí mo láwọn kò jẹ rántí ìhà tí mo fi lélẹ̀. àti rántí ìhà òsì ló fi lélẹ̀ ọ á sùn ọ á fi ọ̀tún lélẹ̀ àlá tó bá lá ó rí ni ó sí. kábíyèsí ẹ ah, eh, eh, eh, kábíyèsí o kábíyèsí mọ̀jẹ̀ àkó ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí ọ̀rọ̀ ńlá mọ̀ ni ìjì nínú ìlú wa yìí akérèdọ́lù àmọ́jì ari o. ìyálòde ẹ̀yin òwe rè. Hmm. ẹ wo ìwọ máa lọ ntí ẹ máa lọ alala ńlọ hmm, tán àlá rẹ la hmm, àlá rẹ lọ kà la ọba ti jẹun yó dáadáa ebi ló pa ọ lọ fi lálàkàlà. kábíyèsí ẹ̀yin olóyè ẹ mọ̀mọ́ pọ̀rọ̀ mi lọ́rọ̀ òbí kò ná wa ní nǹkan kan ẹ jẹ́ àpè fanírègùn padà báyìí kábí léèrè bó bá jẹ́ ohun ẹbọ ni ẹbẹ̀ mo káwọ́ bọ ni kí n burúkú sì mọ́ ṣẹlẹ̀ nílùú wa yìí. ẹ wò mí èmi àti olórí a ní ọ̀rọ̀ kan tí <laughs> àjọjọ ń fà lọ́wọ́ tẹ́lẹ̀. ìwé àtọ̀ fún bẹ́ẹ̀ jọ àbí àná kábíyèsí ó ah, tẹ̀lé kábíyèsí ó kábíyèsí ó kábíyèsí sọ̀rọ̀ mi ò ní ìtẹ̀mí sọ̀rọ̀. Ah, gẹ́gẹ́ bá a ṣe sọ ọ̀rọ̀ wà nù ó kọjá wípé <laughs> ọ̀rọ̀ mu kò ní ọmọrán kò ní ìtumọ̀ ẹ̀hún ìyálóde. àtúmọ̀ rẹ̀ àwọn olóyè ni wọ́n ti kábíyèsí àwọn ò tí pa hmm, kò burú kábíyèsí o èmi náà rí yín o. bàbá mi nǹkan tí kábíyèsí ṣe ó kù díẹ̀ káàtó báwo náà ṣe mọ yẹ̀yẹ́ yín lójú àwọn òjòyè. ẹ eh, ẹ eh, kò yẹ̀yẹ́ mi ara wọn wọn yẹ̀yẹ́ ntọ́ tiẹ̀ wàá dùn mí jù ni wípé kábíyèsí mọ̀ pé bí mo bá lálàá àlá mi a máa ṣe bí wọ́n ṣe wá ṣe bá ní òun ló rú mi lójú. ẹ bàbá mi ẹ fi wọn sílẹ̀ ṣèbójú wọn ò tó jà. bẹ́ẹ̀ ṣe ni yóò sì já o àmọ́ kọ́ má já lájà jù ni ó ń ṣe mí nítorí pé dùgbẹ̀dùgbẹ̀ tó ń fì lókè yìí bọba ìjábọ̀ yóò kó bá ti lè tó kó. kí wàá ní ọ̀nà àbáyọ báyìí bàbá rẹ. Ah, ẹni a wí fún ọbàjọ́ gbọ́ kò sọ́nà àbáyọ ọ̀nà àbáyọ ti wá lọ́ọ̀bá béèrè ọ̀nà àbáyọ a sì rí kan á rè farapamọ́ síbẹ̀ ni n ta ṣe nù n tó bá wá ṣẹlẹ̀ ojú wọn máa já. bàbá mi mo wá fẹ́ kẹ́ ẹ ṣe ìlérí fún mi wípé ẹ torí mo àmọ́ ju gbogbo ẹ̀ lọ mo gbọ́ ń tọ̀wé mo ní tẹ̀bẹ̀ mọ́. bàbá mi oúnjẹ ti jìnnà ṣé kí n bá yín bù wá. kò yá yóò ṣe díẹ̀. ṣé mo fẹ́ sáré dódò ń gbà náà. ẹ mọ̀ pẹ́. ẹ ṣeun bàbá mi. kí ló tiẹ̀ máa ń ṣe gan-an náà sùn ó kù ìṣẹ́jú méjì báyìí tí ó fẹ́ tẹ́. bẹ́ẹ̀ ni o mm, gúlegúle rẹ ti ń ah, pa. Mm. Mhm. látàárọ̀ kí lè ṣe. òbí ń péré làṣẹ níbí. ọsùn fún mi ní kí n tó ń jẹun wá bébí ń pa òun. wo yóò ṣe sùúrù ni o ó kù ìṣẹ́jú díẹ̀ ajá ọ̀sùn fún mi ọlọ́run àkókò ku ẹ̀yọ. kí ló dé tí wò ó lọ́rọ̀ tó da lẹ́nu náà. sọ fún pé kó wá gbóúnjẹ fún wa rẹ̀ ó jẹ́ má fàràdà ṣe yẹ̀yẹ́ ìwọ fúnra rẹ mọ̀ pé àlá tí ò lè ṣẹ ni. ó ní ìranù lẹ́yìn méjèèjì ẹ̀yin ẹranko lásán lásán yìí tẹ́ bá ṣáà ti dáná tán kẹ́kẹ́ sí mi wá ọ̀rẹ́ wa kí lọ́mọ òun rà ń gbá rẹ̀ o ò tiẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ bó ti wọn kéré mọ̀ o má sọ sọkúsọ ẹ má sọ sọkúsọ o ìwọ ló mọ dodo nǹkan fún mi. lórí bí mo ṣe lálàá òun. kábíyèsí hmm? kábíyèsí kábíyèsí ẹ máa fura wọn ní fura lóògùn àgbà àlátẹ látẹ sọ fún mi tí mo gbọ́ tán yìí tí ẹ rí i pé ó fẹ́ fara pẹ́ ètí fanirègùn sọ tó lòun la. rárá o rárá o àlákàlà ni ti fanirègùn yẹn irọ́ ibi ò ní í ṣẹlẹ̀ yìí Ah, rárá o alákàlà ni Tifanirèkún yẹn hmm. eh, olórí mo ti mọ nǹkan tí mo ṣe àwọn ò nílẹ̀ ni mo bá sọ̀rọ̀ mo kàn sí àwọn ò nílẹ̀ wípé kí wọ́n là mí lóye mo sì jẹ́rìí wọn hmm. lóru mọ́jú òní mo kàn sí àwọn ò nílẹ̀ hmm. àwọn alálẹ̀ ẹlẹ̀ yìí wọn ò dá yẹn lóhùn. wọn ò dá mi lóhùn. tó bá ah. ti rí bẹ́ẹ̀ kábíyèsí hmm. wọn ni tó bá yá kan ìpẹ́ mọ́ ẹ mọ́ di àfìfàlẹ̀ ẹ hmm. tètè bá wọn sọ kán bá wà dá sí i kán rí sí kí ibi mọ́ṣẹ́ ńlẹ̀ yìí o hmm. ká mọ̀ rí dààmú o kí ìlú ìmọ̀ bàjẹ́ lórí wa. lóru mọ́jú òní ni wọ́n bá àwọn alálẹ̀ sọ̀rọ̀ pé kò gbọ́dọ̀ hun mí kì í hùnran bàbá mi. òní òyìn o. bá a bá nírú yín méjì nínú ìlú yìí. Ah! ìwé wa yìí ẹ sáàtì lójú. kí ni. ọmọbìnrin tí ń wò lọ́kàn ń sunkún mi kí ló dé tí òye kọjú mọ́ bí tá a bá ń lọ kó tó máa wo fòfòfòfò kó tó máa ráwọn tí ń sunkún kí. kí ló dé tí wọ́n máa ń sọ̀rọ̀ báyìí ẹ jáde bẹ́ẹ̀ la. o ní làákàyè. o ní làákàyè. o tó tó tó tó ó ń ké lóòótọ́ ní máa tẹ ìwọ̀lọ̀ palẹ̀ káàkiri fẹ́ rí yẹn kó máa sunkún kò sí báyọ̀ ní ọmọ ọmọ wa. lẹ́yìn ìrìnsọ yẹn kọ́ bàbá yẹn nìkan máa mọ̀ wá. arábìnrin. Ṣákì o. kí ló gbọ omi jó lójú ẹ. Ṣákì o òkè méjì kan sọnù lọ́wọ́ mi látẹ̀kọ̀ owó sì wá kiri tí mi sí rí. Hmm. ẹ yé sọ wónù bó bá ti Ṣákì náà lẹ mọ sọ wónù ó sọ kẹ méjì nù. má má sọ̀rọ̀ ah! òun sì mọ̀ pé fi gbẹ́gbọ́n mi lọ sọ́dọ̀ ìyá mi yẹ mo mọ̀ wá kiri bàbá. Ah, kí ló ṣẹ̀gbọ́n rẹ̀. yàgò wa. irọ́ bí lọ́wọ́ ẹ wá ẹ fún ní gbogbo ọ̀kẹ́ tí ń bẹ lọ́wọ́ yín ẹ kò fún. ẹ kò fún wọ́n ní o kó gbogbo ọ̀kẹ́ tí ń bẹ lọ́wọ́ rẹ fún. mo ṣe yọnu mo ṣe yọnu kófú ah. kófú kófú kófú kófú ẹ mo wá ṣàdúrà pé ẹ̀gbọ́n rẹ yóò bí wẹ́rẹ́ wàá dúró bó bá ti rá bímọ má jẹ́ kí tí ìwádìí sí ọjọ́ tẹ́ ẹ bá ṣèkó mọ́ o sórí gbogbo wọn jẹ́ wẹ̀mú ọjọ́ náà agbára ọlọ́ọ̀ka ẹja lọ ẹja lọ ẹja lọ. dára bá abúlé pé ìyàwó ní kábíyèsí pé wà báyìí tó lọ lọ. kò yé mi náà o ó sú mi o oúnjẹ ni mò ń jẹ lọ́wọ́ báyìí ni oníṣẹ́ wọn dé. ẹ ṣe bó o jẹ tán. màá lè jẹ tán ń ọba ránṣẹ́ pè mí màá wá lè jẹun ṣé òun ó sọ̀kalẹ̀. ẹ kí wàá ní irú tí lè torí ẹ pè wá gan tó bọ́ sí ṣé o mọ̀ pé arínúròde olùmọ̀rọ̀ kan ń mi. dákun jù ẹ gbà mí o kí ló tún kù tó yẹ ká ṣe tá a fi ṣe àti bọ̀rìbọ̀rì orí pa abọ́lẹ̀bọ́lẹ̀ ilẹ̀ lùgbòrò ẹ abọ́ ogun ilé abọ́ ọ̀sà ọjà kí ló tún kù tá a ti ṣe o ọ̀tún. kábíyèsí. ẹ ń wò mìíràn ni. èmi ti rán láàbáyé o bẹ́ẹ̀ tí ń fẹ́ ìrìkan ìwé yìí ni n ta mú kókó kó nǹkan kí n bí ń ti báyìí ni ó ti rán láàbáyé o fanirègùn la máa pè tí ó gbé fásọlẹ̀ fà yóò bá sọ ta fẹ́ sí. fanirègùn kọ fagun wà ní. ìfanirègùn awo ni mo sọ. ìfanirègùn mm, mm, àgbẹ̀ ni mo rò pé òun mi fanirègùn tí ò dọ́gọ́ àfi kó lálàkàlà kòǹkò tí ń tó dámọ̀ ó kàn gbó kọ lérí fanirègùn ni. ọ̀rọ̀ ló délẹ̀ yìí o hmm. òun ló délẹ̀ yìí o mo wí o àbí mo wí mo kékeré mo yán yán yán nígbà fámírègùn déyìn tó wá sàn tójú rẹ̀ rí lójú àlá mo pé ẹjẹ́ àpọmọkùnrin ìpadà ẹjẹ́ àbífá léèrè bó bá jẹ́ bọ́ ní kárú á sì rú ní gbogbo ẹ̀ ó bá rí bá ṣe ń fẹ́ òun ló wá délẹ̀ nísìnyí o. ọ̀rọ̀ lóde yìí o. Ah! kábíyèsí ẹ wá gbàgbé lọ́wọ́ ìyá lóde ẹ ẹ wá gbà mí lọ́wọ́ ìyálóde àtẹnumọ́ ṣe tó báyìí ẹ àríkàjẹ kurukó tán ìyálóde tó ń gbọ́ wẹ́ẹ̀sì inú àwọn ṣe ṣe ń tó kàwé ṣé a ṣe ń káwọ́ àkàṣẹ́yìn báyìí. ọ̀tún ẹjọ́ ní ká ní ká ṣe gangan gangan báyìí. kábíyèsí bọ́ ọgbọ́n ti tèmi èmi ò bá ní bóyá pé ẹ̀ka wọ̀n sókè rajà. ọjà bo. ẹ ká kúrò lu yìí ká bọ́ sódì kejì ẹ bí àárín èèyàn tó bá máa bá ojútùú sọ̀rọ̀ lẹ̀ yìí. gẹ́gẹ́ èmi bá ní pé bóyá kàránṣẹ́ pé yọ ọ̀ṣun. kábíyèsí nǹkan ti dé ó ti jù kan lọ́gán ó ti di méjì ẹ̀yin ọ̀mọ̀ pé tó ṣe lẹ́nu ti fẹ́ sọ́pọ̀lọ àwọn olóyè wọn ò ronú dáadáa mọ́ látijọ́ tí wọ́n ti délé ayé ṣé wọ́n rí kí yọ ọ̀ṣun ṣídìí bí ó wà ní. Hmm. Hmm. ó ẹja tún ṣe báyìí ẹ má jò dàrí yànjiyàn ní bí ó bá jẹ́ ìyá ọ̀ṣun náà lọ̀rọ̀ kan tí ìyá ọ̀ṣun sì kọ̀ tí ò lè wáyìn àti gbogbo àwọn olóyè àti kábíyèsí ẹ jẹ́ kóra wa lọ́rẹ̀ẹ́ báyọ̀ ọ̀ṣun. èèwọ̀ èèwọ̀ ẹ má kó mẹ́rẹ̀. ọmọ tí mo ní. kémi ò dìde lọ báyọ̀ ọ̀ṣun. ni. ìyá ọ̀ṣun ẹ lọ pè wá ni ẹ ẹ sọ fún un wípé èmi aláyélúwà mò ń pè é wọn ò bí dáa kó mọ̀ jẹ́ mi. kò máa ń ṣe ìlú wa ìlú wa. kì í torí ìgbà ìlú wa. ọ̀run lọ́wọ́ mi àbí kì í sórí èèpẹ̀ tá à ń jọ ń tẹ̀ yìí ló wà ní. ẹ lọ pé wá fún mi kò gbọ́dọ̀ má jẹ́ ọ̀tún. a ti gbọ́ kábíyèsí. ẹ bó ní ìyá ọ̀sùn ó ṣe débí. ọ̀ọ́ ló kéré jù ìyá ọ̀sùn ó ti débí ó ti wá ti ṣe sí ebe yàtọ̀ mojú ògùn rè olóòlù bá pa mi nìyẹn. ó dẹ̀ mi ìwà àti alóde kẹrẹ́mọ́kẹ́ ṣe máa. alóde bíbọ̀ àti alóde bíbọ̀ lẹ́yìn ilé tó fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ bí àtẹ́tẹ́ ọ̀hún. ìgbésẹ̀ àti kẹ́ ti mú ìyá ọ̀sùn dé. ẹ wo ẹ bá ti síra yín tán ẹ jẹ́ ń gbọ́ ìyá ọ̀sùn sábọ̀dọ̀ débi. Eh, eh, eh, kábíyèsí ẹ dákun abiyamọ gẹ́gẹ́ bí abiyamọ ah, olórí nǹkan. olórí ń bẹ lọ́dọ̀ ọmọ rẹ tí ń wa ẹkún mu bíbí tí ń kú ọ̀rọ̀ mi. kò tiẹ̀ sùn mọ́jú òní. wọ́n ní kí ìyá ọ̀sùn àti àwọn kó ọ̀rọ̀ ọmọ ọgbọ́n mi ò yá níbo. Ah. ẹ̀yin àlejò mi ṣé ẹ bínú ẹ dákun yóò dára fún yín o àdúrà yín ó gbà ó mọ̀ dẹ́nìkan ló lọ lẹ́kùlé mọ̀ ni ah, ah, lẹ́sọ̀lá ọjọ́ mẹ́ta olóyè <laughs> mo mọ̀ rí yín ṣé ò sí o. ẹ jẹ́ n kọ́kọ́ dúpẹ́ orí tẹ́ ẹ sí fún mi ṣe rí ewúrẹ́ mi ò ní gbàgbé eléyìí hmm. àgùntàn mi ò ní gbàgbé eléyìí torí ẹni tá a bá ṣe lóore ẹgbẹ̀fà tí ò bá dúpẹ́ ó bẹ́ gidi ní ebi tó ní ìtọ́ rẹ̀ ìyá ẹ̀sí ah, ẹ̀sí. àdúpẹ́ ni ọ̀ṣun ló ṣe é. Ah, àdúpẹ́ ìyàwó mi ò wá ń kọ́. Ah, ìyàwó mi ti wà ní oyún ẹlẹ́ẹ̀kejì. ó ti dá ó ti dá bá a ṣe fẹ́ rí náà lórí wa. Eh, bẹ́ẹ̀ ni bàbá olóyè ẹ̀sùn tẹ́ ẹ bá wa. Eh, bẹ́ẹ̀ ni bàbá olóyè. ẹ ẹ wo ẹ. ní ẹfà péré tẹsẹ àbí. ẹ wo àfà péré lẹ̀. Eh, ẹ mọ̀ bínú ẹ dákun òun ló ń fìdùgbẹ́ ló jà ah, òun ni àná ẹgbẹ́ tó nǹkan má bàjẹ́ ó jà. ń bọ̀lẹ́ gbé sí. àgbẹ̀ wà. wọ́n wá sọ fún yín pé mi kú òní lè tèmi yín lọ́ọ́ rè tọ́jú èèyàn nílé ah. ẹ lọ gbé wá. ẹ yá wa ẹ má bínú ẹ ó ní bọ́ọ̀rọ̀ ọ̀hún ṣe é torí ẹ wò bó ṣe jẹ́ ọmọ bá ní. bẹ́ẹ̀ ni ìyá. Ah, ọmọ bá ní. ẹ jẹun fún yín nìkan kẹ́ lọ́ọ́ fún nílé èmi ò lè fi lé tèmi sílẹ̀ ìyá wa ó ti jù bẹ́ẹ̀ lọ. ó tún jù bẹ́ẹ̀ lọ. ẹ dákun jù bẹ́ẹ̀ lọ. ẹ̀gbọ́n mi ni wọ́n ẹ jọ. ẹ̀gbọ́n yín. èyí dákun. Ah. ẹ bó bá wá rí bẹ́ẹ̀ o ẹ jíṣẹ́ fún kábíyèsí mo ro ti orí adé mo dẹ̀ ro ti ilẹ̀kẹ̀ tí ń bẹ lọ́rùn ẹni máa yọjú sí wọn. Ah. ẹ sí wọn ẹ máa lọ ẹ tètè máa lọ ẹ ṣe mọ rí yín báwo ẹ máa lọ ẹ ṣe ẹ kílé o ah, ah. àwọn èèyàn ẹ mọ̀ burú kí ló fi mí pè náà ah, níbi tí mo tún jókòó mi sí jẹ́ tí mo tún rọra ń ṣiṣẹ́ mi tọ́lọ́run lódùmarè rán mi wọ́n tún ní kí n wá ṣùgbọ́n ẹ jẹ́ ń ro torí adé kẹ́mi ọmọ náà kò mọ̀ bá bó gbogbo tẹ̀rẹ̀ bá ṣe láyé yóò ṣe fọ́lọ́ọ̀ ni kì í ṣe tèmi fọ́lọ́ọ̀. pátápátá lágbèdè ojúlé àrọ́lọ́. pátápátá pátápátá lágbèdè ojúlé àrọ́lọ́. làkàlàkà ò ṣe é filajà. kábíyèsí o adé apẹ́ lórí àṣà apẹ́ lẹ́nu ìlùkẹ̀rẹ̀ adókin ni kábíyèsí mo mọ̀ dúpẹ́ gbogbo olùṣẹ́ yín mo dé o. Hmm, mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ hmm, àwọn alálẹ̀ yóò dúró tì ọ́ àṣẹ bó o ṣe fẹ́ kó dúró tì mí ojú òní tì wọ́n náà ohun tí mo mọ̀ kàn mọ̀ nù o ohun tí mo kàn rèé o. kábíyèsí ṣé bá kọ́ bí yín rè. àkọ́bí wa nù òun ni kò ní wájú kò ní lẹ́yìn ojú kan àpọ̀jù kan èrè ẹ dákun. Hmm. kí lẹ̀jẹ̀ abuké wá dọ́wọ́ ẹ̀. ẹ̀jẹ̀ abuké. yèyé ọ̀ṣun ó sùn ó jí náà ló dédé rẹ́gbẹ̀ lọ́wọ́ rẹ̀ kò mọbi tó ti wá àmẹ́ tó sùn náà ni olóhùn yìí mm. ń gbọ́ lárẹ́jẹ̀ ó lè ṣàlàyé. mo sùn ni mo bẹ́jẹ̀ lọ́wọ́ mi o mo sùn ni mo bẹ́jẹ̀ lọ́wọ́ mi gba mo jí. ọbẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀ mm. o jẹ́wọ́ bó ṣe rẹ́jẹ̀ ó dàgbà náà. Ah! Ah! Ah! kábíyèsí ọmọ ẹ ó sì ó ti wàá mú àbàwọ́n tiẹ̀ ó fi bà aṣọ àlà tèmi jẹ́. ọmọ bínú máa jẹ́wọ́ máa jẹ́wọ́ ara ní mi. ẹ jáde bẹ́ẹ̀ la. o ò ní làákàyè o ò ní o tó tó tó tó ó kéde lóòótọ́. <laughs> arábìnrin Ṣákì o kí ló gbọ omi jó lójú ẹ. Ṣákì o ọ̀kẹ́ méjì kan sọnù lọ́wọ́ mi látẹ̀kọ̀ owó sì wá kiri tí mi sì rí. Hmm. ẹ yé sọ wónù ẹ bá ti rí Ṣákì náà lẹ mọ sọ wónù ó sọ kẹ méjì nù. má má sọ̀rọ̀ á. Ah! owó tí mo fẹ́ fi gbẹ́gbọ́n mi lọ sọ́dọ̀ ìyá mi yẹ mo mọ wá kiri bàbá. Ah, kí ló ṣẹ̀gbọ́n rẹ̀. yàbọ̀ wa. irọ́ bí lọ́wọ́ ẹ wá ẹ fún ní gbogbo ọ̀kẹ́ tí ń bẹ lọ́wọ́ yín ẹ kò fún. wọ́n ní okó bàtà. ẹ kò fún. wọ́n ní okó gbogbo ọ̀kẹ́ tí ń bẹ lọ́wọ́ rẹ fún. ẹ yẹ mo mo mo mo mo ṣèyọnu mo ṣèyọnu ah, kò fún kò fún kò fún kò fún kò fún. ẹ ṣeun ẹ ṣeun. mo wá ṣàdúrà pé ẹ̀gbọ́n rẹ yóò bí wẹ́rẹ́ wàá dúró bó bá ti wá bímọ má jẹ́ kí tí sí ijó tẹ́ bá a ṣèkó mọ́ o sórí gbogbo wọn jẹ́ wẹ̀mú ọjọ́ náà agbára náà ẹja irú ọmọ wo ni tí ìbá lájọṣepọ̀ nínú ìlú rẹ. bàbá kò sí kò sí ah! irú ẹja tí bàbá ò tí ì jẹ rí. sáàkì ó fẹ́ lè má sí. kò sí àtìsí dúdú mhm. àtìsí pupa àtìsí kúkúrú àti sàrọ àti sàrọ ọdún àti ṣoṣo àti ṣàjẹ. kò sí <laughs> àti sàyìnrín àti sàyìnrín. <laughs> àmọ́ ẹ̀dùn o nǹkan kan wà tí ẹ ti ṣe ni o tó sì sọ sí mi lọ́kàn báyìí báyìí báyìí. saki kí ni àbúkẹ́ saki saki sáàkì òótọ́ mà ni ah! àti àbúkẹ́ sì máa lọ. gbẹ́gbẹ́ lórí gbogbo rẹ̀ sọ́hun kí ni máa ṣe tó pé orí tiẹ̀ kò tiẹ̀ wá pé rárá èèdó síbi nǹkan tó dáa àbí kí gbogbo nǹkan bàjẹ́ kó bàjẹ́ lọ́mọ abúkí tó ní ẹ̀gbọ́n ó fẹ́ rọbí lọ́wọ́ ní ká lọ ká kí sáàkì ọ̀jẹ́. ọ fẹ́ràn sáàkì. Ah! sáàkì eh. nǹkan kan sọ sí mi lọ́kàn ni ṣe é rántí pé ibi tá a ti ń ṣe fàájì o ọmọ olókòdó ọmọ tí máa ríran kí òun eh. tó wá sáré báyìí tó ní ah, kísákì kẹsàn án fàbùkì. ká da fọmọ nǹkan àti da fún mi. àṣẹ ṣé nǹkan gidi a máa tẹnu orú ọmọ báyìí jáde. kò láyé láyé. wá oògùn àìkú lè yí. bẹ́ẹ̀ bàbá. sẹ́rí bọ́gọ́ tí ń bẹ lẹ́yìn asukẹ́hùn mo fẹ́ fa mùdùmú. ẹ ẹ wo bí ọmọge o okú oríire o okú oríire owó ẹ eh, sáàkì ló tún rárá padà sáàkì ló kún wọn eh. lọ́wọ́ kan ṣoṣo báyìí táwọn fẹ́ẹ́ ṣe fún ọ orin eh. kan ṣoṣo táwọn fẹ́ẹ́ ṣe fún ẹ wọn fẹ́ẹ́ bẹ́ẹ̀ gbẹ́rù ẹ wọn fẹ́ẹ́ ràn ẹ lẹ́rù ah, ah, sáàkì pé gbogbo kí ẹ̀yìn rẹ wọn àwọn fẹ́ẹ́ bá ń fa

Thank Thank you. you. dájú dájú dájú báwo. Adéwálé torí ẹ̀ lọ́ọ́. Mo kàn bá lájọṣepọ̀ ni mi ò pa. gbogbo obìnrin tí ń bẹ láyé. ní bẹ láyé tí ń bẹ ń bí ìbọn ṣe dá àtàwọn rẹwà tó àtàwọn agbègbè wa ọ̀rẹ́ tó lè mú àfàbùké mo sì tẹ ọ́nú tẹ ọ́nú mo bíọ́ bíọ́ bíọ́ adéwálé ò ti bà wá lórúkọ jẹ́ o. èmi àti àwọn ẹ̀ṣọ́ mi ni mo bí wọ́n gbàtà sọmọbìnrin ẹ̀ láàánú tán orú ẹran ògùn láti ìjẹ́rìí láti joshua àti jàjẹ́ àjẹmèrè àjàrọ̀ àjẹ afọ́jú àjàyìnrín àjẹ dúdú jẹ pupa mo wá ní nǹkan kan wá tí tí ìjẹ́ rí mo wá ní kiri wọ́n ní àsùnkẹ́ ni mo wá bá lájọṣepọ̀ èrè ọmọdé la kàn fi ṣe. èrè náà fi ṣe èrè ọmọdé ló fi ṣe. èrè ọmọdé náà fi ṣe yèyé ọ̀ṣun ẹ wo ẹ ṣàánú tèmi gẹ́gẹ́ bí abiyamọ erémọdé ni àmọ́ ti di nǹkan mi mọ́ wa lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ṣe rà mí kalẹ̀ dọ̀wọ́ yín ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀ ní rí dààmú ilé ayé yín ẹ̀ dákun. ẹ òun kọ́ ló pa á. òun kọ́ kábíyèsí olórí ẹ fara yín balẹ̀ ìdí tí ó fi tẹ̀sán ẹ pé òun kankan ló pa ìdí náà rèé. ní sùúrù ní sùúrù ah! ní sùúrù ah! kádé tí ìwọ ni àjíire tí ẹ káàárọ̀ o ilẹ̀ ọmọlúwàbí ẹ sì kú ìnáwó àná. òòsàn òkè ó fèrè sí i. òòsàn òkè kankan ò ní fèrè sí i nígbéyàwó tó tutù ẹ wo ọmọ tó ọ fún mi tẹ ẹ pèlè èèyàn ìmọ̀pájá ni òun mọ̀ ń wá wọn dá padà fún. ajá bíi bó o falẹ́tí ìgbéyàwó ọjọ́ kan kí ni ṣẹlẹ̀ ṣàlàyé fún mi ṣe fẹ́ gbòòtọ̀ rò ìbọn mọ yín lé ajá ìlọmọ yín ìbá lé. Àbẹ̀ní bóò ni orin rìnrìn kúrì kẹ́ bóò ló mo ní àlọ́ tọkọ rẹ̀ ọ̀bọ ńlé. èrè ó pọ̀ rẹ̀ pọ̀. àwọn pọ̀ bàbá ìdákun ṣé tọmọ yín bá gọ̀ ẹ̀yin náà tún pọ̀ nù. ọ̀rọ̀ yìí ju wọ̀nyí lè bu àgbà ṣé sùúrù ṣé sùúrù. sọ́ra rẹ o sọ́ra rẹ o tó ọba ilé sọ́ra rẹ̀ yìí ń gbójú rẹ̀ jẹ́ o sọ́ra rẹ̀ kọ́kọ́kọ́ máa wò. falẹ́tì ọ̀ wá sùúrù. sẹ́ẹ̀rì ọmọ yín ìbánlé ọ̀nà rẹ̀ báyìí gbáraga ni bí ṣe ń wo olódò báyìí kòló kòló kòló ni mò ń kó ọbẹ̀. abẹ́ni. Ah, àfìgbà tó mo yìí dójú tì mí ò kí sí ilé èrò kẹ́bọ̀ wá ni. báyìí ọ̀rọ̀ pọ̀. ọ̀rọ̀ pọ̀ ẹ wo bàbá bàbá ajá ìyìnbá tìjà wa o ìyìntìbá ta sọ wa. ìyẹn mi náà. ó kí ni kí ni kí n pè yín bàbá ajá ni yín ìyìnbá tìjà wa ìyìntìbá ta sọ wa ohun tí mo bá wà ni pé ṣé ẹ̀rọ ọmọ yín ajá tẹ ẹ pè lọ́mọ ó mú ajá padà fún yín gbogbo ohun tí mo sì fún yín pátápátá bíi àádáná ni o àáfẹ́gbà àṣàwò ni o mo yọ̀ǹda rẹ̀ fún yín mo ti gbà pé bóyá ohun tí ìràn mi jẹ́ ìràn yín ni mo wá san padà hàn ẹ wá sọ fájà yín bàbá ẹ sọ fájà yín pé tó bá ń gẹ̀ kó má gẹ̀dẹ̀ ojúde èmi mọ́ o ah, ah. tó bá ilé gẹ̀dẹ̀ ojúde èmi ìpàjà yín rẹ̀. Ah, gbogbo ẹgbà káwọ̀ tó wá kó sílé mi tó pè lẹ́rù ẹni kó wá gbé o bí bẹ́ẹ̀ kọ́ ń dáná sun ọ. Yeah. nǹkan ṣe ìṣojo. àrẹ̀rí àrẹ̀rí dìde lẹ̀ dìde lẹ̀ kalẹ̀ dìde lẹ̀ lọ. falẹ̀tì falẹ̀tì falẹ̀tì sọ̀rọ̀ ipò lórí burúkú ni ọ́ tó bá ń wọ́ lórí burúkú ayé àtọ̀run ìwọ ni ọ̀ níyàwó ńlẹ́ olóòfà jẹ́ ọwọ́ súyàwó ẹ̀gbọ́n rẹ ló kú fún ọ ọlọ́run ni ṣé ìwọ tó jẹ́ pé ní gbogbo àbá yìí kò séyàn tó rò pé ọ̀ níyàwó ọlọ́run abẹ́ ṣe ọlọ́run afún ẹ lábùkẹ́ tó rẹwà ìwọ tún wà lọ jalè sọ́ọ̀rì polórí burúkú ni ọ́ àwọn tó ń tẹ̀lé wọn ti padà lẹ́yìn rẹ̀. sọ ti délẹ̀. Eh, n ti délẹ̀. dákun jẹ́ ń bí ọ́ léèrè béèrè kan. ǹjẹ́. bí mo ṣe tó yìí níbi tí mo gbajúmọ̀ tó yìí hmm? níbi tí mo mọ̀yàn tó yìí níbi tí mo dá a lọ́mọkùnrin tó yìí ṣé kí n rí nǹkan tí ó wù mí kí n mọ̀ dá padà lọ́mọ tó ṣe pé mo kàn ní ìsàánú rẹ̀ ni wọn náà mọ̀ ọ́ ọmọ mi ọmọ pé mo mo mo lọ́mọ ọkùnrin ọkùnrin ìgbà tó bá sọ fún mi tí n bá rìn lọ fọ́tún tí mo lọ fọ́sì àwọn ọmọbìnrin ní fálétí o tiẹ̀ ni mo ṣe o fálétí o èmi ni o fẹ́ o fálétí o èmi ni o fi sáyà o hmm mo wá ní kí n kí n sàánú olórí ibùn tí mo ti rò pé afuké ni pé ọkùnrin kankan ò tí lè gbabẹ̀ a ò bíbẹ̀ ṣe rí gbalasa lórí kí n mọ̀ padà ni ṣé kí n mọ̀ ọjà wọn. gbogbo ẹni sọ oúnjẹ o a máa wí tọ́ ọ máa pera rẹ̀ ń gbajúmọ̀ ọ̀sẹ̀ ẹnu bí ìbàdàn náà kún kókè ọwọ́ bí ọ̀pẹ tí ná mú. Ah, ṣé ìgbà tó tiẹ̀ máa sọ̀rọ̀ ọmọ igan fún mi èmi náà pógun ló fi fẹ́ ọmọ tó da báwọn sọ ọ̀hún ọmọ bó ṣe rí sá ọ̀hún mọ́ bó ṣe rí ó ti yé mi ọ̀rọ̀ rẹ ti yé mi èmi mo fà kì í ṣẹ̀bi rẹ ẹbí mi ni hmm? wọ́n ti ní oorun àsùnpọ̀ ní mọ̀ ṣe kí ni ní mọ̀ ń fanú orí torí èmi rẹ ti jọ ń sọ̀rẹ́ àti fìdígbòdì àti ìdí ti rò pọ̀ mọ́ra wọn òun lọ ṣe rí mi fín ah. sọ̀rí látòní lọ èmi yìí ò ń sọ̀rẹ́ mọ́. èmi náà mo bọ̀ ní ilé sọ̀rẹ́ mọ́. mi ò sọ̀rẹ́ mọ́ mi ń bọ́ lọ́sì sọ̀rẹ́ mi ń bọ́ lórí ibú sọ̀rẹ́ mi ń bọ́ lórí ibú tò. o bọ́ ṣe rí. kábíyèsí ẹ̀yin la wá rí o hmm. ọmọ mi ló ṣègbéyàwó lánàá tá à ń jó tá à ń yọ̀ tínú wa sì ń dùn hmm. tá a fàdúrà sí lọ ilé ọkọ. ẹ kú oríire. ṣàdédé lọkọ rẹ̀ mú wá láàárọ̀ yìí tó lóun ò bá ń lépo òun ò fẹ́ mọ́. Ah! kò bá lé. ìgbéyàwó ọjọ́ kan. ó sá lọ kílẹ̀ tó máa bí. <laughs> ọ̀rọ̀ ẹ ti yé mi olórí kò bá ń lé bó ṣe yẹ kó wà ní. Ah! ayé ti bàjẹ́ tán èèyàn ọmọ ọ̀dọ̀ èwò yìí ẹ kí ni màá kan yín lójú ń bolẹ̀ nǹkan jùlọ gan èmi ní gbòyìn lọ́wọ́ tẹ́ẹ̀rí lẹ̀ fi bà ó ṣègbéyàwó ọjọ́ kan ṣo ọkọ rẹ̀ ò sì bá ọ lẹ́ bó o lẹ́sẹ̀ kí wọ́n máa fojú wo gbọ́ àwọn obìnrin tí ah! gbà wá ọlọ́run mọ̀ sí òun nígbà tí wá ah! Ah! ọ̀dà ẹni tó wá dábẹ̀ lu èmi ló ṣe ọ́ tó rèé fẹ́ tó fi lọ́ọ́ yọ ẹlòmíì lẹ́nu pẹ̀lú rẹ̀. ẹni tó bá dá lu náà ló gbé wa dé. ẹ kí ni tiwa. ó lẹ́nu kan ló bá òun fipá lò pọ̀. nílùú yìí náà irú ọmọ ọmọ àbí ìpàbẹ ọmọ òfòwò ló ló ló ló ṣerú ọmọ ìbáyìí tó bá fipá lò pọ̀ nílùú mi náà ah ìbá mò ń tọ̀ ọ̀hún. ọmọ mi èyí ṣe nírìnkìrìn mo sì gbẹ̀rí rẹ̀ jẹ́ ìgbà tí mo sì tẹnu dáadáa ló bá ní ọ̀dọ̀ yín lọ̀rọ̀ ṣẹ̀ sí ní kábíyèsí bẹ́ẹ̀ ni olódò ní kábíyèsí ni. àrẹ̀mọ ni àrẹ̀mọ ló ló fi bábà òun lò pọ̀. àrẹ̀mọ ta ni àrẹ̀mọ ajá àbárẹ̀mọ ewúrẹ́. kò lè dárẹ̀mọ tèmi ẹlẹ́kùnrin mọ́mọ́ mi o ó lẹ́lẹ́dàá rẹ o àrẹ̀mọ tèmi. <laughs> bí n bá ìpè àrẹ̀mọ déhìn àyín tó bá lóun kọ́ ẹ̀rín tí ń ṣe fún yín. àrẹ̀mọ wo bá wọlé kó kẹsàn rẹ̀ mọ́ kí wọ́n fún mi gbé kẹsàn rẹ̀ mọ́ kò gbọ́dọ̀ níbẹ̀ bí bí àrẹ̀mọ bá ilé dé àyín. kábíyèsí o. jókòlẹ̀ jókòlẹ̀ jókòlẹ̀. àrẹ̀mọ jókòlẹ̀. ọmọ ọlá ọba lọ́la kábíyèsí rẹ̀ ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ wọ́n ọmọbìnrin ti ń bẹ́lẹ̀ sọ ọmọ rí sọ rí rí àsùkè yìí hmm. mo mọ̀ rí àbọ̀ ọmọ mi ni. mo mọ̀ yín. ìjọ mo kọ́kọ́ rí ọ orí kí ni mo ti bọ̀. orí ẹkún lẹ ti bá mi. mo sì múnú rẹ̀ dùn ó lóun sanwó nù pé ẹ̀gbọ́n òun rọbí lọ́wọ́ owó tó yẹ kóun lọ kó fún ìyá agbẹ̀bí òun ló ń sọnù mo sì ní kíkọ́ nú àwọn ẹ̀ṣọ́ mi kó kówó tó kù lọ́wọ́ wa kó kó fún kódà mo ní tó bá yá o kíkan nú ẹ̀ṣọ́ mi o kó tún lọ báyà agbẹ̀bí pé owó tó bá kú o tó o bá ti san o kò san ìpè tó bá tiẹ̀ wá bímọ náà sáyé torí pé wọn ò sọmọ lóko kó má jẹ́ kétì méjì sí nítorí jíjẹ o àti mímu ìrọ̀rùn ní ọ̀bàdé àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. mo ah, mọ. o ò ní dààmú mo jẹ́rìí ọmọ tí mo bí ọlọ́run mọ̀ jẹun bí máa rí. kábíyèsí inú mi dùn wípé ààrẹ mọ jẹ́wọ́ kó òun mọ ọmọ mi yóò yọ àṣẹ ó sòrí ire ìbànújẹ́ ò ní bá ọ. àṣẹ̀dẹ́lẹ̀ ọmọ lọ mo lọ ń bá wọn ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni lọ́wọ́ ẹ wọn. rọra ṣe dákun o rọra ṣe wọn. ọkùnrin mi ọkùnrin mi kúrò lọ lẹ́yìn ìgbà tó fún mi lówó lọ́jọ́ ẹ̀ wọ́n fi. bẹ́ẹ̀ ló ń gbàgbọ́ báwo rẹ sọ̀hún gbogbo báwo rẹ sọ̀hún bẹ́ẹ̀ náà yóò ọ̀rọ̀ rọ̀ sọ. ńgbà tó fún ẹ lówó ló wá ṣe kínni. ọwọ́ fi bábá mi lò. ẹ mọ̀ dá lóhùn kábíyèsí kábíyèsí ẹ mọ̀ dá lóhùn ẹjẹ́ mi ó fún lẹ́sìn obìnrin sóbìnrin lélẹ́ mẹ́gbàbíyá mọ́nẹ́mí. ọmọ ọmọ lòun ṣe ẹ lóore oní bẹ́ẹ̀ ni ó lòun bùn ọ́ lówó oní bẹ́ẹ̀ ni ó ní kí lọ́sẹ̀ ní oṣù àkànmọ́ wá bóde tán wáyé ilé ọládẹ̀bí ti àyà àrẹ̀mọ tèmi ọba lọ́la yóò wá fi irú rẹ̀ ṣẹ̀wọ́ yóò wo bí ìtìmọ́bí iṣẹ́ pọ̀ tó ń lu àtìlú lódìkejì kò ní rí àsùké ní wàá fẹ́ sọ ọlọ́run ò ní jẹ́. ẹ dákun ẹkọ ẹkọ ẹkọ mi. ṣé ẹ yóò dúró lórí kí n tó là ẹ bọ́ta o. ẹ bọ́ta o bọ́ta o bọ́ta o bọ́ta o jẹ́. bàtà tí wọ́n ti ta. àwọn gbèrú ọmọ mi jẹ́ kálẹ̀ wọn níta. o tọrọ mi. bàtà tí wọ́n ti ta. àbẹ̀wò mi. àbẹ̀wò mi ọpọlọ yín fún ó bẹ̀rẹ̀ bí tutù kó bá sí. àfìgbà tó dójú tì mí láàfin. bàbá mi mi ò parọ́ fún yín àrẹ̀mú ló jàpálẹ̀ mi. Ah. Báàmì, báyé kí mo parọ́ fún yín kí má rí bá ti ṣe. Bẹ́ẹ̀ni rẹ̀ sọ̀rọ̀, aṣọ òkú ọmọye mọ́ ọmọye ti rí ohun ọjà kí lè pèrè ó ṣe. Àtúntò ti ní ọmọ ni ó ò tí ì rú gbogbo wàhálà tí mo ṣe lórí rẹ látìgbà tí ìyá rẹ ti fàyè lẹ̀ ó kẹ̀mí àti wọ́n nìkan àti Elédùà bí mo ti lérò wípé wọ́n jọ ààrẹ ó sọjọ́ fún mi ṣé bó ṣe fẹ́ sọ rèé. àrẹ̀mọ mo ṣe gbomi lójú èmi àti bàá mi bẹ́ẹ̀ làwọn òbí ò fojú sunkún ẹ bàbá <laughs> orí ilẹ̀ tí wọ́n wọ súré tó bá yẹ kí mo parọ́ bọ́rẹ́ mo kó má dá fún mi bàbí. ìlòlò tọrọ owó lọ́wọ́ ẹ̀ fún abẹ́ni. kí ló ló tọrọ owó lọ́wọ́ rẹ̀ mọ́ fún. ọjọ́ sí tẹ́lẹ̀ kí n kówó lọ fàgbọ́n mọ́lá nígbà tí ẹ̀gbọ́n mi ràn mí lọ́wọ́ ni mo sanwó òun nù báyọ̀ mo ṣe rí mi tí mo sọkún lọ́wọ́ ló ṣe fún mi lówó bá mi tọrọ owó. ó sì ṣe wá sọ fún mi torí ìlédùnmọ̀ ó ṣe wá sọ fún mi. àrẹ̀mọ ní ti wá sọ fẹ́ dá àlàyé kankan òun máa lé mi àtàwọn ẹbí mi kúrò nílùú yìí ni. èmi tó fà nìyẹn títún lágbà lélẹ́yìí o ìpínlẹ̀ ọmọ ọdún kọ́ ọ̀fẹ́ ìkọ̀kẹ́ mọ́ ìdílé kí gbogbo ìlú tó gbọ́ Oh! tèmi gbọ́ mi o àbẹ̀bí àbẹ̀bí àbẹ̀bí àbẹ̀bí ẹgbà mi àbẹ̀bí kí ló ṣe ọ́ àbẹ̀bí kí ló ṣe ọ́. mi ò fẹ́ kẹ́kọ̀ọ́ nílùú tó bí sí ni bá mi torí tèmi. Ah! ọmọ yìí pátá. ẹ̀mí o yé yé yé yé yé yé yé yé yé. Ah, àgbà tí wọ́n bọ̀ ìfẹ́ ah. ṣé kẹ́mi máa bá tẹ̀lé èmi kọ́ mo pa èmi pè mí kọ́ mo pa ní. ibi tó o fún dé òun ló fi parẹ́ ìwọ ni. Ah, òun ni ẹ ṣàṣàánú tèmi ni òun ni òun ló. ẹ dákun kí la wàá ṣe báyìí. kábíyèsí ẹ tẹ ẹ̀jẹ̀ àrẹ̀mọ yín sílẹ̀ ní kílùú ìtó lè tòrò. àrẹ̀mọ ìwọ mẹ. eléyìí náà ni. orí mi kọ́. ẹ yọ kẹ́yìn kò ṣeé ṣe o ah! ọba lọ́la ọba lọ́la ni. Ah! ọ̀dà ìyá ọ̀sùn ẹ dákun ìyẹn ò ní ṣeé ṣe kí ni hmm. nǹkan míì tó lè jọ́nà àbáyọ tá a lè ṣe. nǹkan míì ta tún lè ṣe kábíyèsí ẹ wàá lọ wá ọmọge awọ ẹjà tó pupa tó kó ròbòtò ròbòtò ọmọge tó dáa ẹ lọ wá wá. àá wá yèyé ọ̀sùn àá wá. ó tún kù kankan o fún mi kò gbọ́dọ̀ jọmọ lù yìí o àjèjì ni o. àjèjì àwà àwà àwà jòjì. wọ́n là á wà. ó tún kù kankan o kọ́kọ́rọ́ kan tó bẹ yín ajájá ni o ó gbọ́dọ̀ jẹ́ àsùké. àsùké awù awù yèyé ọ̀sán arẹwà ẹja tó tún wá àsùké. tẹ́ bá ti lè rí awọ ẹja lóbìnrin tó pupa tó dẹ̀ jẹ́ àjòjì tẹ́ ẹ mú wá sílùú yìí tó dẹ̀ tún súnké lẹ́yìn tẹ́ ẹ̀ sì fẹ́ fi ọmọ yín di tí ọjọ́ méje bá fi pé ìlú yìí tẹ́ ẹ̀ bá fi túmọ̀ yín lórí kéku yín kò lè ké bí eku nílùú yìí o ẹ̀yin ò dẹ̀ lè ké bí ẹyẹ ọmọ ènìyàn ò lè fọ́n bí ọmọ ènìyàn kábíyèsí èmi rí yín náà o tó kù dọ̀wọ́ yín. kábíyèsí kábíyèsí o kábíyèsí o àbílẹ̀ láti àárẹ̀ àjẹbọ ọmọ òun tó jẹ́ àwọ̀ ẹ̀dá tó pupa tó jẹ́ àwọ̀ ẹ̀dá tó rẹwà àdúgbò ni ó tún ti wá sun kébù láti kan ètò sun ké ah, ah, sórí tó ń dálẹ̀ báyìí. Ah. ara mi ni ara mi ni ara mi ara mi ni ara mi ara mi ni ara mi kábíyèsí kábíyèsí ọmọ mi ò mà gbọ́dọ̀ kú adéwálé ò mà gbọ́dọ̀ kú kábíyèsí. ṣé kí wàá ṣe ọmọ tèmi náà ni àbọ̀ wípé èmi náà kàn dákẹ́ mò ń wòran ni. Eh? mo fẹ́ dábàá fún yín pé bóyá kẹ́ ẹ pé àwọn ìjòyè yín kẹjẹ ká fi tó wọn létí bóyá wọn á bá wa rọ́gbọ́n dá sí i ọjọ́ méje náà fún wa nínú ọjọ́ méje a ti fi ọjọ́ méje tàfàlà dànù tá a rò pé kò sí ewu ewu ló jókòó sẹ́nu ọ̀nà yìí ò kábíyèsí. Hmm, ọ̀rọ̀ rẹ yé mi bó bá ti dàárọ̀ la òun ni wọ́n bá ń pe gbogbo àwọn olóyè jọ hmm, tá a bá forí korí lórí ẹ̀ ó yẹ káwọn náà lè ní ìmọ̀ràn tí wọ́n gbà mí lórí ẹ̀. Eh, kábíyèsí. a ní ṣòfò ọmọ. <laughs> ọmọ mi ò gbọ́dọ̀ kú. àní mo ti gbọ́ ohun ìgbésẹ̀ tó kàn tí n ò gbé ni mo ti ṣàlàyé fún ọ̀run àbí fọkàn ẹ balẹ̀ o fọkàn ẹ balẹ̀. Eh. Hmm, hmm, hmm. ọ̀tún. kábíyèsí ìyálóde ẹ gbà mí o ẹ gbà o òfò alẹ́ rèé o ah. ẹyọ kan ẹ àròlé ẹyọ kan ṣoṣo àbí ta ni kò wá kù láròlé mi ẹ gbà o. kábíyèsí à ń gbìyànjú adìẹ wa ń làágùn ìyẹ́ tó wà lára wa ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ ọ̀dà ah. ọkọ̀ ọjọ́ mẹ́rin báyìí ẹ kàn sọ bí a fẹ́ wá àwọn ẹja àbúké lọ fún mi lọ́kọ̀ ọjọ́ ọlọ́gbọ́n ni ọ. ẹ jẹ́ kí mi wá sọ́ra mi dàbò kéde báyìí kábíyèsí. ẹ ọtí ẹ máa ń sóbin. kábíyèsí mo ní àbá kan èmi bàá má àbá kan wà ẹ jẹ́ kí a laago kiri ìlú kápálágo kó laago kiri ìlú pé àwọn àwọn ẹja abuké o ọ̀tún. ìyálóde. àbá tó mú wa àwọn ò dáa. Ah, ẹ kí lẹ rí o. o ṣeun wọn ní ta bá pè láṣìírí àṣírí náà ló yí ó jẹ n kò bá wá ní kí a pe aláago òlu kó lu aago kiri gbogbo òlu ìwọ mọ̀ wípé a ti fàṣírí kábíyèsí a ti fi hàn sí gbogbo òlu nù ìwọ náà mọ̀ pé kò sí ìlú tó mọ̀ wípé ọmọ ọba ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn irú àbá ìwo wa nù. ìwọ ò ṣe jẹ́ kí pẹ̀tẹ́ tìmí jálẹ̀ o ò ṣe jẹ́ kẹ́lẹ́ ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́ jálẹ̀. n pè é pé. àbí kábíyèsí. ẹ ọ̀dà mọ̀ wí. ẹ ọgbọ́n la máa dá sí tí a bá pín kálá aago lu aago a ní sọ pé ọmọ ọba ń ṣàárẹ̀ a fi àṣírí ìdílé ọba a sì pamọ́ a wà láago pé ẹ ń bá ti bá wa rí awẹ́jà abuké o tó bá jẹ́ pé obìnrin ni yóò ṣe aya rẹ̀ mọ́ tó bá jẹ́ pé ọkùnrin ni a sọ ìdílé wọn ìdílé olóyè àwọn èèyàn sì fẹ́ràn fà wọ́n á tú jáde kọ́kọ́kọ́kọ́ báyìí ni àwa ní sọ̀dí tá a fi nílò ọ̀rọ̀ ẹja. àní sọ. Hmm. ebi mo ti wí pọlọgbọn ni ọ. ẹ sọ bẹ́ẹ̀ mi ò kà tẹ́lẹ̀. mo ti wí pọlọgbọn ni ọ ọkà rẹ. <laughs> ayé jẹ́ ká ṣe bẹ́ẹ̀. ọ̀tún àjàgà jígì. jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká. àbí bò láti ẹ ká wí oh, ká oh, ẹ jẹ́ oh, gbìyànjú rẹ o. ètò wí náà dá ṣeun. chuchu chumba chuchu chumba chuchu chumba. chuchuka chumara kábíyèsí o àtìmúdé o kábíyèsí eh? bẹ́ẹ̀ ni àtìmúdé. ẹ rí i mú. bẹ́ẹ̀ ni olórí. oṣù kẹsẹ̀ yìí. ah ike rẹ̀ gan ó tóbi ó tóbi ó pọ̀. òun á dà. a ti tìmọ́ tìlú kábíyèsí. Eh, eh, ọmọ ti bí ń kọ́. filẹ̀ sọ́hun. kò bá yín wá mú. kò bá wa. tó bá yà ìpẹ́ mọ́. yára ẹ̀ wọ̀. kábíyèsí o kábíyèsí o ayé mà le o. àbórí mi etí mo mọ̀ ríre o ó mo ṣe dìde kán kí n wá bọ́ kí n wá fi tó ọ létí o kó n burúkú mọ̀ lọ ṣẹlẹ̀ o ẹ dẹ́rù bà mí o kí ṣòro ọmọ ló yẹ kí wọ́n lò ó wọ́n ní ọmọ ọwọ́ ọmọ èèyàn tó jẹ́ o dákun. ah, ah. ń bo lọmọ ọ̀hún wà gan. Ah, wọ́n ti fi inú túbú inú ah! bẹ́ẹ̀nbẹ́ báyìí. wọ́n ti mú. ẹ̀yin ah, léwu bà mí o. ló gbogbo ẹ̀ lọ́nà eh, ẹbọ kan ò nílé kó kọjá kù eh, yọ kú ọ̀nbẹ. ẹ̀yin tọ́kàn wà sọ pé ní a fẹ́ lóye mm-hmm. ìyún ló torí gbọ́dọ̀ dira lọ. n ò sì mọ̀ pé gbogbo orú nǹkan tí ẹ wà wí fún mi rè àmọ́ yóò ṣe é ṣe. Ah, mm, yóò ṣe é ṣe mo jẹ́rìí rẹ̀ náà mo mm, jẹ́rìí rẹ̀ lébùrọ̀ sì fún ọ ṣe mọ́mọ́jò kọjá alẹ́ ìsàárọ̀ ọ̀la níyàjò yàjò mọ́jò kọjá dàpọ̀. Eh, àwọn alálẹ̀ ò sọ bàbà ṣíṣe eh, eh, kò ní í dogun dọ́dẹ́ fọkànbalẹ̀ ah, mm, wọ́n yọ. ọkàn mi balẹ̀ àmọ́ ohun tó tún wá jẹ́ kẹ́rù ò bà mí jù rèé o rántí àlàtọ̀ ọlọ́ọ̀lá o àràtọ̀ wa rọ́ fún aláàfin eh. Eh, kó máa lọ bọ́ sí ìgbúnṣẹ́ o. èmi ò máa dáyùn dáyín mo ti ṣe nǹkan tó yẹ ń ṣe lórí ìyún mo ti yanjú rẹ eh, ẹ rí fọkànbalẹ̀ ẹ káàbọ̀ o ẹ káàbọ̀ o. tubu. tutu. true.

àwọn àlejò sí ẹ ìwọ ni wọn wá ròyìn rẹ yíká ṣàwùtì torí pé bí wọ́n ṣe ń hùwà ká a ò ní ṣe rere torí pé ìwà ibi wọ́n máa pọ̀ ká pé a ò kọjá lọ́wọ́ pẹ̀ka ìdàkejì rẹ̀ la máa bèrò sí wa àmọ́ bínú tí wá ṣe rí la wọ́n ìka san wá lẹ́sàn-án ṣùgbọ́n wá ń rere wọ́n bàbá mi òkè kùsùn torí pé bọ́mọ yẹn bá jẹ́ lárùn àbámọ́ kùtà ìwọ ọ̀rọ̀ ó dá báwọn. àrẹ̀mú ọ̀ ẹ mú un lọ́rẹ̀ bá olóòlà ẹni kọ́ fá irun rẹ̀ kọ́ mọ́ kodoro abẹ tí wọ́n fi fárí igun èyí tí wọ́n fi yọ gẹ̀gẹ̀ àkàlà kọ́ gbọ́dọ̀ dórí àti òrùka bí ọmọ mú mọ́ o lọ. Chuchu, chumbara, chuchu, chumbara. Good. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà láyìíká yìí oorun ní gba tọwọ́ ọmọdé ẹ̀fún kó mú yín èdì kó dì yín ẹ̀fún lọ́mọ alájèrè dẹ́ èdì lọ́mọ alájèrè òjé àwọn méjèèjì ẹrú olúfẹ̀ ni wọ́n ṣe ẹrú olúfẹ̀ wọn kì í bọ́mọ olúfẹ̀ jiyàn mo dọmọ olúfẹ̀ lẹ́ni ẹ ò gbọ́dọ̀ bá mi jiyàn. àìbágbéngbé paṣọ ẹ̀ láró ẹnìkan ìbálùkò níbi gbé patí ẹ̀ ló ewé ọ̀dúndún làrí ààrẹ ní bá ń ja ẹ̀fúùfù ó yá gbé mi. lẹ́ lẹ́ lẹ́ adésíye o adésíye o ọlọ́mọ alànà tààrà kan yìí ọlọ́mọ tá a kókò yè lọ́wọ́lọ́wọ́ adésíye o tó o bá sí èfó lódùmarè tán kó wá sí etí yẹn fún ọ ọlọmọ tá a kókun yè lé lọ́wọ́ tó o bá kókun yè fó lódùmarè tán kó wá kókun yè tiẹ̀ fún ọ ọlọmọ alànà tààrà káyè ọlọmọ alànà tààrà káyè kó lànà tààrà káyè tiẹ̀ kí yè rẹ sọ. ẹ ó yá máa rí ilé yìí kíákíá máa lọ ọ̀dọ̀ ìyá rẹ. níbo ni lọ ah, ah, ah, inú igbó lọkọ rí sí èyí ṣe. ìríràn bàbá. ah wọn gbé o kí ni ìyá rẹ ṣe fáyé báyìí tán fi fi adúrú àrùn yìí kàn ọ ríran tún sunké ah! ọ̀dà àjọ máa relé ọ̀dọ̀ mi báyìí ẹ̀yin tó láyé mo pè yín o mo pè yín o ẹ wá dáhùn sí ìbéèrè mi. wọn lè dá olóhùn wọn lè dá olóhùn ah! òbílẹ̀ jọ́ ní ọ̀rọ̀ lẹ́lẹ̀. láti bó bá ti gbogbo ọ̀sálà ni. ibẹ̀ náà náà padà sí o. sọ́kọ̀ rí mi ọ̀dọ́ mi náà ìwọ lẹ́ni tó jẹ́ wípé àwọn ti mu ifá ti mu ìlú ti gbà ìwọ wa lọ rè tú ẹran lẹ̀ ẹran tó ká bá fẹnu sọ ẹnu ọ̀ká ní kù sí. irọ́ ló ń pa. ìtẹ́rẹ̀ bá fẹnu sọ ẹnu èrè náà ni ọwọ́. irọ́ ló ń pa. eléyìí ọbẹ̀ ní rẹ̀ bí o. wọ́n ẹnìkan yìí fọmọ rẹ̀ bọ̀ rẹ̀. ta ló sọ fún ọ bẹ́ẹ̀. mo ń dé wò rí. ojú ewúrẹ́ ni a ti fọmọ òrùbọ ojú àgùntàn ni a ti fọmọ rẹ̀ jókòó eléyìí ọjẹ fún mi. ee wọlé. lórí kí. bẹ́ẹ̀ni ìwọ. ọmọ yìí ti di ẹ̀dá ẹnikẹ́ ìpẹ́dá. ìtàkùn tábàlíkèrè ọlọ́sàn yóò lọ bẹ́ẹ̀rì lọ ní. yóò bàrẹ̀ tábàlíkèrè ọlọ́sàn yóò lọ bẹ́ẹ̀rì lọ ní. tí fàṣẹ ní sọmọ gbọ́rọ̀ sọ bọ̀rẹ̀ ní sọmọ kò di ẹ̀dá ti bú yàkẹ́ sọmọ ó ń ilẹ̀ kú òrèrè ayé mo wo òrèrè ayé mi ò rí kékeré gúnugúnú gbogbo wọn ni wọ́n pa lórí mo ti wẹ́sẹ̀ òkè wọn ò rí kékeré àkàlàmàgbò gbogbo wọn ni wọ́n yẹ gẹ̀gẹ̀ lọ́rùn mo wẹ́sẹ̀ ọ̀dọ̀ títí wọn ò rí jẹ̀jẹ̀rú orí àpáta adífáfúnfágbà míyè ti ṣàwọ̀ lẹ́sẹ̀ òkè iná jó forí sọtí lórúkọ àpèsè babaláwo àgbègbòdé bóṣapáṣẹ̀rú lórúkọ àpèsè oníṣègùn àti òró àfigbó yàgbàyàgbà ìlórúkọ àpèsè aláìsà. Ah! Ah! mú mi lẹ́gbẹ̀ẹ́ màá bọ́bọ̀ tó wọ́n mú mi lẹ́sẹ̀ mo dòwèrè àjòkà àjòkà tá mú mi rí èmi ọmọ bẹ̀ ẹyin fa lọ́wọ́ kọ́fẹ́ nu yọ̀ wíńtẹ̀mí ẹnu yọ̀ ẹyin fa jẹrò kọ́fẹ́ nu yọ̀ wíńtẹ̀mí ẹnu yọ̀ tẹ̀gbẹ́ tàmú yọ̀ mọ́ yọ̀ tẹ̀gbẹ́ tàgbà mọ́ forí balẹ̀ falẹ̀ báyìí. ìwọ hm? ìwọ hm? kèrè. ayé ò ní fẹ́ nu yọ̀ mí ẹnu àtàwọn fi mí tiẹ̀ ọjọ́ tí mo bọ́ jẹ́njí lẹ́mọ̀ràn tí mo mọ̀ jẹ́njí kà ká mọ̀ràn mọ̀ràn ká mọ̀ pẹ́ mẹ́tọ̀lú adílẹ́mọ̀rún mi là ìfọ́gbàbí ọ̀ràn ìfọ́gbàbí adógún adógún ooo ọ̀rọ̀ ọ̀gbọ̀ ẹ̀yà wà wọ́dà wà ẹran ayé nìwọ ẹran ayé nìwọ kò sí nǹkan fẹ́ sí ìmọ̀sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ láyé o ọ̀yà ẹgbẹ́. Ah. ah. Oh. mo ti léwu lẹsẹ bọ jẹjẹ mo má gòtà ṣẹbọ ọ̀sán yìí àgbàtàn lè gbà gbọ̀ pé ẹbù wì mí ẹbù wì mí èyí tó láyé ẹgbẹ́ mi ó ìdúró gbogbo ńlá àbóṣù àwo. mo gbé mo burúkú ti gbé lọ. pátápátá tí wọ́n sọ ní sọmọ ògùn ọ̀rọ̀ sọ̀bọ̀rọ̀ ní sọmọ Ọ̀rúnmìlà kò débi tí ọjà òṣùbù yẹ̀kẹ́ ní sọmọ adíáfún ìgbì ọlọ́run o. ẹ̀rọ tó ká bá fẹnu sọ ẹni ọ̀ká ní kú sí ẹ̀rọ tó ká bá sọ ẹni ọ̀ká ní kú sí ètí mo wí náà nígbà tí ó dàgbà alábàánú làti àṣẹ́dàṣe òrìṣà àti òrìṣà lẹ́nu mi àti òrìṣà lẹ́nu mi lọ́wọ́ ojú kan sọ àràbá bá wó sí ibẹ̀ ní ràásì. kí lè fún ọmọ ń pè wọn àmọ́ ní ọkọ̀ ọgbẹ́. kìlọ̀kìlọ̀ kìlọ̀kìlọ̀ eh, agogo kìlọ̀kìlọ̀ ló ń ro afẹ́fẹ́ kìlọ̀kìlọ̀ ló ń fẹ́ o kìlọ̀kìlọ̀ kìlọ̀kìlọ̀ kìlọ̀kìlọ̀ kàdí tilẹ̀ gbọ́ la ṣe sọ̀rọ̀ lójú ọmọ rẹ̀ ẹ̀ eh, ẹ̀ eh. kàdí tilẹ̀ gbọ́ la ṣe sọ̀rọ̀ lójú ọmọ rẹ̀ o. Oh agogo kìlọ̀kìlọ̀ ń ro afẹ́fẹ́ kìlọ̀kìlọ̀ ń fẹ́ agogo kìlọ̀kìlọ̀ ń ro afẹ́fẹ́. ó ti dé ọbẹ̀ kúrò wọ́n sì ní dáta àwọn ọmọ èrí wọ́n mú tí ò lọ́lọ́wẹ́ lọ́lọ́wẹ́ fúnra rẹ̀ níbo lọ fọmọ ìyàwó wọ́n ní ẹ̀gbọ́n tó ní sílẹ̀ gbàdúgbà kọ́kọ́rọ́ ayé ẹ̀ má bọ̀ ní ara rẹ̀ níyọ lẹ́nu. adáṣọ mọ́nà ọ̀rọ̀ rẹ̀ ní tòwó lọ́mi lójú ọjọ́ ọ̀bọ́kọ̀ e àgbọ̀kọ̀ ọmọ ẹ̀nà ọlọ́ni ní fi ṣọgún jẹ ìjọ ṣẹ́fọ́ lónìí dé èèyàn òmùnà yìí tí kún fún ara rẹ̀ jó ọ̀rọ̀ mi wọ́n ti mọ̀ pé ìkan nínú yín ló dalẹ̀ ẹni tó bá dalẹ̀ abalẹ̀ tí bá fún mi mo fún yín ní ìṣẹ́jú mẹ́ta pẹ́rẹ́. ọmọ mi ọba kàn mí lára ilé ìwé ọ̀dà ìwé ìjọ ó ti gbà náà ọ̀rọ̀ oṣù ilé mọ̀lẹ̀ ní wúre. ọ̀sẹ̀ pẹ̀lẹ́ ọmọ ètò tí wọ́n. ọ̀sẹ̀ pẹ̀lẹ́ ọmọ eré tí ń bà. ọ̀sẹ̀ pẹ̀lẹ́ ọmọ ètò méjì lágbàlagbà lórí òwe. àdìbà fún àmúkẹ́sẹ̀ wà. àmúkẹ́sẹ̀ wà lẹ́wọ̀ ọmọ aríkẹ́yẹ gbẹ́gàn. torí pé bọ́mọ iná bá já lárùn àbá. òtò làárọ̀ mi wẹ̀. wẹ̀rí mọ̀ wẹsẹ̀ wẹsẹ̀ mọ̀ wẹ̀rí adúbámú agolo ṣàṣà lẹ́bẹ̀ èyí tí rẹ̀ gbójú rẹ̀ níwàlú koríko ǹdẹ ǹdẹ lèrúwà ẹ̀dìdẹ olómọ kágò olómọ kágò kí n tó wọlé àgọ́ àlàmọ́bọ̀ ni ó sùn àgọ́ ni ó sùn àgọ́ ni ó sùn pẹ́jọ́ sùpàṣẹ òbòdè yẹn bá lọ́wọ́ má lọ ọ̀gọ́gọ́ àná lálákẹ́ ọ̀gángànà lẹ́lákẹ́sẹ̀ ẹlẹ́kùjẹ́kù ẹlẹ́kùjẹ́kù ẹlẹ́kùjẹ́kù ẹlẹ́kùjẹ́kù ẹlẹ́kùjẹ́kù ẹlẹ́kùjẹ́kù ẹlẹ́kùjẹ́kù adébọ́lá títà kò màrí ọmọ sàn ìwàrún ìwàrún omi gbẹ̀wọ́ lọ ìwàrún omi pàkẹ́tẹ́ omi bí ọ̀nà lórí ọ̀nà pàkẹ́tẹ́ ọ̀nà bí omi lórí ìpàdé omi òun ọ̀nà ó pín sí mẹ́rin ọgbọgba adébọ́lá títà kò màrí ọmọ sàn ìwàrún ìwàrún omi gbẹ̀wọ́ lọ ìwárún ẹfun ní ìbáyé oṣù jẹ oṣù ní ìbáyé ẹfun jẹ àtẹfun àtọsùn èédú ní ìbáyé gbogbo wa jẹ ẹlẹmọlẹjẹ ìbà ó ìbà ìbà alájà tó fún ọ ìbà tó fi ní ìtumọ̀ àgbàgbà alukóso àti ìtumọ̀ máa ń fi padà mọ ìbá lóore dáàbò lórí ẹjọ́ jẹ́ bí iná kọ́ máa jẹ̀bi òrùn bí iná bá ṣoṣo àjẹ́bọ̀ òrùn bá ṣoṣo àgbẹ̀jù èyí lẹ́lẹ́jẹ̀ lẹ́fẹ́ o bàbá ti wá fún yín lẹ́jẹ̀ ọ̀hún ẹjọ́ rọ̀ wá lọ́rùn o. ẹlẹ́wòrì ah! ẹlẹ́wòrì àgbẹ̀ náà mi wọ́n bá ẹni tẹ́jà ibi tọ́mọ̀ mi bá wà ẹ fi ojú mi méjèèjì kẹjẹ́ kiri ẹ̀yin ìyá o. Ah, ó ṣèwọ̀ ẹ lè pa ọmọ tèmi ìgbálẹ̀ nìkan pa ẹ lè rọ́mọ tèmi pa ó ṣèwọ̀. Yeah! kò kí ṣoje ó ṣèwọ̀ ọ̀rẹ́ ni mo ṣe mi ò ṣebi fún yín kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà tí bá ti ṣoore fún yín ara ọmọ tèmi lẹ ti máa ń gbẹ̀san lẹ ti ń bẹ̀ wò. àrò mẹ́ta tí ìdọ̀bẹ̀ nù mo mọ̀ rí. nítorí ọmọ abúké tí wọ́n gbọ́ sọ́dọ̀ ẹ̀ là ṣe wá o ò gbúdọ̀ dáwọ́ lé. bẹ́ẹ̀ ni má ṣe tó o bá ṣe ó pọ̀ dín nínú iyọ̀. má ṣe o má ṣe o nítorí pé mo mọ̀ pálá gidi ni ọ́ tó o bá sì ṣe ó pọ̀ dín nínú iyọ̀. kí ló dé ẹ̀ṣẹ̀ wo lọmọ kékeré iṣẹ́ yìí ẹ wo ṣùṣùṣù ẹ fọ́ ojú ẹ̀ dànù ẹ tún jọ oṣù ké kí lọ́wọ́ ń gbà. Hmm. nítorí pé ìyá ọmọ náà ti mọ̀ pé olóògùn ọmọ ni ó wáá fi ń lára lójú. bẹ́ẹ̀ ni a sì fi dá a lágara ni. má ṣe o nítorí pé tó o bá ṣe ó kọ̀ ní nínú yọ. ẹ jèbù rẹ. èrò ìṣe oúnjẹ wa. Ah, ah. kí ló dé ta ẹ ní kẹ́mi ó ṣoore mọ́. mo ní ọ̀rọ̀ lèmi ò ṣe mi ò ní ṣèkà o bọ́ọ̀rẹ́ bá dì bí ìpàdé lọ́hùn o kò sí nǹkan kan tá ẹ lè ṣe ẹ lè túrú kan lára mi dúdú nìyí funfun lèmi wọ̀ ó ṣe ìwọ̀ pàǹpọ̀ ọmọ rẹ̀ bọ̀ rẹ̀ ká dá fún gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan. Àkànjí Yétúndé mhm. ẹ ṣeun ẹ kú tọ́jú ọmọ mi báwo la rẹ̀. Olúwa ṣeun ara ẹ ti dá. ara ẹ ti dá dáadáa. a dúpẹ́ lọ́wọ́ yín gan yèyé. ṣé o fún lágbo tí mo ní ọ fún mu. yèyé ẹ tún bí mi <laughs> hmm. kété tí mo fún lágbo yẹn mu bẹ́ẹ̀ ṣe ni pé kí n ṣe fún mu náà ni mo ṣe fún mu hmm. bí mo dà ṣe fún mu báyìí wọ́ọ́rọ́ bẹ́ẹ̀ ni ara ẹ̀ dá wálẹ̀ ah! yèyé aṣojú aṣojú ọ̀pọ̀ ẹ̀yẹ wọ́n ní èkíní èkejì ire ni o èkíní èkejì ire ni ire lọ́hún ire nìyí o èkíní èkejì o ire ni ire lọ̀rọ̀ yín ẹ̀jà sí lórí lẹ́yìn eléyìí ìbejì làtìlàtì ló kù àṣẹ àṣẹ ìbejì làtìlàtì ló kù àṣẹ àṣẹ àṣẹ mo dúpẹ́. yìí nǹkan tó ya èmi lẹ́nu pé gbogbo ibi tá a gbé dé pátá hmm. wọ́n ní wọ́n ti pín gbogbo irun ara ẹ̀ káàkiri <laughs> Ah, ṣe bọ́ ọ̀ṣun ni ọmọ ọ̀ṣun ni hmm. kò sí nǹkan kan tí ó mọ ọmọ tèmi ṣe ti gbọ́ ọkàn yóò balẹ̀ ẹ ní dààmú ẹyin Yétúndé wà gbọ́ ṣó ẹnu ẹ dáadáa o wọ́n ní ẹnu ní pa ẹnu ní ńlá ẹnu ẹ ò ní pa ọ́ o ṣọ́ra dáadáa o kò mọ̀ bá fẹ́ nu kọ́ ṣọ́ ara dáadáa. ìyẹn ṣé o gbogbo ìgbà ni mo máa ń kìlọ̀ fóun náà ah, àfi kó máa sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ kiri ṣáá ni èwo tó wà ní ẹ̀bùn táwọn tó lẹ́ẹ̀ gbé wá fún mi. aníkàwá fèmí ìmòrè wọn. ọ̀sùn ìgbà kankan lọ́wọ́ èèyàn ah. ọ̀fẹ́ lè lódùmarè fún mi ọ̀fẹ́ lèmi náà ó fún yín ah. kò sí nǹkan kan ẹ má lẹ́rọ fi tọ́jú àmọ́ mi fún mi lé ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ láyọ̀ adúpẹ́dúpẹ́. yèyé o ó mà ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín o. ṣé o sí. yèyé ǹjẹ́ kí ló dé tí ẹ fi ìlú arúgbó dùn tí ẹ wá sí àárín igbó níbí báyìí bí ìjìnà sí ah, gbogbo ṣé tó dé àkànjí ọ̀rọ̀ mi kì í sọ̀rọ̀ èmi hmm. ọjọ́ tẹ́ ẹ bá padà wá àyè ọ̀rọ̀ á wà lọ́jọ́ ẹ máa lọ ẹ ṣé ah, ẹ ṣé mo dúpẹ́ yóò dára fún yín ọkàn yín balẹ̀ ẹ balẹ̀ láyọ̀ o ẹ tọ́jú ọmọ mi ẹ bá ń kí wọn o. ìyá mi ìyá mi. ọ̀ṣun fún mi. ìyá mi. ọ̀ṣun fún mi. Ah, kí ló dé kí ló ṣe ọ́. ìyá mi ọ̀ṣun fún mi. ìríran mọ́. o ṣe ní ríran mọ́ bó o dúró dúró dúró dúró ọ̀ṣun fún mi. o ò ríran mọ́. o ò rí mi. Ah, ọ̀ṣun fún mi. kí ló lọ́yìn ẹ. ìkẹrẹ ah, ìkẹrẹ. Ah, ah, ah, ah kí ló dé kí ni mo ṣe fún yín ẹ̀yin aráàlú oore ni mo ṣe kí ló dé tá a máa bẹ̀ṣẹ̀ wò lórí ọmọ mi. ọṣù agbọ́dẹ́wọ́ náà agbọ́dẹ́wọ́ nìṣà àwọ̀ àwọ̀ tó rẹ̀ sàn ah! ọ̀ṣun fún mi ọ̀ṣun fún mi wò mí wò mí wò mí wo bí wò wò mí àní kò lajú lajú kò wò mí wò ní òní rè òní mi èmi ọtún fún mi ọtún fún mi wò mí wò mí ojú ẹ̀ hàlà ojú ẹ̀ máa là ó máa là ó máa là ẹ̀yin abiyamọ ẹ̀ ṣàánú mi àmọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní olúwojú ní sanwó lóde ìwòjì olùgbọ̀nà sanwó lóde ìgbọ̀nà ó dín fọ́fọ́ ọ̀rúnmìlì gbà ní pé ti sanwó ròde epo wọ́n ní ọ̀rúnmìlì ọ̀tá ń bẹ níwájú wọ́n ní ọ̀rùn mi lọ̀tá ń bẹ lẹ́yìn ó ní tó bá jẹ́ ìṣe tòóní tí kì í bá jẹ́ ìṣe tiwọn iwájú bẹ́ẹ̀ lọ ká fọ̀rọ̀ sípa ni ẹ̀yìn lọ kẹ́kẹ́ fọ̀rọ̀ tiẹ̀ sípa ni àárọ̀ ọ̀gbẹ́ ni àárín tọ̀tún ti jà báyìí níjà ṣọ̀gbó ìgbéròrò làrá kéwọlẹ̀ ìgbéròrò láti ẹ̀mí lọ gbogbo ẹ̀yìn ìlú ayé pé mo fi yín gégùn gbogbo ẹlẹ́rọ̀ọ́rọ̀ tó bá wọ ìlú náà gbogbo yín ni ká bẹ̀rẹ̀ sí pòórá ẹ̀ ní sinimá ọlọ́tọ̀ nílọ nílùú yìí ọmọdé ló wọ ọbẹ àgbà ló wọ ọbẹ lẹ́ẹ̀mejì ni wọ́n gbé wọ́n bẹ̀ ni tó dẹni àwọ̀tì ẹ bẹ̀rẹ̀ sípò rẹ láti wákàtí lọ ẹ ṣe rere ilé ayé mọ́ láti òní lọ ìlú ayé pé di ìlú ìwọ̀ fún gbogbo ènìyàn ẹnikẹ́ni tó bá wọ ọbẹ̀ ó bẹ̀rẹ̀ sípò rẹ bẹ́ẹ̀ ni àṣẹ́gun máa ṣe ìwà ìkà èso máa ṣe rere. bó ti wú ká wúwa ìkà tó ayé àbídí yanyan ló balẹ̀ ẹ̀dá ìka lẹ́ṣẹ̀. afẹ́fẹ́ tó ń fẹ́ tó ń dààmú ológi <laughs> àfi kó níyẹ̀ fún kó má ṣàfihàn. ọ̀rẹ́ ah. <laughs> o ń bọ̀ ń bọ̀ àwọn aládẹ́ẹ̀dì náà wí. abánidá kan kì í báyé débẹ̀ ń lọ̀rọ̀ olóyè ọ̀tún olóyè ọ̀tún tí ń gbáwájú tí ń gbẹ̀yìn tí ń bọ́ bá dámọ̀ràn òdì ló yìí o hmm. àpẹẹrẹ pé yóò dáa yóò dáa nílùú ayé pé tó wá padà di pé kò ní dá mọ́ báyìí ló mú ló yí ọ̀tún sá lọ. ìyálóde ìlú ayé pé hmm? ààfin ti wá di ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan òde fèmí náà báyìí àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ló wá kàn tí mò ń ṣe báyìí. ló pokùnso. gbogbo àfi ti dàrú gbogbo ìlú ti dàrú àwọn èèyàn ti kú kíbi lẹ báwo jẹ ṣẹpa. àdùkẹ́ mi ọ̀wọ́n ah! ẹ̀rín rẹ̀ yìí ni máa dà lọ́hùn tí ọmọ pé tipẹ́ tèmi tí wọ́n ń wò nìkan kan wà lọ́kàn mi tí mo fẹ́ bọ́ ọ sọ ṣùgbọ́n ìgbà míì àyà máa wà kó má sọ̀rọ̀ ìgbà míì sì rèé àyà wà ọ̀rọ̀ wà gẹ́gẹ́ bí àsìkò tá a wà kí n má gbọ́dọ̀ fún ẹ. ṣé nígbà tí mo ti ṣe ẹ ó ti wò mí lọ́kàn pé kí n sọ fún. ọláòyè ọláòyè ó sì pa ọ́. ọláolú kí mo ṣe. ọláòyè kí ah, mo ṣe fún ọ. Ah, ah, ọláòyè kí mo ṣe fún ọ. sábàláyé sábàyé sábàyé o. ọláòyè ọláolú ọláòyè ọláolú ọláòyè ọláolú kí lè ṣàyè. ní ìwọ tí mo sì finú hàn. mo ń gbọ́ o. tí mo finú hàn torí bá a ṣe jọ jẹ́ ọláòyè torí bá a ṣe jọ jẹ́ tí mo dẹ̀ sọ fún mo ṣe nífẹ̀ẹ́ ọmọdé yìí tó. yorùbá dé tí mo sọ fún mo ṣe nífẹ̀ẹ́ tó. yorùbá dé ọlọ́run ó wá gbẹ̀yìn ó wá gbẹ̀yìn ó wá bá tèmi jẹ́ pọ̀ ọ̀ngọ́dọ́. ìwọ ló bá tara ọ̀kẹ́ yorùbá yé o kí lè ṣe pé ọkùnrin ọmọ arábìnrin tó onífẹ̀ẹ́ tó wù ọ́ lọ́kàn ọ wà ẹgbẹ́ o ẹ pẹ́pẹ́ sí o ẹ mo rọ́mọ kan o mo nífẹ̀ẹ́ rẹ o dákun ṣé kí n bẹ bá sọ ọláolú ọláolú ọláolú. ibi tí mo gbé gbà ṣe é ni pé mo wù ẹ́ pé bá a ṣe jọ wà bá a ṣe jọ dánmọ̀ ìyá kan náà mo sì sọ ẹdun ọkàn mi. ìrẹ́ ni ọpọlọ rẹ kú ni. sọ́mọ̀ kó ṣẹ̀ṣẹ̀ ṣe é bẹ́ẹ̀ sọ́mọ̀ kó ṣẹ̀ṣẹ̀ ṣe é bẹ́ẹ̀ sọ́mọ̀ kó ṣẹ̀ṣẹ̀ ṣe é bẹ́ẹ̀ ìṣòro ọjà kí ni orí rẹ bá kọ̀ bí bàbá tẹ ìfọ̀kẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ìlú kan ni mò ń wò lọ́ọ̀kan yẹn ó dá ipa àtijá sí ìlú kan. ṣé kò ṣe láyé pé rè ah, ìlú ayé pé ibi ti bò ṣọ́nà ìlú yìí ṣójọ́ ìlú ayé pé lójú rẹ̀ wọ́n kò lè jẹ́ ìlú ayé pé. ẹ wọ ó jẹ́ ìlú ayé pé kò jẹ́ ìlú ayé pé ẹ jẹ́ adarapọ̀ wọn ká máa bá wọn gbé. Ah, mi ò lọ ah, mi ò lọ ẹ wò bóyá káwa náà parapọ̀ ká lọ tẹ̀dó sí ìlú mi. òótọ́ ni kó tó sọ yẹn o òótọ́ ni òótọ́ ni kó tó sọ. ẹ wo ojú òtọ́ kò jòtò èmi lọ ẹ wo èmi gbọ́ fún yín èmi gbọ́ fún yín. èèmọ̀ wọ̀lú èèmọ̀ wọ̀lú o mo wí o mo wí mo wí mo wí. ẹyọ ọmọ yìí dáa. Ah, mo mọ̀ wí tó mo mọ̀ wí tó wọn ọmọ gbọ́ tèmi mọ̀ ni. Oh. Eh, ifá lójú mi báyìí bí mo ṣe làálẹ̀ rẹ̀ hmm. ẹ èèyàn sì ń digi wọ́n sì ń di ṣìgìdì oh. wọ́n sì ń pòórá nínú ìlú wa yìí náà. ìyá rẹ èèyàn sì máa dà pátá lójú rẹ ẹ̀yin ọmọ yìí dáa. èmi ń lọ nù mọ̀ ń lọ tèmi nù. ń bọ̀ wọ́n lọ báyìí àwọn ò lè fi fara pamọ́ sí ti à. ibi ó bá ti gbà ó yóò gbà. Ah, ibẹ̀ fún ibẹ̀ fún kò lè gbà wá. kò ṣe bá wọn. ẹ wo bàbá mi eh. ẹ sì kí ó ẹ fi tó ṣẹlẹ̀ lẹ̀ ká mọ bá sì sá kúrò ní. ẹ eh, ó yà ká mọ sá lọ ká mọ. àní bí ìwọ náwó ọ̀pápọ̀. Ah, ah, eh, ìyálóde ọmọ tó ṣẹlẹ̀ mm-hmm. ẹ̀dùn ọkọ̀ bá mójútó lé. ilé wo. ìbálejò bá dé ní mi ò ní pẹ́ dé. ìfọ kéèmí ọmọ tuntun lè rẹ ní ìfọ ní ẹgbà mi kéèmí Oro, oro, ṣẹ́gi ọ̀rẹ́ mi. kò ju mẹ́ta. pẹ̀lú bóun ni. dáadáa ni kí ló wá ṣe ń àyìn. ìyá yìí lèmi ń gbé e látìgbà tí bàbá mi tó ti léyà mi kúrò ní ìlú arúgúdẹ ìyá ni mò ń gbé torí ìlú ayé pé nílùú ìyá mi. àwa náà mo ti kúrò nílùú arúgúdẹ. ẹ ti kúrò nílùú arúgúdẹ hmm. kí ni ìyá ọ̀sùn ṣe fún wọn nílùú arúgúdẹ. Ah, ọ̀sán kò rú kan ni ìyá ọ̀sùn kò gbowó kúrò nílùú arúgúdẹ o torí pé àwọn ayé ṣe ọmọ rẹ̀ níkà. wọ́n ọmọ rẹ̀ níkà hmm. bíi ti ah, ọ̀sùn fún mi ó fọ́ lójú eh? kódà ó tún sùn ìtìjú òun ló mú ìyá kúrò nílùú arúgbóde tá a fi lọ tòde sílùú mi. ìyá ò sì rí nǹkan kan ṣe sí. àtùpà níyà tó tọ́ná fọ́mọ aráyé tí ò rí di ara rẹ̀ ìtìjú òun ìtìjú òun pọ̀ o àmọ́ ìyá ìgbóná pọ̀. ẹgbẹ́ ìgbóná ni náà rí nǹkan fi ṣọ́ọ̀ṣì fún mi. kódà èmi nìkan mo láǹfààní àti tọ́jú rẹ̀ bí mi ò délé ọ̀tún fún mi ò ní jẹun á jẹ́ pé àwẹ̀jà abuké ni ọ̀sùn fún mi nù. ẹ ọ̀rẹ́ rẹ̀ mo mm. rere mọ jókòó mọ ọyọ ó ti dolórí rẹ̀ ó ti mm. dolówó. bíi ti bò. sórí ìlú wa mm. wọ́n ń wá àwẹ̀jà abuké. olórí mi olórí kékeré olórí lọ́la àyà ah! ọ̀la mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ o ojú ò ní tì ó ọ̀rọ̀ rẹ ò ní dojúrú aláàánú ò ní fìwọ náà lẹ̀ okú àtìlẹ́yìn wa láàfin yìí o ìwọlé ẹni náà tó jẹ́ káṣírí wa tú ìwọ ló jẹ́ káṣírí ìlú yìí ó tú ìwọ ló jẹ́ káṣírí ọmọ mi ó tú ìwọ ló jẹ́ kí n fojú sunkún ọmọ ní agbára àwọn alálẹ̀ ní agbára elédùà ojú ò ní tì ó ó wàá finú ṣoyún báyìí ó sì fẹ̀yìn gbọ́mọ sí láàfin ni o pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run tí orí ó bá ti di bí ọ̀tún la nísìn kó bá ẹ padà wáyé n tó kù ní pé ká ṣègbéyàwó ló bá da yaba ọ̀rẹ́ olórí kékeré ọ̀rẹ́ ayaba ìwọ ló yẹ kí n máa pè ní ọ̀tún ayaba ọ̀tún olórí ọ̀tún ayaba lọ́la ọ̀rọ̀ tìwọ náà ní dojúrú o torí wípé ìwọ lẹni náà o ìwọ ni bèbè tí ò jẹ́ di ó yẹ ìwọ lọ́rùn tí ò jẹ́ kórí ó yẹ o mo dúpẹ́ tó gbogbo ọlọ́run tó gbórí dúró mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ bí ìbá sí wọn kọ́ àmọ́ wà kù nǹkan kan o bó o ṣe bá ń bọ̀rẹ́ rẹ sọ̀rọ̀ tó fi jẹ́ pé gbogbo ohun tí odó ti dé yìí tí ò ní gbọ́dọ̀ ríta tẹ́nìkan kan ò ní gbọ́ ohun tá a bá tá a jọ sọ̀rọ̀ tí ò jẹ́ mọ́nu báyìí tí ò rà ó dọ̀wọ́ rẹ o. ìyá wa pín èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ àbí ọ̀rẹ́ yẹn. ìyá wa ẹnìkan kò ní gbọ́ sí i pé jẹ́ kí n tètè mọ́ lọ kí ìyá wa tó máa wá mi nílé. ọ̀dà ti gbọ́ iṣẹ́ ọkọ mi ó ṣòrere o. ọ̀rẹ́ mi a máa ríra rànlẹ̀. o ṣeun ṣé wàá rí ìwọ náà gbogbo tó bá tọ́ sórí pátápátá yóò mọ tán sí wọn náà o bẹ́ẹ̀ ni <laughs> kábíyèsí ti ẹ̀ ní àwọn oríṣiríṣi nǹkan ti pèsè sáàyè ọ̀tọ̀ tán ni wọn làwọn gbé fún. olórí gan lè má ní bẹ́ẹ̀ nídìí èyí mọ̀ bó ṣe máa ń ṣe fún olórí gbogbo ohun tá a jọ sọ yìí kó mọ̀ tún síta o ìwọ ìlẹ̀kẹ̀ tí ò yẹ di ó yẹ o ìwọ ọlọ́run tó gbórí dúró o mo ti gbọ́ ìyá wa ìwọ ọlọ́run tó gbórí dúró o mo ti gbọ́ ìyá wa mo ti gbọ́ ẹ ṣé ẹ jẹ́ lọ. ẹ ṣé tọ́lá àwọn àgbà sọ wípé ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni tó bá dalẹ̀ abálẹ̀ lọ níbi tí mo rò bí àmú ti fẹ́ fọ́kọ́ ó wá dìlọ fún mi. <laughs> olùsìnlẹ̀ sùn ṣe fún mi o yèyé bá lọ orúkọ tèmi ni fágbèmí bàbá tó bí mi ni wọ́n ń pè ní eh, Ifálẹ́sìn bàbá ńlá bàbá mi ni wọ́n ń pè ní Fánírègún ìtàn tí mo sọ yìí ìtàn tó ti pẹ́ ni ìtàn ń ló sọ ìlú ayé pé di bó ṣe wà lónìí tó fi jẹ́ pé bọ́mọdé bá wọ ìlú ayé pé yóò pòórá bàgbà wọbẹ̀ yóò pòórá ọkùnrin obìnrin tó bá wọbẹ̀ yóò pòórá kódà láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹ̀ iná tí wọ́n ń dá ní ìlú ayé pé iná náà ò kú ọbẹ̀ tí wọ́n sì ń sè lórí rẹ̀ kò jiná bẹ́ẹ̀ ni kò sì jóná àwọn nǹkan ọ̀sìn bí adìyẹ bí ewúrẹ́ tó wà ń lù náà wọ́n á dàgbà sí wọ́n á sì kú aṣọ tí wọ́n ń fọ̀ lọ́wọ́ kí ṣẹlẹ̀ yìí tó ṣẹ̀ èrúrú ọṣẹ tí wọ́n fi fọ aṣọ yẹn kò lọọlẹ̀ aṣọ òsì wà bẹ́ẹ̀ dé ni. àtìgbà náà ni ìlú ayé pé ti di ìlú àìwọ̀. bàbá for hundred years gbogbo àwọn nǹkan tẹ́ sọ yẹn ò change hundred years. bẹ́ẹ̀ni. àwọn nǹkan yẹn dẹ̀ ṣì wà bó ṣì wà tẹ́ sọ yẹn. ẹ tó lé lọ́gọ́rùn-ún ọdún. wow. àyàfi ẹnìkan ni wọn ní ó lè wọ ọbẹ̀ náà ni èyí ọ̀sùn ẹ bàbá ibẹ̀ ni àwa wọ̀ tí nǹkan kan ò ṣẹlẹ̀ yẹn. nǹkan kan ò lè ṣe yín nítorí pé ìwọ yèyé ọ̀sùn lẹ́jọ́ wọ̀. èyí ọ̀sùn dà. yèyé ọ̀sùn ìyàwó rẹ <laughs> awẹja awẹja. bravo wow what an interesting story. Ah. ìtumọ̀. Ah so gbogbo story tẹ sọ kalẹ̀ ó túmọ̀ pé èmi ni àwọ̀ ẹ̀já tẹ̀ ń sọnu story àbí. ìyá wa ẹ̀yin ni. Ah. èyí ọ̀ṣọ́ ní weavon. Ah, bẹ́ẹ̀ ni. èyí ọ̀ṣọ́ ní lipstick. èyí ọ̀ṣọ́ ní designer. ẹ kò béwu dé. èyí ọ̀ṣọ́ tó já. Ah, mo já pa ni. Eh, eh, eh. <laughs> anyway for your information màá sọ ní yorùbá nǹkan tẹ́ ẹ̀ ń tra ti sọ ni wípé àkúdàáyà ni mí. ẹ ó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ ni. Ah. wá yorùbá right okay ọ̀ni anyway ọ̀ni ó ṣàní nǹkan tí mò ń ṣe kó tó wá kidnap mi wá síbí báyìí grandma ẹ gbèrè o mo bá yín sọ oúnjẹ ni kí tó kúrò nílé. ìgbà mi kí ni orí tẹ ẹ jẹ ìdìbà wò ẹ jẹ ìdìbà yìí náà tún lo ẹ fún. n ò lè lò n ò lè lò bàbá lo ẹ kí ni kí n wá lò kí ni kí n lọ sọ wò tí wọn wá báyìí. no no come come to think of it ó sọ nǹkan kan lẹ́ẹ̀kan ó sọ wípé oore ni o ṣe. ta ló sọ bẹ́ẹ̀. you did and ah, you said it. stop being silly let's go home. go where. Ah, mama ẹ jẹ́ àmà lọ ṣùgbọ́n oúnjẹ yìí ni mò ń sè kí tó kúrò lé. ẹ máa ń sọ ah, ẹ máa ń sọ. ẹyin ma bọ̀ ma sọ fún pé ẹ ma ẹ lẹ́ ń lò fún yẹn. kí ni kí n wá lò kí n lò bàbá tá a wá bá kí n wọ́n lò fún kí lọ fẹ́ kémi ó lò gbòó ẹjọ́ ìyá mi nǹkan yóò ní báyìí. grandma ẹ ń lọ ẹ fún mi. Ah, yóò dé yìí ó ti dé orí ìkéde. tó ní ẹ máa lọ àbí sẹ́wọ́n ní sẹ́wọ́n sáà wá dáhùn. ẹ bá ìbá mi lẹ. sá inú ilé wò. ẹ wo kí ni kí kí ló fẹ́ mọ bí. bá bá lé kí n kú. má sọ bẹ́ẹ̀. èmi ti débi tí màá máa gbé. Ah. wá wá wá wá wá wá wo ọ gbọ́dọ̀ sá fún ọ ọ fún lára ọ gbọ́dọ̀ fún lára. Ah ẹ eh, olóore rẹ nù ẹ eh, ọ̀ṣun ah, yèyé ọ̀ṣun awẹja ah. ọlọ́run fi ta ọlọ́rẹ ni tó o bá tánù e, e, eku ò ní ké bí eku mọ́ ayé ò ní dún ẹyẹ èèyàn ò ní fọhùn bí èèyàn mọ́ ah, ẹni tó o bá pàdé tó ń ta tó ń dó tó ń lù tó ń dó tí porogodo lù mọ́ bó o ṣe ń ṣe sí tẹ́lẹ̀ ni kò máa ṣe kò gbọ́dọ̀ fura ò gbọ́dọ̀ mú bínú nítorí pé bó bá lè bínú àtiwọ́ àti gbogbo òlú yìí gbogbo lù fún wa jónú. ọ̀wà máa lọ gbà náà ah, ah. máa lọ. mami kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ báyìí ah, eh, this is confusing alágbára ni kí wà kẹ́ fùfú kí tí wàá lọ bá èmi ò rò pé mo lè lọ síbi kankan wa bóyá tó bá fún mi ní nǹkan lò mi ò lè lọ ojú lásán lè ṣe ìyàwó mi ni mo máa ń ránṣẹ́ ní hàn nínú ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mi mọ̀ pé yèyé kan ni mi I don't know she is that powerful I don't know I, I don't even think I can move close to her anymore. bó o ṣe ń ṣe sí tẹ́lẹ̀ ni kò máa ṣe. ọ̀kárí ah. ọba abẹ ah. lọ́nà ni lọ́ba. má mi ní ẹni sọ. èmi wa ní kọ̀kọ́ lóbi wọ̀ lọ́kọ̀ọ̀kọ̀ ṣáájú bó a bá ti lọ bẹ́ẹ̀ mi lọ́ọ̀ tẹ̀lé ọ. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi bá ṣọrun junction lọ́ọ́ ṣe rí abandon vehicle yẹn nígbà yẹn lọ́hùn àwọn olè yẹn because that same roundabout ni wọ́n máa ń gbà wọ ìlú ayé pé tí wọ́n ń pè ní ìlú àìwọ̀ and ibẹ̀ làwọn bọ́sẹ̀ wọ̀ táàrí wọn mọ́. àmọ́ nǹkan tó ń bá fún mi ni wípé kí ló tí tíṣà yẹn fi parọ́ fún ẹ tíṣà nígbà yẹn pé àwọn ti fẹ́ẹ́ débi táwọn ti fẹ́ lọ ṣe excursion. that I cannot actually figure out All right, alright bóyá wọn tètè kúrò níbi tó yẹ kó ti kú or something you know. <sighs> okay gbogbo nǹkan tó wà nílẹ̀ nsìn yìí kí ni sísá wa mi sọ sí. she doesn't believe the story in fact she's not even comfortable with me at home. do you believe in it. of course i do mo gbá gbogbo ẹ̀ gbọ́ àṣé ìwọ ọmọ bàbá Fágbèmí ni. of course mo mọ̀ wọ́n àmọ́ to be candid with you èmi ò believe nínú religion the more reason tí mi ò fi lọ bá wọn gbà títí bọ́sẹ̀ ṣẹlẹ̀ ń gbà yẹn. lákòótọ́ báyìí sí kí ni wọ́n fẹ́ kọ́ ṣe wọ́n fẹ́ kí wá mi rí lọ súre fún wọn nínú ìlú yẹn sódà gbogbo àwọn tó bá ń wọ ọbẹ̀ wọ́n á lè máa wọlé wọ́n máa jáde gbogbo àjálù yẹn máa stop. Oh. yes mo believe ẹ mo believe ẹ because ìlú yẹn gangan lèmi àti wá mi rí wọ tí a rí èèyàn kankan ìlú yẹn la wọ tí wá mi rí tẹsẹ̀ bomi tó ń bi mí pé ṣé mo believe nínú deja vu irú yẹn that word? tí me at ẹ̀ bẹ̀rẹ̀ sí ní feel dizzy so many things about that village <sighs> mo believe in the story eh? uh, Kẹ́mi I believe my wife is the Yeye Ọ̀ṣun. lefe? Hey, lẹ fẹ́. kàyéfì mo máa buy gbọ́ nípa ìlú àìwò máa ní mo máa ma para mi ní só ti rùn. <laughs> màámi èmi tí to sọ̀rọ̀ yìí dé wọ́n ló máa fa orí báyìí Ah, orí fífa bíi bá tù mí. wọ́n ṣe sọ nìyẹn o máàmì ẹ jẹ́ ó parí ẹ jẹ́ kí wá mi rí fa orí o tó bá pórí tó bá fà yẹn ni máa fi rọ́mọ ti tèmi kọ́ lọ́ọ́ bá mi ṣe bẹ́ẹ̀ kí rọ́mọ mi láyà tàlàfíà. ó ti ẹ̀ dáa ó ti dáa bẹ́ẹ̀ kán fárí o kán forí lẹ̀ o ẹ kọ́ ti ń fojú mímọ̀ hàn ọ̀nà bọ́mọ tèmi ṣe máa wálé ti ń fojú hàn ah, olúwa ṣórí gbogbo tó bá ní kàn ṣe kàn ṣàtìṣe kàn ṣe ni o abọ́sẹ̀dẹ̀ tèmi ń bọ̀ wálé ah, ṣé mo sọ fún ẹ nígbàdúrà mi ò dákẹ́ àdúrà. ṣe ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ti lù tó pé ah, ọmọ ẹni kú mà sọjọ́ ọmọ ẹni sọ̀rọ̀ lọ mo gbà bí mi ní bọ́sẹ̀ mọ́ ni àmọ́ ìgbà tẹ́lẹ̀ ti délẹ̀ báyìí ah, ọkọ mi sì lè gidigba pé bọ́sẹ̀ ń bọ̀ nílé. àti ọmọ kú àtọmọ sọnù èmi ò tẹ̀ ní fúri kankan nínú ẹ̀ lágbára ọlọ́mọ torí mi ò ṣàbúrú sọmọ ọlọ́mọ àbúrú kankan ò ní ṣubú lọ́mọ tèmi abọ́sẹ̀dé mi báyìí àfẹsẹ̀ ni wálé màá gbé nǹkan mi báyìí lájọ fojú wọn báyìí kó fáwọn ibà kó mọ mi ṣàtìpá ìní bá wọn kọ fa láyéláyé ọmọ tèmi ò ní sọnù ah. kò ní kókò ní sọnù láàyè ló máa wálé kọkàn ní yọdá mi ọwọ nínú àwọn ọmọ mi lágbára Ọlọ́run èmi ò ṣàbúrú sọmọ ọlọmọ fọkànbalẹ̀ ọmọ mi ń bọ̀ nílé lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà abọ́sọ̀dé máa fẹsẹ̀ ní wọlé lágbára Ọlọ́run bá. ọ̀nì ò dẹ̀ gbọ́ nǹkan tí gbogbo èèyàn ń bẹ sọ come on listen to everyone. babe let's forget about me for a minute why do you pé ìgbà tá lọ sí ìlú disappear think about that. Ah, ah, ah. bàbá Fágbèmí sọ wípé torí pé ọkọ ẹ ni mo jẹ ó dẹ̀ the man protect me and that's it <sighs> babes wọ́n ti pé egun <clears throat> yìí ó affect myself? you know what what do you guys want from me for goodness sake. wà lọ rí ègún tó wà nílùú ayé pé oh yes kí gbogbo àjálù tó wà ń bẹ kó stop. Okay, you think about it as well. Boseda. She was kidnapped. You know that's a lie. She disappeared. Yes. Ègún tó ré sí ìlú ayé pé How? Yeah, you did. Wọ́n lọ pa ọmọ àbúrò mi. Ègún tó ré tó wọ́n affect wọn ah, come on. Wọ́n náà rówó òró fúnra rẹ̀. Àwọn ìwà ẹ̀kan wà tó wà abnormal. Kí ló dé òkè ń I mean ó yá sọ fún mi oore wo ló ṣe rí tí wọ́n fi bí so ẹ̀. no, no, no. pa. Wọ́n pa ọmọ kan ṣoṣo tí mo bí. Ìyá mi, awo ire, yèyí ọ̀ṣun. Ó ṣe fún mi. Ìyá mi ó ṣe fún mi gbogbo ẹ̀pọ̀ wá aṣọ fún mi wà lọ́dọ̀ gbogbo ọkùnrin yọ owó ọṣẹ wọn ní tí ìyá ọba jáyé ni àṣìjẹ ìlú ẹ ní kò ní tún fún mi lọ́mọ bí tó ṣe fún mi ó ti ríran ni. bẹ́ẹ̀ ni kedere ni mo rí i. <sighs> ike ẹ̀kọ́. mi ò ní ké mọ ìyá mi kò sí àìsàn ní òde ọ̀run. <sighs> ṣe fún mi dáríjì mi ọ̀rẹ́ ni mo ṣe ọ̀rẹ́ ni mo ṣe má bínú sí mi. ìyá mi ẹ má sunkún mọ́ ẹ̀yin náà rí i pé mo ti ríran mi ò dẹ̀ ní ike mọ́ ìdí tí adẹ́dà fi dá ayé wá sí òde ayé ni wípé kí ẹ lọ ṣe ìràpadà sí ìlú ayé ìlú ayé pé ló fi sí mi ibi ló fi sí mi. bẹ́ẹ̀ ni gbogbo wa la ní ìdí kan àbí ìdí kejì tí a fi wá sí ayé. àmọ́. Àmọ́ wá ní adẹ́dàrún ẹ̀wọ̀n láti wá ṣe láyé. ìdí tí adẹ́dà fi dá mi sí òde ayé ni wípé ó fẹ́ fi mí ṣe ìrúbọ fún ìlú ayépé ni nítorí ìwà ìbìkítà ìwà ìgbèrè tí wọ́n máa ń ṣe ni adẹ́dà fi dá mi sí ayé láti fi mí pa ìlú ayépé rẹ́. ó ṣe fún mi. kí ẹ lọ súre fún ìyá mi. wá mi. Are you okay? Honey, I now believe everyone has a mission in life. <sighs> Yeah, and life is full of mystery. And your story is a mysterious one. And guess what? Maria, rí ọmọ mi àwọ̀ òun ni mo wọ̀ ó tún sọ fún mi wípé ìdí tí adẹ́dàá fi rán mi wá sáyé ni pé kí n ṣe ìràpadà sí ìlú ayépé. Wow. That's, that's good. Um, that's, that's fantastic right uh, kí wàá ní ìdí tí èmi ṣe wá sáyé. <laughs> àní. yes i want to know yes i want, I want to know. gbogbo wa la wá sáyé fún ìdí kan tàbí kejì bọ́ wọ́n ní mi wá sáyé láti wá ré ègún kúrò ní orí ìlú ayé pé àmọ́ ìdí tí wọ́n fi wá sáyé ó dábẹ́ ní wípé ó wá sáyé láti wá máa ṣoore ni ọ̀ bóyá nítorí tèmi gangan ló ṣe wá sáyé because tí a bá pàdé báwo ni a bá ṣe tan ìmọ́lẹ̀ sí past life mi and I believe everyone meet for a reason. Yes, that's deep. I'll be right down. Babe. Yes. Guess what? Mama, máa tẹ̀lé lọ sí ìlú Are you sure? Yes, I am. Thank you so much, darling. Thank you. Thank you so much. Bí n bá níná ń jó, ẹ pé o ọ̀rọ̀ tún bẹ nílẹ̀ yìí ò máa gbójú ṣùnùkùn o mẹ́wàá màmá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run òun tá a mọ̀ lámọ̀ èyí tá a mọ̀. mo sọ fún kí n ti débi báyìí rí. ó oh yẹ ẹ̀ sátijọ́ débi báyìí náà ti gbàgbé ni àtijọ́ débi báyìí rí. nà kò ń ṣe yẹn èmi fúnra mi ti dá nìkan wá síbi báyìí rí bí ṣe fíòdì ẹ right now. Yes. Eh? Yes, I can remember everything vividly. Eh. Ah. Eh. Oh. Um. the last time tajijọ wá tí a lọ sí odò tí mo Yes, yes, yes. Wọ́n ti nǹkan tí mo sọ Yeah, yeah, yeah, yeah mo ní do you believe in deja vu. yeah yeah yeah he said yes ó oh, béèrè. because mo rántí àwọn incident kan tó ṣẹlẹ̀ ní ìgbà yẹn but but mo try to put the whole picture together ó yà kí to tún gbé lọ mi ò rántí dáadáa mọ́. yes. Famiri. Eh, eh, yes, Sonny. Are you sure you really want to go in? Um, that was the mistake I made then. ní ìgbà tí mo wọlé ni ọmọ ọba wà takò sí àlà um, um, uh, babes gbogbo ẹ ṣáà ti yẹ ń sìn i mean a ti rí ilé ẹ a ti rí odò a ti rí palace a ti rí gbogbo nǹkan tó yẹ ká rí are you Are you okay? Uh, um, uh, yes, honey. I'm okay. Ah. Take us to the grandma. Hey, eh, eh, hey, Mary. Are you sure you really want to do this? I mean, mi force her. o. force ẹ, mi ò fẹ́ be no. Mi ò fẹ́ be no. mi ò fẹ́ kí tó bá ti ọkàn wá ni o. Mi force her. Are you sure you really want to do this? He's okay, honey. I'm ready. I want to do it. So that means ọdún dá ló kọ tí yes honey. We're good to go. oṣù ẹdìyẹ ìlú máa <laughs> kọ wọn ò dàgbà sí i kàyéfì ńlá máa rè ó ní it's okay let's go ìgbà máa ti máa dúró tiwa níkàlẹ́ bẹ́ẹ̀ no no àlàyé pé màmá pé gba òrèrè tèrè nànà tèrè àlàyé pé màmá. you still must shave off my hair tomorrow. really now. babes it's part of the ritual. jẹ́ ká ṣílẹ̀ kan náà ká dẹ̀ move on pẹ̀lú láìfà. i know but ṣé mo fi ṣe máa rí tí bá fa orí mi. <laughs> báwo ló ṣe fẹ́ rí èmi ni mò ń yọ̀ náà so interest me is in you not your appearance darling. how about you. Yeah, bíbi ṣé mo lè béèrè question come lọ́wọ́ what is it. Alright, um, ṣé o rántí go past ẹ. yes more to everything. everything. yeah tell me. you want to know. yes i want to know. I remember I don't tell you often how much I love you. Oh, man. <laughs> I'm happy you're not smiling or <laughs> even laughing. <laughs> uh, oh, okay, okay, baby. I want you to tell me. Okay. I will tell you. I love you. I love you too. Please tell me. Well, ìgbèkèrè là á jẹkù ìgbèkèrè là á jẹjà àtòkù kọta wà á jẹrí ẹrin lá ẹgbẹ́ mi kú kéré ẹ̀yìn tó yẹ kẹsàn-án ẹ̀kọ́ inú sẹ́kù náà ní kòkòkò adúmbẹ lódò fún wẹ̀rí wọn ló kùnú bẹ lódò fún wẹ̀rí wọn ló ní òkú ẹ̀ ní òkú ilé tawara jó ma ìfamẹ́fà ìrámìíràn ọ̀tàlà kìlú ìfọlọ́tàlà ọlọ́tàlà ní bẹ lódò fún wẹ̀rí orí òtàlà wẹ̀ fi òkú ilé tawara jó ma ìfamẹ́fà ìrámìíràn ọ̀tàlà kìlú òṣèré ta ní bẹ lódò tí ń wẹrí ẹni ọ̀rùn mìlá tí ń bẹ lódò tí ń wẹrí orí awúwẹ ọmọdé àwẹgbẹ òun orí awúwẹ òun kódà àwẹgbẹ lónìí òun orí awúwẹ ọjà àyẹgbẹ òun orí awúwẹ. bàbá ìdúró. kí n dúró. Adorable. Beautiful. I love you more this way. Are you sure? Double sure, darling. Stop paraphrasing me. No. Can you continue? jàre jọ bá wa ya ìlú ìsinmi mọ́ jẹ́ kí eku kó bẹ̀rẹ̀ sí ké bí eku kí ẹyẹ kó bẹ̀rẹ̀ sí ké bí ẹyẹ má jẹ́ ká rí ikú ọ̀dọ́ mọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti tẹsẹ̀ bọ ìlú yìí jẹ́ kó bẹ̀rẹ̀ sí jẹ́ alàyè má yẹ kó di òkú mọ́ Elédùmarè gbàdúrà wa bá a ya ìlú ìsinmi mọ́ ìyá sinmi mọ́ má yẹ kẹ́nikẹ́ni kó kú mọ́. pátápátá alágbẹ̀dẹ òjúlé àárọ̀ lọ. pátápátá pátápátá alágbẹ̀dẹ òjúlé àárọ̀ lọ. làkàlàkà ò ṣe é filajà ikùn ò ṣe é gbèsè pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ níjó àgbà ara gbogbo lodi eki èkìsà ara gbogbo lodi eki èkìsà tán. fowó rà òun ti lásọ̀. agogo mm, mm. Mm, Mama. Oh, my God. It's okay, Robin. It's okay. It's okay. Thank you sàtà ara gbogbo lòdì èkì